الحمد لله إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عن بلون وبوا سبحانه وتعالى wípé kó fún wa ní arzikì arzikì kó pèsè agbára àlékún ìgbàgbọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa sí i kọ́dẹ̀ jẹ́ kí ìgbàgbọ́ wa kó tó máa tẹ̀síwájú sí ní gbogbo ògbà àti ní gbogbo àsìkò bákan náà tó ń bẹ pé kó fún wa ní okun àtagbára nínú àwọn oríkèé ara wa kó ṣàlékún ẹ̀fẹ́nìkọ̀ọ̀kan wa sí i kó fún wa ní okun àtagbára níbi wíwá mímọ̀ kọ́dẹ̀ tẹ́ ojú mímọ̀ sílẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa àtúnbẹ̀ kó fún wa ní okun àtagbára níbi owó kọ́dẹ̀ tẹ́ àrísìkí owó fẹ́ni kọ̀ọ̀kan wa bákan náà àtúnfẹ́ ọlọ́run ọba wá sọ́ra kúrò níbi gbogbo tí wọ́n ń pè ní fìtínà ayé àti dààmú ayé àti wàhálà ayé àti àlùbá ayé àti gbogbo nǹkan tí máa dààmú ẹ̀kan ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé àbẹ̀lọ́run ọba pé kọ́là wá kúrò níbẹ̀ gbogbo àwọn tí wọ́n bọ́ sínú fìtínà ayé kọ́lọ́run ọba kó yọ kúrò nínú fìtínà náà àwa tá a sì rí pínú àlàáfíà láwà ọlọ́run ọba mọ́jẹ fìtínà tẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yin olùgbọ́ wa alákùnrin eléyìí náà ni ká tún máa tẹ̀síwájú pé gbígbàgbọ́ yé topic tá a wà nínú ẹ̀ èyí tí ọmọlúwàbí àfáà wa yìí tán ti rán wa létí sọ́mọ́rì ń ta sọ nípa rẹ̀ lọ́sẹ̀ lóṣù tó lọ lọ́hùn òun náà ni wípé tọ́pìkì yìí gbígbàgbọ́ yẹn yọ máa bí àwọn nǹkan bíi mẹ́rin sínú ìgbésí ayé wa gbígbàgbọ́ yẹn yóò máa jẹ́ sábàbí tí èmi àtẹ̀yìn tọ́wọ́ wa yóò fi tẹ àwọn nǹkan ńlá mẹ́rin tó jẹ́ sí pé kò sí fowó rà ní nǹkan náà alákọ̀ọ́kọ́ bàbá gbàgbọ́ yé tọ́pìkì yìí yóò máa ṣàlékún gbàgbọ́ wa torí wípé ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó jẹ mọ́ ìkan nínú àwọn orígun òun náà ni alìmánu bil yawmil akhir alìmán bil yawmil akhir ká ní pé ọlọ́run ọba yóò gbé wa dìde yóò dẹ̀ ṣe ìṣòro sẹ́ fún wa ní jọ́lù kìyàmà nínú àwọn nǹkan tí ó bi sínú ayé wa pẹ̀lú bá a ṣe wá sí ìjókòó báyìí tá a dẹ̀ múra láti gbọ́ yìí òun náà ni wípé yọ́n máa relief yọ́n máa yọ́n máa relief wa nínú àwọn nǹkan ìyanu méèrírí ìgbàlódé tá à ń rí wọn wọ̀nyí àwọn nǹkan tí máa dààmú ọkàn ọmọ ènìyàn tí máa jẹ́ kéèyàn máa yanu kalẹ̀ pé èè nbùláyé tó wá dé yìí báwo láyé ṣe dà yìí kí ló tún ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tí ó máa dà wá láàmú lọ́kàn gbígbàgbọ́ yé tọ́pìkì yìí máa jẹ́ kí yọ́ máa gbé ní fúfú yẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa bí ká máa gbọ́ pé òjò ọ̀rọ̀ lákòókò tó yẹ kọ́rọ̀ ikú ọ̀wọ́wọ́ àìsàn ọgbàlégboko ogun lọ́tún ogun lọ́sì àròóná gbogbo ọjà lọ́wọ́n ìjàmbá gbáyé jìbìtì tí wàá di aṣọ ìbora fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìfẹ́ òsì mọ́ ọ̀tá pọ̀ gbogbo àwọn nǹkan àwọn yìí tá a bá ti ń rí tá a bá gbàgbọ́ yé tọ́pìkì tá a wà ń bẹ̀ yìí tá a bá ti ń rí kò ní bá wa lójijì yóò máa jẹ́ atura fún wa yóò sì jẹ́ ká máa mọ̀ wípé kíní yìí kò sí nǹkan kan tó fà á títí ń rí bẹ́ẹ̀ bí kò sí pé ayé ti kíni ayé ń parí lọ. àwọn onímọ̀ sọ wípé ìdá àwọn òrìfà sábà bá tọ́lá làájàmù téèyàn bá ti máa ń tọ́kọ̀ sí nǹkan ìyàlẹ́nu òsì mọ́ tí wọ́n bá ní ajá kan ó bímọ méjìlá tí wọ́n dẹ̀ sọ fún ọ yí pé ìran ajá ní máa bímọ méjìlá ẹ̀rí pé kò níyàwó rẹ̀ lọ́mọ ṣùgbọ́n nǹkan tá a bá rí rí tá a bá mọ̀ pé ó yẹ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ á sà máa yanu ló fi jẹ́ sí pé tá a bá ti mọ̀ tá a gbàgbọ́ yìí rú àwọn tọ́pìkì àwọn yìí yóò máa jẹ́ ìgbéní fúfúyẹ́ fún wa lẹ́nu fún gbogbo àwọn wàhálà yìí àti àwọn àdààmú ayé tá à ń rí wọ̀n wọ̀nyí ẹlẹ́ẹ̀kẹta nú àwọn oore àti àǹfààní tí gbígbàgbọ́ yé ọ̀rọ̀ yìí tí ó bì sínú ayé wa òun náà ni wípé téèyàn bá gbàgbọ́ yé tọ́pìkì yìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń ṣe wá yóò máa jí ògùn fún pàápàá jùlọ ẹni tó ní hypertension lára tó bá ti ní lára tó bá ti mọ̀ wípé gbogbo àwọn nǹkan tí ń bọ̀ ọlọ́kàn jẹ́ yìí tó ń ronú sí yìí wípé bó lọ̀rọ̀ ti ẹ́ ṣe rí yìí tọ́ ọba ti máa pé àpẹẹrẹ ọjọ́ àlùkìyàmá ní òní ronú gbà ẹ̀ mọ́ àwọn olùgbé ó ti ṣoògùn fúnra rẹ̀ nìyẹn nípa báyìí a lè pe tọ́pìkì yìí tá a bá gbọ́ yìí a lè pe oògùn lọ́jẹ́ ìwòsàn lọ́jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa níbi àwọn àìsàn tí ń dà wá láàmú àìsàn ronú àìsàn ìbànújẹ́ ọkàn àìsàn àìlérò oorun sùn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àǹfààní tí gbígbàgbọ́ yé ọ̀rọ̀ yìí tó bì fún wa òun náà ní kó bá gbọ́ yìí dáadáa tá a farabalẹ̀ gbọ́ yí dáadáa á gbà pé ọlọ́run ọba tó dá wa yìí ọba tó lágbára lórí gbogbo nǹkan ni àṣẹ yóò wu ni nǹkan ti ń lọ nọ́mà tẹ́lẹ̀ ó lè sọ pé kọ́ máa di ọ̀nọ́mà kọ́ máa nọ̀mà rán bọ́ba wù ní ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa gbọ́ nínú àwọn àpẹẹrẹ ọjọ́ àlèkè àmọ̀ fáyọ́ parẹ́ yìí àwọn nǹkan tí ń pa orí tí ń dìdí ìdí ń dorí ni tá a bá ti mọ̀ pé bó ṣe rí nu yẹn á ọba tó ń sorí dìdí tí ń sọ ìdídorí yìí ọba àtẹ̀yẹ́wò ní ọba tó lágbára yìí eléyìí ọwọ́ àjẹ́ ká máa fi agbára fẹ́ ń lágbára ta ló lágbára Allah ọlọ́run ọba àárín fagbára fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọba tàbá gbàgbọ́ yìí tọ́pìkì yìí nàám nínú àwọn ọ̀rọ̀ tá a sọ síwájú wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa ṣùgbọ́n òun náà ni pé àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé fẹ́ parí ìran méjì ni kékeré kékeré là ń sọ̀rọ̀ rẹ̀ yìí tọkẹjú tó báyìí báwo wá ní ta bá síbi ní àwọn ní ńlá wọn ìyẹyọ kan nínú ẹ̀ ìjókòó kan ọ̀gbá á kàn fún mọ́ ẹni ta bá bẹ̀rẹ̀ sí sọ sí ní àwọn àpẹẹrẹ ọjọ́ pé ayé parẹ́ tó jẹ́ wẹ́ẹ́rẹ́ ọba lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn ńlá ńlá ni ẹyọ kan rẹ̀ ó gbogbo ayé ẹyọ kan wẹ́ẹ́rẹ́ yìí ó gbogbo ayé ṣùgbọ́n nínú aṣọ fún wa yìí pé nílá wà kékeré wà kékeré yìí a ní àkọ́kọ́ àpẹẹrẹ táàbì màpáyọ́ parẹ́ tọ́jẹ́ ti kékeré kí lákọ́kọ́ ẹ̀ òun náà ní bẹ́ẹ̀ ìsàtú nàbí yìí náà muhammadin sallallahu alayhi wa òun náà ní bí a ní dídì tí ànábì di ànábì dídì tí òjíṣẹ́ wa ànábì muhammad sallallahu alayhi wa sallam jíjẹ́ tó di ànábì ọjọ́ tó di ànábì ọlọ́run ọba àpẹẹrẹ kan nípa yìí tó fẹ́ parẹ́ nàá a ní àkọ́kọ́ tá a fi mọ̀ ní àpẹẹrẹ pé ayé ọ̀parẹ́ bákan náà adẹ̀sọ fún wa n tó lé ní twenty àpẹẹrẹ ogún àpẹẹrẹ tá a fi mọ̀ bá ayé ọ̀parẹ́ kó jẹ́ ti kékeré adẹ̀sàlàyé díẹ̀ lórí bíi mẹ́ta níbẹ̀ lónìí a tún máa bọ́ síbẹ̀ lọ́tún lọ́tún a tún máa tẹ̀síwájú nínú àwọn ètò náà a tún kán lu agbami ẹ̀ padà a wẹ̀ ń bẹ̀ a lu ẹ̀ ń bẹ̀ wa. ẹn ma ìmùkún mú kọ́tẹ̀lé wa wọ̀ á mùkún á jáde pẹ̀lú àlàáfíà insha allahu tabaraka wa ta'ala á máa wòye sí ọ̀rọ̀ tòní wípé òun náà ní apá kejì nínú àwọn àlàyé nípa àpẹẹrẹ ayé tí ayé fẹ́ parẹ́ gẹ́gẹ́ bí n ta sọ fún wa yí pé tọ́pìkì yìí púpọ̀ o ó tóbi púpọ̀ ju ká máa wò pé n tó yíìsì láti parí báyẹn lọ ní fẹ́ni bá mọ̀ nípa ẹ̀ ẹ̀yin mi alákùnrin kíkọ́ sànú mi kó tẹ̀ sànú ẹ̀yin náà àánú ọ̀tọ̀ special ni kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ lọ́ mọ̀ pé àwọn òdodo ọ̀rọ̀ méjì kan bẹ tó yẹ ká mọ̀ méjèèjì náà ni wípé ká mọ̀ wípé ayé píparẹ́ tá ń sọ̀rọ̀ rẹ̀ yóò ti súnmọ́ wa tán yányá torí pé ọlọ́run ọba ti sọ fún wa kó ti súnmọ́ wa gẹ́gẹ́ bá a ṣe ké fún wa tá a kà fún wa nínú suratul anbiya àyà kéènì tọ́lọ́run ọba ti bẹ̀rẹ̀ suratul anbiya ọlọ́run ọba sọ wípé. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba sọ wípé ayé ti sún rẹ ti sún ní pẹ́tipẹ́ tó kọjú. eléyà ni iná ni ògidì òdodo ọ̀rọ̀ àkọ́kọ́ ká wípé ayé tá à ń pé rẹ ń sàpẹrẹ rẹ sáyẹn rẹ fún pé rẹ ṣe ti ẹlẹ́ẹ̀kejì tí àlùkìyàmọ̀ tá àwọn ohun yẹn ayé tí ó parẹ́ yìí kò ní rèsì aláàmù kankan fún wa máa ń jọ tó bá fẹ́ wá yọkàn dín lójijì lẹ́ẹ̀kan náà ni ọlọ́wọ́n bá jẹ́rìí Suratu àyà ọlọ́wọ́n bá nínú àwọn nǹkan pàtàkì tó jẹ́ sí pé a ti fi ilẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ tó síwájú náà ni pé a báwo ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo ló ti jẹ́ ìkan nínú àwọn àpẹẹrẹ tá yọ parẹ́ a ẹ̀ fún wa a fi ṣe àpẹẹrẹ fún gbogbo àmì parẹ́ ni aburú ọ̀nbẹ nínú ẹ̀ tọ́jú àánú tọ́jú orí látọ̀dọ̀ ọba tí wọ́n bá ní àpẹẹrẹ táàsì máa parí ọ́ parẹ́ ni pé gbígbé ànábì wa Muhammad dìde sallallahu alayhi wa sallam gbogbo àná àmọ́ ìpè gbígbé ànábì wa Muhammad dìde orí lọ́jẹ́ fún wa wa ma arsalnaka illa rahmatan lil alamin àánú lọ́jẹ́ fún wa yẹn ni pé a máa rí nínú àpẹẹrẹ táàfin màpáyé fẹ́ parẹ́ a máa rí nínú ẹ̀tọ́ jáburú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ aburú ni lóòótọ́ ṣùgbọ́n bẹ nínú ẹ̀ tọ́jẹ́ kí ni tọ́jú orí lára àwọn orí ọ̀gá orí tó ń bẹ̀ òun náà wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tá a sọ náà ní pé inú àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé ọparẹ́ tá a last lecture òun náà pé ikú wa Muhammad sallallahu alayhi wa léèrè pé ṣé ikú tó rí ń bá fẹ́ràn kí ni ikú ànábì ìbànújẹ́ ni fún wa aburú lọ́jọ́ fún wa ikú ẹ̀ aburú lọ́jọ́ fún wa lóbi jẹ́ sí pé sáyìn kan náà nìyẹn nínú àwọn sáyìn tá a tún àpáyé ọ̀pọ̀ rẹ̀ ẹ jẹ́ pé oore ni bí dídí ànábì tí ànábì dé ànábì ọlọ́run aburú ni ikú tí ànábì kú jẹ fáwa sallallahu alaihi wasallam torí pé ń tá a bá fẹ́ àbí ń tọ́ba jí orí ọ̀yẹ́ kókó máa lọ́wọ́ àyẹ̀fẹ́ kókó máa lọ́wọ́ tọ́ba kú àpè mùsí bàbá wa ní ló fi pé báyà ti rí nínú àwọn sáyìn àpẹẹrẹ báyọ̀ parẹ́ tó jí orí bẹ́ẹ̀ náà là ń rí nínú ẹ̀tọ́ jẹ́ ibi àbí aburú fún wa ẹlẹ́ẹ̀kẹta nínú tá a tẹnu mọ́ tọ́jú àpẹẹrẹ payọ́ parẹ́ òun náà ni ìṣèkọ́ kọlùkọ́mọ̀ wípé òṣùpá òpin sí mélòó òpin sí méjì fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kẹ́ńtà lọ́jọ́ ti pè fún òpin fẹ́ da ọlọ́run kankan rí lórí ilẹ̀ ọ̀dẹ̀ ní sílẹ̀ lẹ́yìn ẹ̀ náà ìṣèkọ́ alùkọ́mọ̀ lónìí a tẹ̀síwájú láti máa lọ èyí tọ́jọ́ sí pé òun náà ni àmì ẹlẹ́ẹ̀kẹsàn-án torí pé àmì tí mo sọ ní ìtorí kọjá ó tó mẹ́jọ fún wa tó jẹ́ kékeré ẹlẹ́ẹ̀kẹsàn la fẹ́ bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn àmì táàfin mọ̀ pé ayé fẹ́ parẹ́ torí pé gẹ́gẹ́ bí n ta sọ síwájú ó lé ní twenty ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ní gbogbo àwọn èyí tá a fẹ́ máa sọ yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ iná ọmọ rárá ni o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àdánwò bá ba àdánwò ni o fìtínà bá ba fìtínà ni o ló fi jẹ́ sí pé mo ṣàdúrà ní bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wípé ọlọ́run kọ́ ilé àwa kúrò níbi fìtínà yìí kàkà sí fìtínà yìí ọ bàbá wa láyé kó gbà wá kọ́lọ́run máa mú a lọ sọ́dọ̀ ká lọ sínú lórí ìgbàgbọ́ wa torí pé bí máa rí àwọn àdánwò yìí ìjà wọn bí máa rí àwọn àmẹ̀wò yìí ìfòòró yìí àwọn èèyàn ti bẹ lórílẹ̀ ayé lákòókò táwa wà yìí especially láwùjọ táwa wà yìí ti wà ìsàn o ẹni tí ń sọ pé nàìjíríà ò tò kò sí kínní ah ò débò mí ní ọjọ́ dúpẹ́ fọlọ́wọ́n wa tó bá dé àwọn ìlú tó ń gbóná fẹlifẹli ọmọ pé nǹkan ń ṣẹlẹ̀ ṣé nǹkan lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ ń lè jáde ṣé bẹ́ẹ̀ lè rà á ṣé bẹ́ẹ̀ mánéjì ẹ̀ àwọn kò sí kò wọ́n rí nǹkan kan mánéjì láwọn ìlú kan báyìí ló fi jẹ́ sí pé tóun ti bílù wá ṣe rí yìí títí wa ò lè yìí táǹkó lè yìí ọ̀pọ̀lọpọ̀ wa ẹni tó bá kú à ń máa wò yí pé tiẹ̀ mọ̀ dà àṣírí tiẹ̀ mọ̀ ṣe bò ó ti kú òní kéde ó kú òní wàhálà yé pàápàá jùlọ tó bá tẹ̀sẹ̀ kú ẹ̀rí ayé sanu kò sí gbádùn láyé má nìyẹn ló fi jẹ́ sí pé ẹni tí ò tí kú tọ́ba ró kú yóò sọ yìí pé ha kó sì wà jẹ́ pé mi ni mo kú ẹ̀rí nígbà tí fìtínà dáyé nìyẹn lákòókò dáwà yín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọ̀n wá kí para wa pè kú bá tiẹ̀ dé ó dé náà nìyẹn ó di ayé nìyẹn nínú ilé ayé lọ́tún ló sì ó lé lákòókò tá a wà yìí nínú àwọn àpẹẹrẹ tá a máa ka fún wa yìí àwọn àpẹẹrẹ tó ń gbóná fẹlifẹli yìí nam nọ́mbà nine nínú àwọn àpẹẹrẹ tá a fi máa pé ayé fẹ́ parẹ́ tọ́jẹ́ sáìn kékeré lọ́dọ̀ ọlọ́run ọba tó sì kàyà lọ́dọ̀ tiwa òun náà ni narul hijaz alẹ́tì àwọ̀ àti ànákọ̀lù ebèlè òun náà ni iná kan iná ọmọ rárá kan tó ti sẹ́ ó ti tẹ́ o tó ti tẹ́ ní agbègbè kan tí wọ́n ń pè ní Hijaz ṣùgbọ́n ọ̀gángan ibi tó ti tẹ́lẹ̀ ìlú Madina ìlú àtàlùwà Muhammad bẹ̀rẹ̀ ó ti tẹ́ ó ti tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tánà mi kú láyé sallallahu alaihi wọn lò ń ká mi sí sọ́nrẹ́ rí ẹ̀ màá sọ déètì ẹ̀ fún ẹ̀ ààrẹ sọ bí iná náà ṣe tóbi tó láì tànà sí láì fi pẹtrol àbí kẹrosínì àbí táwọn bàbá wa àtijọ́ epo pupa làgìdì èèsàn láì fi nǹkan kan sí ọsẹ ó sì fẹjú màá sọ bó sì fẹ fún wa ànábì náà lọ sàlàyé ẹ̀ fún wa sọlọ bá wa àwọn tó tún wá rí náà tún sàlàyé ẹ̀ fún iná yẹn sẹ́ ní ìgboro Madina ní ìlú Madina bó ṣe fẹ̀ tó àti agbára iná náà fẹ́ràn fún yẹn bá ní iná ń dáwọ́ máa rò ní pé ó ń jógi ó ń jógbó àbí ọ wà rí iná ilé yìí igbó ò sí mẹ̀dínà igbó ọ ma pé agbára rẹ̀ lórí òkúta láàrin báyìí iná ti ń jó òkúta náà lélẹ̀ ẹ gbọ́ bí wọ́n ti ẹ̀ iná ti ń jó òkúta iná ti bá ń jó òkúta ẹ wá ń ti ń jó òkúta ti ń nígbà tí wọ́n ń jó yìí báwo ni ojú bíbí ti ń jó ṣe pẹ̀lú ẹ̀ àti pé ahọ́n rẹ̀ ahọ́n iná yìí yẹn ni pé ọwọ́ iná yìí ọwọ́ ja iná yẹn níbo ni ìmọ̀lẹ̀ rẹ̀ dé àwọn mẹ́rin kìlómítà mítà kìlómítà mélòó ọdún wo ló ọjọ́ mélòó ló fi jó àwọn wo lórí Eh, ẹ jẹ́ ká kọ́kọ́ hadith anabi muhammed sallallahu alayhi wa sallam tó fi yé wa kì í ṣẹlẹ̀ tán lọ́nà ibi sọ́kalẹ̀ fún ẹgbẹ́ inú àwọn sáìn tẹ́ mọ̀ pé ayé ń parẹ́ lọ iná kan ń bọ̀ tí ó nílùú tí mo wà yìí náà sallallahu ani abi hurayra abu hurayra ti ma gba hadith wa dáadáa nínú àwọn sàádé ọgbà lẹ́yìn náà fún wa pé. ó ní ayé ò ní parẹ́ ayé ò ní parẹ́ ayé tán títí. tí iná kan tí ó fi jáde táhùrújà nàbí sallallahu alaihi wasallam iná kan ó fi jáde ee eh, ọlọ́run mọ́ dẹ́nà rẹ sí wa bí náà bá jóńbò mí láwọn ìlú ńláńlá wọn wà máa wádìí pé ń bolo kí ló fà ẹ eh, ẹ kò yé yín ni ọba tó ní iná máa fi tó ti lè mú jáde wọn wà wá wá wá wá yí pé à ń wádìí lọ́wọ́ pé bóyá wáyà kan wọn wà wáyà wọn ò ní lọ́nà wáyà pé bó ní náà wá gbà kò lè yé ọ anábì ní. inaka kan yóò jáde àrùnbíl hijaz láti inú ilẹ̀ hijaz láti inú wa madina ànábì ọ̀wà madina ni sallallahu alaihi hijaz ó madina maka àti jibda sí i kò wá sọ pé madina ibi tọ́lọ̀ ń fún gbe yi yẹn ọba tó mọ gbogbo tinú fìfúntẹ̀dọ́ rẹ̀ oní àlọ́lọ́wọ́n ọba. àwọn ẹ̀dẹ́ ènìyàn díẹ̀ tọ́ba wù ló lè fi mọ̀ wá níta fi mọ̀ ń ni pé mọ̀ pé ida Madina aw Makka ibẹ̀ ni náà yóò ti sẹ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀ jọ́jọ́ ọ̀mọ̀ náà lànàbì ti wì jáde pé iná kan yọ sẹ́ ní ilẹ̀ Hijaz náà bá wá sẹ́ tán jà nánà àti ìmọ́lẹ̀ tí ó tara nánà jáde tí bá ń jó báyìí ìmọ́lẹ̀ rẹ̀ yóò dé ìlú kan tá ń pè ní yóò dé ìlú kan tí wọ́n ń pè ní Busra tí a máa gbọ́ bó ti tó a máa gbọ́ eria Ṣáàmù lọ́wọ́ ǹjẹ́ ń pè ní àwọn kọ́ńtì bíi mẹ́rin ní ṣáàmù Palestine wà nù ṣáàmù Israeli wà nù ṣáàmù Jordan wà nù ṣáàmù Syria wà nù ṣáàmù páàtì kan nù Egypt náà wà nù ṣáàmù àwọn ìlú tí wọ́n sábà ń pè ní ṣáàmù ẹ wá wo bíbẹ̀ yẹn ṣe jìnnà tó sí Madina ó lé ní two thousand kilometers wọ́n wá ẹni tí náà bá tẹ́ báyìí ìmọ̀lẹ̀ rẹ̀ jíjó rẹ̀ àwọn tó wà ní sáàmù wọ́n sì máa rí látọ̀dọ̀ wọn ìmọ̀lẹ̀ rẹ̀ ó débẹ̀ ẹ̀yìn pé àwọn ò ní rí ooru ṣùgbọ́n wọ́n ó rí pé áá irú náà wò nìyí ìyẹn fi yára pé iná náà fi kíni ọkọ̀ ọjà bẹ̀ ẹnu tánà bí sọ fún wa nìyẹn o sallallahu alaihi àwa wá gbàgbọ́ gẹ́gẹ́ bí gbogbo àwọn tó síwájú wa náà ṣe gbàgbọ́ radiyallahu ta'ala anhu kọ̀ wá ṣẹlẹ̀ àyàfi lẹ́yìn àìmọye ọdún ta ló pàtàn rẹ̀ fún wa Imamu Nawawi sọ fún wa wípé kharajat fi zamanina ó ní iná kan jáde ní àkókò wa yẹn ni pé Imamu Nawawi gbogbo àwọn àmọ̀tẹ́kùn Nawawi tó ní tíra tọ́gbàjúmọ̀ lára arba'una Nawawi òun náà ló ní Riyadu Salihin tíra tó gbajúmọ̀ yẹn tó kọ́ nìyẹn o ó ní ìmáàmù Nawawi sọ pé torí bí ara eré àṣàmù lòun ti ó ní kárajà ti dàmánì nàárún iná kan jáde lákòókò wa bíl Madina ìlú bolo ti jáde ìlú Madina ọdún wọn wáyé ni six hundred and fifty four yẹn ni pé lẹ́yìn ìgbà táwọn ẹbí ti ṣe hijira àti lo six hundred and fifty four years kó tó di pé ntànàbí sọ̀kalẹ̀ ó tó sẹ́yìn sallallahu alaihi wasallam oníbọ̀wá yẹn jáde wa kanat naran azimatan jiddan iqra ó ní iná náà jẹ́ iná tó káyà púpọ̀ aṣẹ́fẹ̀ ó ní ní agbègbè bí wọ́n ń pè ní harra harra náà ló ti jáde ọ̀nà airport ní nìsí tí a bá dé madina eré ọ̀nà airport ní eh, east madina wa ibẹ̀ ní harrawa àdúgbò tó ti jáde tàwáńtàrọ̀ lè ilmú gbogbo ara wa lọ́mọ̀ wípé iná ẹni pé àwa ní Sham àwa ní Súríà a sì rí iná tó jáde ní Mẹdínà àwa ń tiwa òun náà fi rí gbogbo aráàlú yòókù náà tó wa náà àwọn náà rí wọ́n rí náà bákanáà wa akhbarani man hadaraha min ahli al-madina ó tún wá ń sọ fún wa yí pé wọ́n sọ fún mi akhbarani àwọn tí wọ́n tún wà nílùú Madina ibi tí náà ti tẹ́ nígbà tá a rí sátáwà rí nílùú tiwa wọ́n tún wá sọ fún wa yí pé bẹ́ẹ̀ lórí yí pé Madina ló ti tẹ́ o mọ́mù náà wá ọkàn fáwọn fún wa Ibn Kathir ó gbà wá látọ̀dọ̀ Abu ó sọ fún wa pé fi sanati arba'in wa khamsin. òun efe ẹ le sọ ọjọ́ tó gan fún àyìn ó ní yahoo mọ̀lẹ́jọ́mà ọjọ́ jimá ní ọjọ́ karùn-ún oṣù jùmọ́dàlá àfihàn oṣù karùn-ún kẹfà ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún six ní agbègbè ọ̀nà bíi tá a sọ̀rọ̀ lẹ́ẹ̀ka pé harrow ni a ń pè bẹ̀ lágbègbè bẹ̀ ló ti tẹ́ ọ̀yà àyà kàfíìlù sọ̀hà ó ní ibi tí náà ti ń jó agbára ti ń jó ni pé ọmọ ń sọ àpáta àpáta ń yọ kàfíìlù sọ̀hà àpáta ń yọ ibi tí ń jó àwọn àpáta ńláńlá wọ́n ń yọ wọ́n ń yòrò wọ́n ń yòrò hátà. ọwọ́ dàbí tí bá ti ń jó àpáta yìí àpáta ń yọ ọ̀n yọ yíyọ tí ń yọ yìí ọwọ́ ẹ̀ ń yọ débi pé ọwọ́ dàbí òjé àpáta wa dàbí òjé tí ń yọ tí ń já bọ́ tí ń já kelekele báyìí tí ń já bá ti máa yọ òjé kó wá tó di pé yọ máa yọ nì tí jó nǹkan ẹ̀ tí náà bá yóò dúdú èdú rẹ̀ yóò dúdú nìyí. Ah, ó ní kí òkúta ó tó máa yọ kápátá ó tó máa yọ yóò dúdú náà ọkọ̀ọ̀kọ̀ dúdú yóò àdàbí èédú ha. ó ní ìgbà náà tíná náà bá ń jó lọ́wọ́ ńgbà tíná náà ń jó yọ àpáta àpáta iná. ó ní táwọn èèyàn bá fẹ́ lọ bì kan láti Mẹ̀dínà tí wọ́n lọ sí Tàìmá Tàìmá èyí ìlú kan lẹ́gbẹ̀ẹ́ Mẹ̀dínà ó tún kan bí four hundred and twenty kilometres sí Mẹ̀dínà tí wọ́n bá fẹ́ lọ ọbẹ̀ wọn ò ní ìdí iná wọ́n kàn máa lọ náà ni iná tí ń jó yìí yóò jẹ́ wọn rí iná dé wọ́n fi rìnrìn àjò four hundred and twenty kilometres. ọ̀tọ̀ ni àwọn tó wà nílùú mìíràn tí wọ́n rí ìmọ̀lẹ̀ rẹ̀ ìyàtọ̀ mẹ́mẹ́

ìyẹn ní Sham ní Hijaz ó lè jáde gbogbo àwọn èèyàn sì rí ìmọ̀lẹ̀ rẹ̀ ní gbogbo ibi tí wọ́n ti rí sínú yìí sínú rere ní kì í rere o èmi náà lọ sí ibẹ̀ mo lọ wo ibi tí ó ti jáde ilẹ̀ ibi tó ti jáde èèyàn ò lè tọ̀ tán èèyàn ò lè tọ̀ tán ibẹ̀ ti fi ilé táwọn èèyàn ti ń ra àti kọ́lé síbẹ̀ nísì ibẹ̀ tọ́ ọ bá débẹ̀ èèyàn ò rí èèyàn ò rí mí ìrírí àwọn òkúta àwọn òkúta tó jẹ́ sí wípé sẹ́ǹpínlẹ̀ yorùbá ẹnu pé òkúta dẹ́ lára lásán wọn máa ń pè lókúta àṣà àbí òkúta àṣà àbí kílẹ̀ máa ń pè òkúta kọ òkúta tó bá dẹ́ lára eh, àwọn ìpè àwọn ní wọn máa lọ máa wí pé eh, òkúta Ṣàngó ni pé Ṣàngó jù láti sámà ni àbí àrà òkúta àrà eh, òkúta àrà wọn kò òkúta àrà ni àwọn òkúta eléyìí èsè dídá nìkan ó ti fẹ́ bí kinní táwọn èèyàn máa bí fọ ẹsẹ̀ tẹ ìlàsẹ̀ bá mú wọn yẹn tí máa ṣe ẹ́ kìí sòkúta ni ṣùgbọ́n yóò ti dàbí yóò ní hó lára báyìí wọ́n máa fi bu ẹsẹ̀ báyìí kí níyẹn bẹ́ẹ̀ òkúta ti dà bẹ́ẹ̀ ọwọ́ dúdú kọjá bẹ́ẹ̀ bí yẹn bá ń lọ bí ìgbà tí yẹn lọ kwari tí wọ́n ti fọ́ òkúta ni ẹ̀ kàn bá tó síwọ̀n ní kẹ̀kẹ́ lọ lórí ilẹ̀ ní ẹ̀ sáré àmì yóò tóbi ẹ̀ sáré pé kọ̀ mọ́dírètì tọ́ba mọ́dírètì ni a pè bọ́yá wọ́n máa máa ṣe wọ́n pọ̀ kọjá wọn wọ́n pè ní harra harra ní àwọn ìpèbè ibẹ̀ yẹn ó ní agbára tó àpẹẹrẹ kan nínú àwọn àpẹẹrẹ bí ayé ọ̀parí ẹ wá tó ṣẹlẹ̀ ìgbà tí wọ́n lọ ṣẹlẹ̀ yìí nǹkan bí six hundred years lẹ́yìn ìgbà táwọn kó mi ti ń bẹ láàrin àwa ní tún nǹkan bí eight hundred àwọn ńlá àti ní nǹkan bí eight eléyìí ni ká mọ̀ pé iná kan nìyẹn tábà wá ń sọ̀rọ̀ pé iná jẹ́ àpẹẹrẹ iná yìí jẹ́ àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ bá yọ parẹ́ ẹ ká lọ mọ̀ yín pé iná yìí ó tún yàtọ̀ sí iná mìíràn ń bọ̀ wá iná kan tó ń bọ̀ wá tá a padà sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àwọn àpẹẹrẹ ńláńlá àpẹẹrẹ wẹrẹ ilé iná kan bẹ tó jẹ́ sí pé yọ padà nínú àwọn àpẹẹrẹ bá yọ parẹ́ ni wọ́n wà ṣùgbọ́n òun yàtọ̀ sí eléyìí eléyìí gbogbo tí náà bá ti dé báyìí ọ̀fàfà ni ń pe náà nínú sẹ̀ríà tó bá ti sẹ́ báyìí tọ́lọ́mọ bá ti ní ó dé báyìí magnẹ́tì ni yọ́ọ́ máa fa gbogbo ẹ̀ dé ènìyàn yọ́ọ́ máa fa yọ́ọ́ máa wọ́ wa wáyìn yọ́ọ́ máa wọ́ àwọn èèyàn kọ̀ wá sẹ́ni tí ò ní wọ́ nú àwọn tó bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ láyé ńgbà náà yọ́ọ́ wọ́ wọn wá sọ́dọ̀ tó bá wọ́ wá sọ́dọ̀ tán kọ̀ wá ní fi wọ́n lẹ̀ yọ́ọ́ máa gbé lọ́sàn pẹ̀lú wọn yọ́ọ́ máa gbé lóru pẹ̀lú wọn iná ilé yẹn ọ yàtọ̀ sí èyí tá a wà nínú eléyìí ni àpẹẹrẹ ẹlẹ́kẹsàn-án ẹlẹ́kẹwàá nínú àwọn àpẹẹrẹ táàtùn àbáyọ parẹ́ tánàbí fún wa wa náà ni àpẹẹrẹ kékeré yìí tó lójú ọlọ́run ọba tóbi lọ́dọ̀ àwọn ẹ̀dá ẹni ara wọ̀ bá òun náà ni alifitan òun náà ni alifitan fitina àwọn fitina fitina yìí wọ́n pè ní ṣùgbọ́n nǹkan kákò sábẹ́ rẹ̀ pọ̀ nínú àwọn kan tí wọ́n kátá bẹ́ẹ̀ rẹ̀ òun náà ní kẹsìrọ̀ tó lè hàrù ah, ìdàrúdàpọ̀ yọ pọ̀ lórí ilẹ̀ ayé ìdàrúdàpọ̀ yọ pọ̀ lórí ilẹ̀ ayé ogun lè má ti ṣe oṣù wọn dàrúdàpọ̀ ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlùkọ́sì ìpakúpa ìpakúpa ọ̀sẹ̀ rẹ̀ wọ́n máa pa àyìnbó tó wẹ̀ aláhọ̀ ìwé náà ni aláhọ̀ tó ariwo yèé ariwo lọ́tún ariwo lósì ẹlẹ́ẹ̀kẹrin anahab ká máa já nǹkan gbà mọ́ ní nǹkan lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin asárkọ̀ olè jíjà alifawudọ́ àìsífọ̀kànbalẹ̀ àwọn ẹ̀rí wà fẹ́lẹ́ ìtọ́pọ̀ dáadáa nínú ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kí ni hadith Abu Hurairah radiyallahu anhu tí imaamu wa Muslim gbà wà sọ pé. كقطع الليل بادروا فتنا بني مفاهيم a ní a ẹni tawhid ẹkírun lákòókò ẹsẹ dáadáa ẹsẹ àánú ọmọ nìkejì ẹmẹ máa fi sẹ́ẹ̀rì rí falẹ̀ badiru billa. ó ní ẹ máa ṣiṣẹ́ rí kẹfí máa kojú fìtínà torí pé fìtínà náà kàpẹ́pà ńlá ilẹ̀ mọ́bìlám. wọ́n á bẹ́ túmọ̀ fìtínà náà fún wa fìtínà jẹ́ ń wí díẹ̀ nínú ẹ̀ á bẹ́ túmọ̀ yusbihu ar-rajulu mu'mina. wọ́n yóò ṣe kàfẹ́rọ̀. a máa rí gba fìtínà náà bá a rí nìyẹn tí ọmọ yìí lásán bá yóò gbé àná muslim ma tí ọba di àlà asur láago mẹ́rin yóò máa sọ pé yé a máa rí nírọ̀lẹ́ yóò gbé àná muslim nígbà tí ọba bá yóò ti máa pé lórúkọ nǹkan mi lẹ́yìn ọba ẹ fìtínà nìyẹn o. fìtínà dé wọ́n yẹ bí ẹwọ́n dín yínà ọ̀hún bí àárọ̀ bí. yọ́ọ́ máa ta ẹ̀sìn ẹ̀ yọ́ọ́ máa ta ẹ̀sìn ẹ̀ pẹ̀lú owó kékeré kan ní owó ayé yẹn ní pété máa ní iṣẹ́ wà tó o ti ṣe ẹ̀sìn rẹ lẹ̀ àárín fún ẹ yóò fi yẹ kò sí wàhálà ayé ìlà sí àtúnṣe ọ̀run fìtínà nìyẹn yàbí yọ̀ dínà ọ̀hún. بعرض من الدنيا yọ́ máa fa ayé fẹ̀sìn ilẹ̀ yọ́ máa torí ayé fẹ̀sìn ilẹ̀ fìtínà gbé nìyẹn nínú àwọn fìtínà àwọn ẹ̀yìn ni pé ẹ̀sìn ènìyàn ò ní stable mọ́ ẹ máa rí wọ́n sọ ká fún mi níjẹ ẹ̀rìn àlùjọ wọ́n lẹ́ǹtì ọbẹ̀ travel out wọ́n sá ti náwó náwó náwó náwó kò bá bọ́ọ̀sì mo rò pé wọ́n ti gà wọ́n wọ́n ti gà á púpọ̀ pé ó ti bọ́ọ̀sì ó sì jẹ́ ará àdúgbò wa ń náà nìyẹn kìí ṣe àdúgbò yìí mọ̀ ń sọ ọkọ̀ mọ́wàá àti táwọn ti àmà àti mọ́fẹ́lẹ̀ kiri ẹni pé ìlú wa ń bí náà ìtumọ̀ àdúgbò wa tí wọ́n sọ nìyẹn aráàlú wa ń bí náà wọ́n ní ó sì níyàwó ní kí ló wá kọ̀rọ́nà lọ́wọ́ wọn ọ̀bà rí lé fún ìyàwó fún bí oṣù kan àrí á bẹ̀rẹ̀ sí wa ha mọ̀ ya ni wọn á gbúrò ẹ̀ padà tí gbúrò ẹ̀ padà ó ti di kíni ó ti di ẹlẹ́sìn náà kí ló fà tó fi dì bẹ́ẹ̀ kò sí nǹkan kan kì í sí nǹkan kan yàbí yọrùn bí àárọ̀ ní nínú dúnìyà kò sí nǹkan kan bóyá wọ́n sọ fún yín pé àwọn kan sọ fún pé àá tó bá ti jẹ́ yẹn sí wáyé sí Germany lọ fẹ́ lọ àá ò lè mọ́dún ìjẹ́ ọ lọ lónà bàrà pé kò sí wàhálà tí màá sàn lọ wà lọ yàbí yọrùn dín hù bí àárọ̀ ní nínú dúnìyà ọ̀pọ̀lọpọ̀ ní ìbọ́ òsì fún wọn àti láwọn èèyàn tí wọ́n wọ́ ọmọdé bí wàhálà bá nǹkan torí ayé síbi ọmọ tá a bá bí e ni báàbà bímọ tí wọ́n náà níwádìí jẹ́ náà <laughs> àbọ̀ wà nù mọ́jẹ̀mú pé tó ọba ti bímọ ẹ bá bímọ nìkan ní ọwádìí jẹ́ náà ẹlòmíì wọ́ ọmọdé bíi pé ó fi tẹ̀sín ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣirò ọmọ yẹn ẹlòmíì wọ́wọ́ débi pé ó fi tẹ̀sín ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣirò lówó ẹlòmíì wákò ayé ó fi tẹ̀sín ẹ̀ wọ́n ìṣirò dépò náà yá má débẹ̀ tán wọ́n lè má gbádùn ẹ̀ má يبيع دينهم anábìrin tí fìtínà bá ti dé ọmọ ènìyàn ò ní kí àmọ́ fìtínà ti dé báyìí gbogbo àná ìlànà bẹ́ẹ̀ àwọn èèyàn ò bá lè sìn mọ́ àfihàn kọ̀ọ̀kan tọ́lọ́ ń bá sàánú lò tí a máa gbowó kalẹ̀ báyìí fẹ́ lómi báyìí pé àà pé lórúkọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba nígbà one thousand tọ́ba ti wí tán owó ìjẹ́jẹ́ yóò gbé ẹ́ tí one thousand ní one million ni màá wí fún yín. torí ọ̀nà jẹ́ tẹ́mi yọ jẹ́ tẹ́ yóò wí o torí owó yẹ̀bí ọ̀hún dín náà bí àárọ̀ bí mìíràn tó nìyà. فعن الزبير بن عدي قال زبير بن عدي تصفي أتينا أنس بن مالك رضي الله ó là lọ bá násù ọmọ Malik àlọ́ bá násù khadimu rasulillah sallallahu alayhi wa sallam ọmọ ọ̀dọ̀ ànábì ní Anas ó làwọn lọ bá Anas wọn lọ gbẹ̀kọ́ wọn fẹ́ lọ gba ìgbàgbọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n kíbù sí lọ́sọ́dọ̀ rẹ̀ wọ́n ni wọ́n kó ẹjọ́ lọ wọ́n kó ẹjọ́ lọ bá Anas ọmọ Malik pé kí ni wọ́n lọ kó bá. a lọ bá wípé akíbòtí lọ bá wípé ọkùnrin kan tẹ́ ń pè ní hajjaj hajjaju olórí burúkú olórí àwọn ìjọba tá a nínú ìsìláàmù tó tó hajjaj kò sí àìlè ní táyé ìparẹ́ hajjaj àwọn tí wọ́n bá lògbà tó jẹ́ ìjọba lé lórí tó jẹ́ gọ́fúnmẹ́ntì lé lórí nínú wọn wáyé ní Zubair ọmọ Adish láyé àwọn sàbí kan bẹ láyé ń gbà náà wọ́n wá lọ bá Anas ọmọ Máàlìkì pé bó láti ṣe ti Hajjaj yóò bí ti ń pa dúdú ní ń pa pupa bí ti ń pa gígùn ní ń pa kúkúrú bí ti ń pa àfa Islam ní ń pa àfa ṣọ́ọ̀ṣì kọ́mẹ́nìkan rí o bó bá ti wọ́ bí kan báyìí ọ̀ ń pààyàn lọ ni pààyàn pààyàn ni kò wọ́ rí rárá fẹ̀jẹ̀ sọ bí ìgbà tí ń mú jẹ èèyàn bí ìgbà tí ẹ̀jẹ̀ yẹn ni bí ń wẹ̀ yìí olómi ńlé kíni fẹjẹwẹ náà ló kọ hajjaj wọn wá lọ bá anas pé yọ anas ọ wọn gbà wá bóò ni a ṣe ṣùgbọ́n gbà tó pé àwọn anas yìí àwọn sàbí ànábì radiyallahu anhu wọn kéwú wọn sì gbàgbọ́ yé ayé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn àfáà ń bẹ láyé ní ìta àfáà ni ó lè kéwú ṣùgbọ́n kò gbàgbọ́ yé ayé ó kéwú ọwọ́ agbágbọ́ yìí ètò àwọn elétò kèfèrí tí kìí ṣe islam kéwú tọ́wọ́ wà lára rẹ̀ yẹn àwọn wà máa rò pé gbogbo tí ń sin yẹn ní islam ṣe kíni lọ́ba kìí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀yìn tí wọ́n wá kó bùsùbá bá wa ń ti wà wípé ẹ̀dá kò láti ṣe o olórí burúkú níjọba yẹn o bó ní ká sí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ni tí wọ́n pè ẹ̀ dàrú tí wọ́n ni nìyẹn afẹ́ afẹ́ ma máa bomi tútù omi sùúrù sí kíni àwọn èèyàn ẹ búlọ́ọ̀kù ọ̀nà àmọ́ ìmọ̀jọ̀ ọ̀rọ̀ náà kọjá kì í ṣe àfẹ́ ìsìlámù àfẹ́ ìsìlámù bẹ́ẹ̀ wá wo anas sí anas náà lè sọ pé ọ̀yà ẹ kó bí ẹ kọ́pọ̀ ẹ náà lọ gbé bàn ẹ má bàbá wọ́n tẹ̀jẹ́ lẹ̀ ní ọlọ́ ó ṣe é ṣe kí wọ́n wí ní hajjáàjò padà ó ṣe é ṣe kí mùsùlùmí kí ni Anas wí Anas sọ pé ó sọ fún wa pé sùúrù ẹ onísùúrù ní fún ara kìnìún ẹ̀sìn sùúrù ẹ máa má ẹ láti ẹ̀ máa ra fa iná o. ó ní ẹ lọ mọ̀ pé ìgbà kan ò ní wá báyìí lákòókò tẹ̀ ń lò lọ́wọ́ yìí tẹ́ ẹ rí hatta talqaw rabbakum Anas bin Malik ní ẹ farabalẹ̀ ẹ lọ mọ̀ yìí pé àkókò ten lóyìí nínú àwọn golden time ní àkókò tó dáa jù ẹ lọ mọ̀ pé àkókò tẹ́ ń lò lọ́wọ́ yìí ìtì ń bẹ lẹ́yìn ẹ̀ ó wọ́n sì jùlọ o ìtì ń bọ̀ lẹ́yìn ẹ̀ kò tẹ́ é rí tó lé yìí mú èèyàn bàbá ní sùúrù tẹ́lẹ̀ tó àwọn tó bá ń bọ̀ lẹ́yìn yín kí lẹ́yìn expect lọ́dọ̀ wọn tí wọ́n para wọn ṣùgbọ́n ẹ lọ́wọ́ máa pé àkókò tẹ́ ń lò lọ́wọ́ yìí ó dáa ju ètí ń bọ̀ lẹ́yìn yìí lọ kí lọ́wọ́ sọ sami'tu sallallahu alaihi wasallam Anas bin Malik ni mo gbọ́ lọ́dọ̀ ànábì yín tọ́sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àkókò kan àwọn Yorùbá náà máa sọ pé ayé máa fọdún yín ọdún ni ọdún tá à ń lò yìí irọ́ ni mẹ́fà ní nǹkan lé lákòókò yìí ọlọ́mọdé lè má wà ìdí ń bẹ lẹ́yìn ẹ̀ńkọ́ ò tí ì máa ọgbọ̀n tánàbí ìwé padà pé èsì ń bẹ lẹ́yìn àwọn máa le ju ẹ máa fọdún yín ọdún ni táyé bá ṣe ń parẹ́ lọ táyé ọ̀bà tí ì parẹ́ lọ lẹ́ẹ̀ máa fi ọdún dúpẹ́ fọdún padà ń ju àti ń bá bọ̀ lórílẹ̀‐èdè wa yìí ń jù lẹ́fọdún kẹyìn ọdún lẹ́fọ pé ọdún ọdún ìmọ̀ ilé wa dáa ju tètò lọ lọ àkàmọ́ bújọba lásán ni ẹ ẹ ìbúra yín kẹ ayé ń parẹ́ lọ tó yé ìjọba náà mà tó yé gọ́ọ̀mẹ́ntì náà mà ọlọ́run fún wa ní àpẹẹrẹ báyé ń lọ nìyẹn bí ìyàn fẹ́ ṣe ń bọ́ lọ́nba ni mo ṣe tán pé n tí mo fẹ́ ṣe nìyí kárí ṣe nígbà àwọn kan bọ́ bẹ́ẹ̀ inú wa ń dùn pé ah èèyàn rí èèyàn rí èèyàn rí èèyàn rí ẹ̀yìn ayé ń parẹ́ lọ ẹ ẹ lè rọ́dún kan bí ìyàn burú bá ti wà ń bẹ̀ lákòókò yìí lákòókò dá wà yìí tẹ́ni rí bá dé lẹ́yìn ẹ̀ ẹ máa rò pé ìyàn burú yẹn rí ti ni kò rí sí o ẹni ń bẹ lẹ́yìn ẹ̀ àkókò tiẹ̀ gbọ́dọ̀ wọ́ọ̀sì ju dẹ́ntọ́ sáájú ẹ̀ lọ bọ́lọ̀ ti sáyé nìyẹn naam abdullahi ibn amur tún gbé wá pé radiyallahu anhuma qala kunna ma rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba inú ìrìn àjò kan fanazalna manzila àwa sọ̀kalẹ̀ síbì kan alọ́jì síbì kan faqala lana. ó ní òjíṣẹ́ ọlọ́run wá sọ fún wa wípé innahu lam yakun nabiyyun qabli anábì kankan ṣáájú mi rí illa ala khayri ma ya'lamuhu lahum ó ní anábì kan ṣáájú mi rí àfikọ́jẹ́ sí pé kó kó sì tọ́ka kó júwe ibi tó rí wà fáwọn ìjọ rẹ̀ gbogbo àwọn ànábì kò sì rí aburú kankan ànábì kankan ọ̀sáájú omi ànábì kankan ọ̀sáájú omi rí kọ́ wá rí aburú kankan ànábì kankan ọ̀sáájú omi rí kọ́ wá rí aburú kankan àyàfi ọ̀hán ibi àwa fẹ́ lọ ni ànábì ni wa inna ummatakum hadhihi ẹ lọ́ọ́ mọ̀ pé ìjọ yín ìjọ mi ẹ̀yin ìjọ mi etí yín mélòó jọ yín la fi aṣọ ha fi àwọ̀lẹ̀ ha àlàáfíà tẹ́yìn ìjọ mi tẹ́ lò yìí àti kèfèrí yín àti mùsùlùmí yín tánà mi ń bá wí nìyẹn o ìsọ̀rọ̀ àwa mùsùlùmí nìkan lélẹ̀ tí gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ lákòókò tá a wà yìí ìjọ ànábì ni wọ́n tùmọ̀jọ ànábì wa sallallahu alaihi wa sallam ìran méjì ni ìjọ rẹ̀ tó gba tiẹ̀ tó tẹ̀lé ìjọ rẹ̀ tó fọn mú tó lòun ò sí gẹ́gẹ́ bí ìjọba náà ti wà náà ìlú kan láwa ní ìsìn Òṣogbo láwa ọba ń bẹ̀ ń bẹ̀ àbí oṣù bẹ̀ abẹ́rẹ́ láwa abẹ́rẹ́ káwa tí gbogbo alágbá tiẹ̀ gbogbo akágbá tiẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ ànábì ṣe ìjọ ànábì wa sallallahu alaihi wa sallam méjì ni ẹni tó gba tiẹ̀ àtàwọn tí ò gba tiẹ̀ èyí tí ò gba tiẹ̀ wọ́n fi ọkọ̀ ìjẹ́ náà tí bá ń sọ̀rọ̀ mí ń gbà mí yọ ọmọ kó wọn sínú ìwé èlé lẹ́yìn anábì ní wà inna ummatakum hadhihi ìjọ yín yìí qad ju'ila ju'ila afiyatuha fi awwaliha ẹ lọ́ọ́ máa pé àlàáfíà tó pé tó pé ìjọ làbúdà tẹ́ bá fẹ́ wà àwọn tó ṣáájú yín àwọn ẹni wọ́n máa jẹ gbádùn ẹ̀ o àwọn tó bá kẹ́yìn inú yín òróǹro bẹ̀ ní kíni <laughs> náà ni jẹ o yẹn ni pé bá a bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ la yóò ti máa bàjẹ́ sí bá a bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ ni fìtínà ó ti máa pọ̀ tó bá a bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ ni òsín ní sífọ̀ kàbá rẹ̀ má tó ntànà bí sọ̀mọ́ ẹ̀ sallallahu alaihi wasallam ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ jẹ́ máa ó rí yìí ti bu akẹ́rọ̀ ha arábìnrin yẹn lọ́ọ́ máa pé ẹ̀yin tẹ́ ẹ bá kẹ́yìn dé nínú ẹ̀yin ìjọ mi yẹn lọ́ọ́ máa pé àlùbá àwọn nǹkan tó jẹ́ sí pé ẹ̀ rírí àwọn àdánwò tẹ́ ẹ̀ gbóòórùn ẹ̀ rí àwọn fìtínà tẹ́ ẹ̀ tiẹ̀ gbọ́ pé wọ́n tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ rí láyé yọ yẹn o wọ́tẹ̀jì òfin tanu nù àwọn fìtínà wà máa rí lura wọn fọyọ̀rọ̀ kíkò bá ọdún ha fọyọ̀rọ̀ kíkò bá ọdún ha bá ọdún àwọn fìtínà náà máa gorí ara wọn tí kan bá ti wá dé tó gorí kan lílágbára tí míì dé tó lílágbára tí míì tó dé òun lágbára yóò jẹ́ kẹ́ ẹ gbàgbé ta lákọ̀ọ́kọ́ ẹ dákun ìwọ náà yẹ wò á tí ẹ wo fìtínà ájì ámú ní àwùjọ wa yìí nígbà táwọn ará ìsìn ní seven thousand naira tani òkè bó ti ní wa ìdí ó ti wọn tó báyìí náà nísìnyí kọ́ fourteen thousand naira seventeen thousand naira ní ẹsẹ̀ òun seventeen thousand naira ní ó ti jẹ́ àgbàgbé fìtínà ti seven thousand àwọn náà láti ra seven thousand àbáwọn náà kọ́ ẹ̀ àti gbàgbé anabi sọ pé fáyọrọ kíkù bá ọdún ha bá ọdún tí fìtínà náà bá dé tó ń gorí ara wọn nílá ọjà máa gbàgbé kékeré èyí táwọn wí yìí táwọn pín seventeen yìí táwọn fi yọ pẹ́ẹ́rà twenty five padà àbẹ́lọ̀ rẹ̀ ni ṣùgbọ́n fìtínà ti dé fáyọrọ kẹ́kọ̀ọ́ bá àfikálukọ́ mẹ́tì ṣé fìtínà ọ̀sá mú ọkú lójú ẹ̀sìn táwọn àdúgbò ẹ̀fọ́ lọ́nà tiẹ̀ ẹ̀sìn ló kù ẹ̀ jẹ́mà kò sí gbàdúrà kankan mọ́ gbogbo mùdùmùdù ayé ṣe gẹ́ni táwọn ti lọ ẹ̀sìn nìkan ni mùdùmùdù ẹ̀ wà bọ́ bá ṣe sìn tó bẹ́ẹ̀ ló ti gbàdúrà ẹ̀ onífáyọrọ kẹ́kọ̀ọ́ bá lò ha bá lọ wàtàjì olè fẹ́tínà tó fìtínà mi ó tún máa dé báyà kó lọlẹ mọ́mínú hádá hádìhì máa alákàtí mọ́mí ni ó wà máa sọ yí pé fìtínà yìí gan mo rò pé òun lábà lọ bẹ́ẹ̀ mi bá ń sọ ní ìṣe ó pé à ah, bọ́yá àkókò yìí ọlọ́run mọ́jẹ̀dẹ́ ti pé ìgbà yìí gbogbo ara nàìjíríà ó ti kíni láàkù fún bébì ẹ̀mí rí bẹ́ẹ̀ ah, kíní ilé bọ̀ ẹ̀rí mọ́mí ni náà máa sọ yí pé hádìhì máa alákàtí tí mọ́mí nìbá fi ń sọ yí pé ọ̀dàbẹ̀ ni pé sí kìí ṣe ayé Buhari làbà lọ́wọ́ yìí bó wà ní bó ní kẹfẹ́rẹ́ òde wù mọ́mí nìtọ́ màpọ̀ lọ́nà ní máa fún yà fìtínà bá dé yí máa yòrò gbàgbọ́ mọ́yà lára ni ní tí òye ọjà lẹ́nu mọ́mí ni yóò ti kéré tí jáde pọ̀ ara fa àtọ́jẹ́ ni ọlọ́ngbà míì nígbà tí fìtínà bá gba làákàyè ẹ̀ ó dé mímọ ẹ̀ mọ́lẹ̀ ó dé lábọ́ tí fìtínà bá dé yí máa dé gbàgbọ́ mọ́lẹ̀ kódà yín máa dé mímọ̀ mọ́lẹ̀ òní rántí àyà kankan mọ́ òní rántí àdéhìí kankan mọ́ nígbà yẹn ọkàn sọ̀sọ́ kó sọ jáde tán ni wọ́n àti àmọ́ ẹran létí pé àá ṣé ìgbàgbé ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ṣé ìgbàgbé ọ̀rọ̀ ànábi yá subhanallah títí náà nìyẹn tò nípa báyìí wàlẹ̀ tá a ti máa ń yàtọ̀. nínú àwọn fìtínà tá a fi mọ̀ torí bí bàbá ń sọ̀rọ̀ pé ànábi sọ fún fìtínà àpẹẹrẹ pé ayé ọ̀pá rẹ̀ ẹ jẹ́ ká lo ká gbé fìtínà yẹn sínú láìpẹ́ tá à ń lò lọ́wọ́ báyìí ẹ jẹ́ fún aláwọ̀ àpèjúwe bíi mẹ́fà méjì nínú àwọn fìtínà tá à rí rí tẹ́lẹ̀ títí ń ṣẹlẹ̀ láwùjọ báyìí tó ti wá di ti ọkọ ọmọ ni òun náà ni kí bàbá kọ́ máa bá ọmọ ẹ̀ sùn wọn ò mọ láyé ìgbà tí ò sẹ́sìn gan wọn ò sẹ́kìn wọn ò mọ bàbá ń bọ́ mẹ́tún bẹ́yìn ọ̀bá gbọ́ àwa gbọ́ àṣùmọ̀ àárí dáadáa oríṣiríṣi kéèsì là máa gbà ìtọ́mọbìnrin kan wà á rojọ́ pé ẹja kókó ni òun ti gbára àwọn ilẹ̀ lọ́dọ̀ bàbá wọn nítorí bóun nìkan lòun ọgbà fún àwọn ọmọbìnrin tó bì kò jọ́ wọn gbádùn báwo lòun sì yẹn ní pé gbogbo àwọn ẹ̀gbọ́n wọn àbúrò rẹ̀ àá ní máa ń ṣiṣẹ́ lára wọn lọ ní fìtínà ni kẹ̀rí fìtínà yìí ìkànnì yẹn à ń rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé akàngbọ́ lágbọ̀gbọ́n tínú nínú ìsìn ìyá àmọ́ kúkú sínú ma yìí mẹ́jọ ọ̀yà ọlẹ́nu tó bá gbọ́ ò màbá ayé ti tán ayé ń tán lọ́nà ẹ̀ lóde ẹ̀sọ́ fún abẹ́rẹ́ yìí pé lẹ́kṣọ̀ yìí tá a bá gbọ́ yìí yóò jogun fún wa oníjà máa yanu lẹ́ẹ̀mẹ́wàá pé ha bíbu kílẹ̀ léyìí fóònù kílẹ̀ léyìí má gbàgbé ayé ṣe kíni ayé ń lọ sópin ó náà ní wípé àwọn ọmọ eighty years àwọn bàbá eighty years wọ́n bọ́ ọmọ ọdún mẹ́jọ sùn àbẹ́ ìwọ̀n bọ́ yẹn náà bàbá eighty years kọ́lọ̀ iye ọmọbìnrin ọmọ ọdún mẹ́jọ bó bá pé wọ́n bá ń parọ́ ni kò ní máa repeat ara ẹ̀ báwọn oríṣiríṣi news là ń gbọ́ wọ́n dẹ̀ tó mú yóò tó máa jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ ẹ̀kan náà ló ń ṣe bàbá eighty years kèétò náà fìtínà ti dáyé kí ni wà lọ́rẹ̀ẹ́ ẹ̀rọ kí ni wá kánípò wú dábẹ́ kánípò ní oògùn owó ní ọ́fíìsì ní ti. ewu kí ni ọmọ aci tó fẹ́ fowó sí kí ló tó fẹ́ fowó sí mọ́ jàmá fìtínà ló dé jàmá tó bá yẹ pé ti ìgbádùn ni ìgbádùn wọn ni ó rí mbẹ. náà ẹ wo nǹkan ara ẹnu fìtínà ayé mi ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó lè owó lamọ̀tẹ́lẹ̀ ó lè owó tó nǹkan mọ́ báyìí ó lè ẹ̀mí lókùn àbí ah, wọ́n ń fọ́ lé ṣùgbọ́n kò tó nǹkan mọ́ láyé ìgbà kan ẹ lè rìn ládùúgbò irú àdúgbò tá a wà yìí láàrin ọ̀sẹ̀ kankan má pè wọ́n já sọ mi ká o wọ́n jí kínní kankan àgọ́ mọ́ èèyàn ní jí gbé báyìí sáyé ọ̀parẹ́ sóbìtì náà dá yé ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé ibi tí wọ́n ti pa màálù làmà tó pọ̀ dáadáa ní ìsìn ibi tí wọ́n ti ń pa àyàn ó ti wà dáadáa ibi tí wọ́n ti ń dú àwọn èèyàn lọ ebi ẹmú kan ló tó gbé iná bó ti bó ti wà káà kiri nìyẹn ó tún ń bẹ ọlọ́run lọ́mọ iye tí ń bẹ báyìí ṣùgbọ́n tí wọ́n ti mọ̀ èèyàn màálù lámà tí wọ́n pa àtẹ́rán ibi tí wọ́n ti ń pa èèyàn wà nàám bákan náà ṣọ́ọ̀pù tí wọ́n ti ń tẹ ẹran lámà ẹran jíjẹ ní ìsìn ibi tí wọ́n ti ń tẹ ẹran èèyàn wà báyìí ṣọ́ọ̀pù yóò mọ̀ ta nǹkan mí mọ́ o ṣùgbọ́n àwọn tí wọ́n rà ti mọ̀ pé ṣọ́ọ̀pù ẹ̀ yóò tún wá máa bí ọ pé ṣé kan subhanallah ẹrin èèyàn tó sùn kan lọ fẹ́ rà àbítọ́ tẹ̀kan yóò tún bẹ́ẹ̀ rè pé sítòbìnrin ni àbítọ́kùnrin la ilaha illallah yóò tún bẹ́ẹ̀ rè pé sítọ́mọdé ni àbítàgbà wọ́n tún ní ti àwọn àkàndé èèyàn la ilaha illallah wípé ṣé ẹran abuké lọ fẹ́ rà ní abẹ́rin èèyàn tó jẹ́ náà èèyàn la ilaha illallah tútù wọ́n ń tà fún ènìyàn wọ́n ń ta ẹ̀dọ̀ ènìyàn wọ́n ń ta ojú ènìyàn ní tútù bẹ́ẹ̀ ṣe ń ta ni táwọn náà wáyé fìtínà ayé ló dé bẹ́ẹ̀ náà ni àìsàn tó nǹkan tẹ́lẹ̀ àìsàn ti gbalẹ̀ báyìí afárá fìtínà ni náà bẹ́ẹ̀ náà ni ìyá ìyá obìnrin kó gbóyà kó sì pa ọmọ ẹ̀ mi sọ bàbá o sẹ́mọ̀ gbé tá bá ní bàbá gbé bàbá dájú ṣùgbọ́n ìyá tó lóyún àà tó bí ó sì mọ ọmọ ẹ̀ ó sì pa ó ti ṣẹlẹ̀ láyé ayé àwọn fìtínà ní tánàbí kì í fún wa sallallahu alaihi wa mọ́kálé fún wa lẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá ń gbọ́ mọ́wulẹ̀ káyà ara rẹ sókè mọ́dà mọ́jẹ̀ kí apatẹ́ńsọ̀n mú ẹ gbàgbé kí lọ́sẹ̀lẹ̀ fìtínà ayé nìyẹn ni pé àpẹẹrẹ tó fi mọ̀ pé ayé ń lọ sí òkun ẹ̀ ló jẹ́ sí pé tí àwọn bá ní ìgbàgbọ́ tó bá gbàgbọ́ yá àwọn nǹkan àwọn ìgbógun táwọn èèyàn máa káwọ́ lé ní báyìí ó ní káwọ́ lé ní tiẹ̀ ọkàn wọn pé ah! sadaqa rasulu sallallahu alaihi wa sallam anábì ọlọ́run mọ̀ sódodo ẹ̀ o náà eléyìí ni àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ tá a fi màgbá yọ parẹ tí í ṣe ẹlẹ́ẹ̀kẹ́ tẹwàá ẹlẹ́kọ̀ọ́kànlá nínú àwọn àpẹẹrẹ wẹ́rẹ́ òun náà ni khuruju dajjalin al-kadhabin ad'iyahu an-nubuwwati nahwu thalathina dajjala kàtí ń gbọ́. ee nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pa yé ń lọ sópin òun náà ni pé àwọn kan jáde wọ́n fẹ́ tó tẹ́tì ṣùgbọ́n kì í ṣe kan náà ni wọ́n máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan síra wọn ni wọ́n máa jáde wọ́n lè máa jáde láàrin ọdún kọ̀ọ̀kan síra wọn wọ́n lè lera wọn bá wọ́n sì lè má lera wọn bá àwọn tí wọ́n jáde yìí kí ni wọ́n pè ra wọn wọ́n pè ànábì ọlọ́run làwọn wọ́n pè kí ni ànábì ọlọ́run làwọn nínú àpẹẹrẹ wọ́n pè àwa náà ànábì ni wa àwa náà ọlọ́run ti bá wa sọ̀rọ̀ àwa náà jùbìrìlù ni bá wa náà sọ̀rọ̀ kódà ẹlòmíràn sọ pé tẹ̀ra kòránì tó náà ànábì wa sàlàyé fún wa sallallahu alaihi wasallam ó inú àwọn nǹkan tẹ́ fi mọ̀ parí ayé ti ń parí lọ ni pé àwọn kan àwọn alánàbí ọlọ́run ọba o wọn sì tó tẹ́tì wọ́n fẹ́ẹ́ pé tẹ́tì ẹja kadi ẹ bóyá kaka méje fún wa ń bẹ ẹja kọ́ máa kọ hadith ẹ̀rí tó fẹ́rẹ́ lẹ̀ fún wa yí pé yóò rí bẹ́ẹ̀. òjijì ọlọ́run ọba ṣe kótóbà lọ́jọ́ kan ọwọ́ sọ fún wa pé mọ́fọ́lọ́wọ́n ọba búra fún yín o ayé ò lè parẹ́ títí tí ó fi jẹ́ sí pé àwọn ọgbọ̀n ọgbọ̀n òpùrọ́ tí ó pèrè lánàábì tí wọ́n fi jáde sáyé pé ànábì ọlọ́run làwọn. ẹni tí ó jáde kẹ́yìn wọn òun náà ni mọ̀síhù dàjíyà òun ni ó pèrè lánàábì ọlọ́run kẹ́yìn kódà tó bá tún yá yọpẹrẹ ní Ọlọ́run Masihu Dajjal nínú àwọn àpẹẹrẹ báyọ parẹ lópin nìyẹn ló fi jẹ́ sí pé òun lòpin àwọn eléyìí fìtínà àmì wẹ́ẹ́rẹ́ yìí tá a pè ní jíjáde àwọn tẹ́tì tí wọ́n pera wọn ní ànábì Ọlọ́run yìí àmì wẹ́ẹ́rẹ́ lọ́jẹ́ ṣùgbọ́n àmì wẹ́ẹ́rẹ́ lọ́jẹ́ yìí òpin wọn yìí títí òpin wọn yìí ó ní ìkan nínú àwọn àmì ńlá tá a fi mọ̀ pàyẹ́fẹ́ pàyẹ́ tá à pè ní Masihu Dajjal. oní ọjàde kan yóò pè é pé ànábì ọlọ́run lòun lẹ́yìn ìgbà náà yóò pè é ní ọlọ́run ọba náà àwọn tó wá pè àwọn ànábì ọlọ́run látàrí ànábì ti tẹ̀lé sallallahu alaihi wasallam èsì sìn ó ti tẹ̀lé láti ju ànábì ju ànábì ẹni àkọ́kọ́ ẹgbọ́n tẹ̀ al-Aswad al níbo nílùú ẹ̀ Yamani bùwá náà mọ eh, ni tí kápítà rẹ̀ ń jẹ́ sọ̀nìá ìlú bẹ̀ ti jáde ni yámánì sí sí mẹ̀dínà one thousand kìíní kan wíwá bíi two thousand kilometres náà náà ni ń bẹ láàrin wọn àti Al-Aswad rẹ̀ ń jẹ́ yìí ó jáde nílùú yámánì kí ló wá pè rẹ̀ ó ti tẹ̀lé ànábì tẹ́lẹ̀ sallallahu wa ṣùgbọ́n kí òun lè ní àkọ́kọ́ tó wọ́n pè é lánàbí ọlọ́run ọba. تحرك بمن معه ó kó àwọn ọmọ ogun ẹjọ́ ó gbéra ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ilẹ̀ yámánì náà ńgbọ́ gba tọ̀nì sí sí àwọn ìlú tó wà lábẹ́ ọbọ̀ sí àwọn àlùtọ́ wà lábẹ́ wọn ọbẹ̀rẹ̀ sí gbà ní túláàsì nígbà ó gba àwọn àlù yẹn tán. ó ti wá jẹ gàba lé àwọn ará abẹ lórí ní túláàsì pé ànábì ọlọ́run òun agídí ni o ló fi jẹ́ o. nígbà tí ànábì mọ̀ pé ọ̀sẹ̀ ń tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn lọ́sẹ̀lẹ̀ bá a sá ọwọ́ aránṣẹ́ ọwọ́ aránṣẹ́ sáwọn mùsùlùmí tó ṣẹ́kù ní ìlú yámánì pé ọwọ́ ń sọ fún ọ yín pé ẹ lọ fèsì ẹ o ẹ gbọ́dọ̀ gbà fún un torí pé yóò sọ yín dèrò ná ẹ lọ wọ́n nù ẹ̀ wọ́n ti gbà fún wọ́n gbọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wọ́n bá lọ bá al-Aswad al-Ansi wọ́n sì múra láti bá wọ́n sì rí pa sílùmọ́lé rẹ̀ báwo wá ní a ṣe rí anasi yẹn alaana alasuwadu yẹn báwo ní a ṣe rí pa ìyàwó ẹ̀ lọ́ràn wọn lọ́wọ́ ìyàwó ẹni tó péré lánàbí ọlọ́run lọ́ràn wọn lọ́wọ́ kí ló fà á bóun ni ìyàwó rẹ̀ ti ràn wọn lọ́wọ́ ọ̀sán hmm? ọ̀pẹ́ obìnrin yẹn lágídí ni kì í ṣe ìyàwó tiẹ̀ báwo ló ṣe fẹ́ ọkùnrin obìnrin yẹn ọ̀pá ọkọ ẹ̀ ọmọ máa pa ọkọ ẹ̀ ó rí gbéyàwó yẹn rẹwà púpọ̀ ọ á rí pé kò lè fi fẹ́ àbí kúmọ̀ kọ́kọ́ pa ọkọ ẹ̀ náà ọkọ ọkọ ẹ̀ yàgò sáà nàbí ọlọ́run àmọ́ ẹ̀ ṣe báyìí tójú sí ọlọ́run ọba ẹni ọlọ́run àmọ́ dánú ilé wù ọkọ ọkọ ọlọ́kọ láti lè bá a jẹ pé kó wọn fẹ́yàwó ẹ ọ wá fẹ́yàwó òun ìyàwó yẹn dẹ̀ ni múmìnà ni tó gba ìsìlámù dáadáa òun ńgbà tí òribi tí ó lọ yọ gbà fún náà ní lábẹ́ rẹ̀ náà lọ́wọ́ ṣùgbọ́n ńgbà tó pẹ̀lú àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam náà bí wọ́n ti parí ilé nù oṣù mẹ́fà péré ló fi fi ayé ló fi péré lánàbì ọlọ́run tó fi jẹ́ ànábì ọlọ́run tó fi péré lánàbì ọlọ́run lọ́dọ̀ àwọn yẹn oṣù mẹ́ta àbí mẹ́rin péré ló lò ẹni ẹlẹ́ẹ̀kejì ayé ànábì nìyẹn jáde o ẹni ẹlẹ́ẹ̀kejì àpẹẹrẹ báyé ọ̀pọ̀ ààrẹ ṣe ń ṣẹlẹ̀ látàrí ànábì ànábì bí ànábì gan di ànábì ọlọ́run ọba ó jẹ́ kan náà àpẹẹrẹ sàṣàn wáyé ọ̀pọ̀ ààrẹ. ẹlẹ́ẹ̀kejì náà àwọn tó pera wọn lánàbì ọlọ́run náà ni sura eh? sura ọdún kẹsàn-án nígbà tí ọdún kẹsàn-án tánà bí ti dé ìlú Madina tó ti ṣe hijira Tòlẹ́yà yìí àtàwọn èèyàn rẹ̀ wọ́n wá wọ́n àgbà ìsìláàmù lọ́dọ̀ ànábì nílùú Madina wọ́n sì padà sílùú wọn lẹ́yìn tó jẹ́ sí pé wọ́n láwọn máa ṣe ìsìláàmù nígbà tí wọ́n dé ìlú wọn tán Tòlẹ́yà ó pè lánàbì ọlọ́run ọba ànábì wa ń ná ẹ̀kan nínú àwọn sàábì ẹ̀fẹ̀ kan lọ bá ìṣòwò ọkùnrin ó ní kọ́ lọ bá kọ́ lọ bá kọ́ lọ bá jà ẹ̀rọ sì nìkan lọ bá gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún wọn ṣe ìsìláàmù mọ̀ tí wọ́n bá tẹ̀lé tòlẹ́yà yìí tí wọ́n bá wọn jà báyìí ni ọwọ́ ti bà tòlẹ́yà yìí wọ́n sá mú padà nígbà tí wọ́n mú padà wọ́n dọ́dọ̀ ẹ̀ wọn ò tí ì mú wọ́n ti gba gbogbo agbára lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ ti tú ká mọ́ lọ́wọ́ ṣùgbọ́n wọn ò mú wọn wá ń wò náà. fàbọ̀ òkú òbí tẹ̀ ó kú kankan mú kí wọ́n lè pa mọ́ wọn wò bígbà tí wọ́n ti gba omi tuntun lẹ́yìn ẹ̀jẹ̀ ènìyàn wọ́n wá ń wò pé ẹ sáfilẹ̀ o wọn ò pa wọn àdẹ̀mú tó ńgbà wọn wá pa tí wọn ò mú yìí. ظهر بين الناس ní wọ́n bá ń pariwo káàkiri pé áà tòlẹ́hà yẹn ìjẹ́ ànábì rẹ̀ kọjá bẹ́ẹ̀ wọ́n ti pa gbogbo èèyàn rẹ̀ tí wọ́n lè ti fẹ́ mu ṣùgbọ́n ìdà ọ̀ràn wọn ló ní òkìgbẹ́ lára ní ẹ̀dẹ́n bá sọ pé ilẹ̀ Yorùbá ẹni nǹkan táwọn kan ò ní ẹ ẹ níjú rẹ̀ yín bẹ̀rẹ̀ àmọ́ tó ti ní ṣáájú nìyẹn tí wọ́n ti máa kó nǹkan bá ń káàkiri ẹnì kan bá ní ọmọ yorùbá mú oògùn ń bọ̀lẹ́ ti mọ̀ á níjó yorùbá bẹ̀rẹ̀ níjó olóòdùà dé àwọn ibi kan ló náà ti rìn wá ní tó gbé wá bí ibi kan ló ṣe kí ni ló ti mú wá àwọn ìpìlẹ̀ nìyẹn ní bá ní ibi tí idán parí sí Iraq ni Iraq náà ní idán parí gbogbo nǹkan táwọn nǹkan halẹ̀ mọ́ ibẹ̀ lọ parí adamandi fake fake fake ẹwùjọ́ títí rìn bọ̀ láti Iraq kò tó dé bíi. orí rẹ̀ ó ti gé bọ́ tàbẹ́sẹ̀ rẹ̀ kó tó dọ́dọ̀ sí yín mi fíìkì lọ́pọ̀ lọ́dọ̀ sí yín mi báyìí tó ń dé ìdán lọ́dọ̀ wọn ìdán tọ́jú òrìjínà kò lè dúró níwájú àlùkùránì báwo wá ní ìdán fíìkì tẹ̀ ń rúkè lánìí ládùúgbò wọn báyìí pàápàá kó tó sọ pé alham kó tó pé alham ó ti pòórá ní tiẹ̀ torí pé kì í sórí dínà fún báyìí wọ́n wípé ọmọ ní òkìgbẹ́ lára bí wọ́n ti sa lórí báyìí kọ̀ọ̀ràn wọ́n sa lẹ́sẹ̀ kọ̀ọ̀ràn wọ́n sa lá wọ́n ọ̀dẹ mú o wọ́n màmá mú ni o bóyá ó ní nǹkan kan jábẹ́ ti ń gbà yẹn. látàrí pé wọ́n wá ń gbé káàkiri pé nǹkan ò mú yìí bóyá ọwọ́ wọn ò lè mú àdá wọn ọ̀ràn ìbọn wọn ọ̀ràn ló bá tún ti níjọ lójú ẹsẹ̀ pé ah láwọn ìbátan pé ẹni ọlọ́run lè yóò nígbà tó ń gbé àtìlẹ́yìn káàkiri àwọn tó ti sá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń jẹun rẹ̀ nígbà tó ń jẹun rẹ̀ lọ́ba tó ń lérò lẹ́yìn padà ẹ̀ rí nǹkan ọmọ ènìyàn orí wa kú pọ̀ a ní nǹkan tá a fi máa wọn sọ wọn nǹkan àfi táwọn èèyàn bá ń ṣe àfi táwọn èèyàn bá ń sọ ẹ̀yìn kan ẹnìkan ní wòlíì lẹ́ni báyìí ṣé wí náà ni àwọ̀ náà bẹ́ẹ̀ yìí ni àwọn èèyàn bá tó pọ̀ lẹ́yìn ẹ̀ ànábì wa kú láyé lákòókò yẹn sallallahu alaihi wa sallam wọn ọ̀dẹ̀ tí mú wọn ọ̀dẹ̀ tí mẹ́ni yẹn ìjọ ẹ̀ wa ọ wá lọ níbi kú láyé ọ wá rí jọ ma di àlééfà padà ní wa àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ ẹ̀ pé ẹni tó wá fi ṣe adarí àwọn tí ó lọ mú wá atamátàsí ẹni ní Khalid bin al-Walid Saifullah ìdá ọlọ́run nickname tánà bí fún Khalid bin al-Walid ẹlọ́mú wá ẹlọ́mú wá nìsí Khalid bin al-Walid bá lọ síbẹ̀ wọ́n bá pa pàdé ogun bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọ́n wá wọ́n wá rí mú wọ́n wá ọwọ́ wá bà wọ́n débi pé Tòláyà ọwọ́ ta òun àti ìyàwó ẹ̀já wọ́n jọ mérí wọ́n sá lọ sílùú sham láti ibi tí wọ́n ti ń jagun lọ́wọ́ tó ń mọ́ wọ́n á wo bọ́ọ̀lù ẹ̀sìn wá rí padà ó lọ́ba gba ìsìláàmù padà ó tòlẹ́hà yẹn ó wá ṣe ìsìláàmù padà òun àti ìyàwó ẹ̀ ó sì ṣe ìsìláàmù ẹ̀ dáadáa lẹ́yìn ìgbà náà ó wá lọ padà lọ bá àwọn ọmọ ogun mùsùlùmí pé òun náà ti dára yín o òun ọ̀jẹ́ òun ìsànàbí ọlọ́run ọba èṣù ló ṣe kí èṣù ló lòun bó ti wá kú sínú islam padà nù kódà ojú ogun gan ló kú sí padà ojú ogun islam padà ló kú sí padà eléyìí ẹ̀kọ́ wà ń bẹ̀ fún ayé pé ìbẹ̀rẹ̀ ènìyàn láwọn àmọ́kín àmọ̀ pé ọ̀ tó jẹ́ sí pé a ní láti máa fi gap lẹ̀ pé ààyè lẹ̀ fún gbogbo ẹni tó bá sọnù tí ó fi ráyè láti padà àìbá àmọ́ ó mọ̀ lè padà lọ́la mọ́ sí tán fún tán ìgbéra bó ti ṣe kèfèrè tó náà láti fìyà jẹ tó ẹ fi àyè lẹ̀ lẹ̀ pé ayé bá a mọ̀ ẹ jẹ́ kọ́ ráàánú ẹ̀sìn tó bá ráàánú ẹ̀sìn bóyá nǹkan ní ó darí ẹ̀ padà eléyìí padà ó ṣe Islam padà eléyìí náà àwọn tó gba àwọn alánàbí nù ẹlẹ́ẹ̀kẹta musayi lamatoli kadaabu eléyìí musayi lamatoli kadaabu yìí tiẹ̀ ó lágbára púpọ̀ ó náà tó pé alánàbí ọlọ́run náà tó láyé látàrí ànábì náà sallallahu alaihi wasallam lónà ti pé alánàbí ọlọ́run ọba ó lè jà ṣùgbọ́n òun tiẹ̀ ó kú sójú kèfèrí padà níta lọ́pàá Wahshi ibn Harb ẹni tó pa Sayyiduna Hamza njọ́ kìnìún ní ogun Uhudi Wahshi ẹrú ẹrú kan nínú Maka tí ọ̀gá rẹ̀ ní ọ̀tẹ̀ láwọn ogun Maka lọ síbi ogun ní Madina ṣùgbọ́n nǹkan náà mọ̀ ẹnì kan náà ní kọ́ bá ń pa tó bá ti pẹ́ o ti pa àti dídọ́mọ lọ́wọ́bí nìyẹn ta ló ń tọ̀hún Hamza ní kọ́ bá ń pa torí ń lọ pa bàbá àwọn àtọkọ òun ní ogun bá jù ọfẹ yàrá wọn wá rán lọ ó sì make pé òun rí Hamza pa wọn ni Ọlọ́run tààlà án ọ̀wá sí nǹkan náà àwọn kan tó bá ànábì nínú jẹ́ jù láyé náà ní ikú Hamza ọdí Ọlọ́run tààlà án sẹ́ńtọ́ wọn pa Hamza yìí òun ni lọ́wọ́ padà pa Musailama lẹ́yìn pé Wahshiyu gba ìsìlámù padà ẹni tó pa Sayyidina Hamza ọgbà ìsìlámù padà ló fi jẹ́ sípò wà nù hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ yìí pé ọlọ́run máa ń rẹ́rìn sáwọ ẹ̀dá ènìyàn nígbà míì especially yìí pé mùsùlùmí méjì ọkùnrin méjì wọ́n máa jà ìkànnà wọn ó sì pa ìkejì ẹgbọ́ ìkànnù wọn yóò sì pa ìkejì mùsùlùmí àti ọkùnrin méjì inú àwọn ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa jà ìkànnù wọn ó sì pa ìkejì àwọn méjèèjì ó sì wà lẹ́jọ́ náà wọ́n lọ́mọ ẹrẹ́rìn látara nǹkan yẹn tìrìbù ńlọmọ ibi tọ́rọ̀ parí ẹlẹ́nu àwọn àdì pé báwo ni ẹnìkan ó ti pa ẹnìkejì ẹ pé àwọn méjèèjì ọjọ́ wà lẹ́jọ́ ìwé ẹ̀nì wàásíyù ọ̀pá Hamza Hamza wà lẹ́jọ́ náà lọ́njẹ́ wàhásíyù yìí ọ̀làyé sí mú ọ̀làyé sí ọgbà ìsìlámù padà òun náà di ẹni tí ń gbé pèsè ojú ọ̀nà tọ́lá wọn bá òun náà dèrò àlìjánà ẹ ọ̀pá ẹni kejì nígbà tó jẹ́ pèsè rẹ̀ Khalid rọ́bì yé mùsùlùmí dọ́pà tó di pé ọwọ́ àgbà ìsìlámù padà yóò sì wà pẹ̀lú ẹ̀ pé náà àwọn sàbí ẹni ẹlẹ́ẹ̀kẹta ni ẹni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni obìnrin lòun jẹ Sajjah bintu Harith obìnrin tó pèrè lánàbí ọlọ́run àwọn obìnrin àwọn obìnrin bí ọkùnrin gbé òpin àwọn lánàbí ọlọ́run fún wa ni obìnrin bí obìnrin ilé Sajjah bintu Harith òun náà pèrè lánàbí ọlọ́run ọba ṣùgbọ́n ọ̀padà ọ̀padà wọn agbá ìsìlámù padà kò sì kò sórí ju ọ̀nà ẹ̀bọ̀ padà ẹlẹ́ẹ̀karùn-ún náà ni Mukhtar ibn Abi Ubayd as-Saqafi

náà náà nítorí fi bẹ̀rẹ̀ ayé ẹ̀ ni pé ó di séwù ọwọ́ pẹ̀lẹ́ ní séwù díẹ̀ díẹ̀ ní ẹ máa ta sí àgẹ̀rẹ̀ yẹn kò ní sáré pẹ̀lẹ́ ànábì lẹ́ẹ̀kan náà yóò gòkè yẹn step by step tí wọ́n bá rí i pé múgùn làwọn tó ń bá gbé ọwọ́ pẹ̀lẹ́ ní mọ̀kádàm àná mọ̀kádàm yóò di àlè gbà jàǹgbẹ̀ lálẹ́ fà wọ́n yóò di séè wọ́n yóò pè kótó wọ́n yóò pè wòlíì níní lẹ́yìn wòlíì báyìí torí pé gbogbo tó ń wí yẹn ni ń tẹ̀lé ni ń gbà lẹ́yìn olú báyìí tó wù ní pé ànábì ànábì ọlọ́run àwọn náà gbọ́n àwọn ìsáré gòkè lẹ́ẹ̀kan náà wọ́n máa wò mógún làwọn èèyàn pé tí ẹ bá ti gun bí eléyìí tó bá ti ṣe gun ẹ tó gun ẹ lẹ́ẹ̀kì tó bá gun àwọn èèyàn láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà dópin wọ́n tù ká máa lọ́hùn ní dá wọ́n máa gun ẹ díẹ̀ díẹ̀ eléyìí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ṣé ká lòun àti ó ní ṣé kù lòun ń bọ̀ ya ọwọ́ apẹ̀rẹ̀ lánàbí ọlọ́run ọba nígbà tí àwọn tó wá ń mọ̀ pé pípẹ́rẹ́ pípa mú ọ wá gbọ́ yí pé ọmọ yìí pé pípẹ́rẹ́ àwọn tó ń pèrè àwọn lánìlẹ́bì yìí kò lè yíjì láti lè fún un torí pé àwọn ìjọba Islam wọ́n gbógun tì ìyẹn ló fi já sí pé lákòókò tá a wà yín tí agbára bá wà mo gbọ́ ẹnikẹ́ni tó bá pèrè ànábì ọlọ́run àá bá jà ní kó dẹ̀ ń bá pèrè àwọn wòlíì gan tí ń kéde báyé pé wòlíì lè rí ó yẹ kí wọ́n mú wọn lọ gbé sẹ́wọ̀n ní kó kú sínú túbú ẹnìkan gbọ́dọ̀ ń wòlíì ọlọ́run tí bá ti ń wí síta pé wòlíì lòun irọ́ nìkan ni wòlíì ọlọ́run wòlíì bò òun gbọ́dọ̀ ń wà lé wọ́n náà ti lẹ́sìn ní ìnìyẹn àwọn ẹlẹ́sìn míì yẹn àwọn ọmọ tó máa wà lé yòó tí wọ́n ní wọ́n pé wòlíì kìíní kan wòlíì kìíní kan nínú Islam ọ̀wọ́ lọ pé ẹ̀ ń wọ̀lé ẹ̀ ń bá pé ẹ̀ ń wà lé yòó níjọ́ tó bá ti pé ẹ̀ ń wà léyìí fáwọn èèyàn pé ẹ̀ mọ̀ pé wòlíì ní ní ìjọ náà ló ti jábọ́ ti sẹni ọlọ́run ọba ẹni sùn ọkàn fàwòrán jẹ ni ọlọ́run ọba nínú àwọn mọ́jẹ̀mú tá a fi máa wà léyìí ọlọ́run tá a fi máa pé wà léyìí èṣù lè nìyà ó ní kí èèyàn pé ẹ̀ ń wà léyìí kọ́má kọ́má proud pẹ̀lú àwọn àjọ àwọn èèyàn pé ẹ̀ mọ̀ pé wòlíì ní mí ni ẹ̀ mọ̀ pé wòlíì ní mí ni níjọ́ tó bá ti rí báyìí ẹ̀ mọ̀ pé wà léyìí ṣẹ̀yìnbọn wòlíì èké ìdè wòlíì ti ọlọ́run ọba tó nípa báyìí ọkùnrin yìí gbà tó kúlẹ̀ lánàá bí ọlọ́run ọba tán wọ́n ti gbọ́ wọ́n ti lọ gbé bá fún gọ́fúnmẹ́ǹtì ó sì mọ̀ pé tí gọ́fúnmẹ́ǹtì bá ti gbọ́ òun ní tìun lọ́rùn sílẹ̀ òun mú òun ọwọ́ afarapamọ́ ọwọ́ alúà kò jáde mọ́ torí pé tí màkútó ń bá jáde wọ́n sọ wọn mú kí wọ́n bá ti ma movement yẹ fàjáhìlá nínásù kábàárà ayọ̀ wa mọ̀ bí tọ́wọ́ àmọ́ ń gbà náà ọkùnrin kan náà ará ìlú mìíràn ọwá ọlọ́run wá fún lágbára láti mọbi dọ́wà mọ̀ wá mọbi dọ́wà báwo ni ó ti débẹ̀ pàtàkọ́ ọ̀rọ̀ lẹ́hu ọ̀yà pretend bẹ́ẹ̀ ni pé ànábi ọlọ́run ni ọ́ mo gbà pé ànábi ọlọ́run ni ọkùnrin mọ̀ náà báyìí ti gbọ́ pé ẹnìkan tó gbà pé ànábi ọlọ́run lòun tẹ̀ pé òun náà sàrí tó mà bó ti gbọ́ pé òun máa yé ibi tọ́wọ́ báyìí ọkùnrin yẹn wá pretend pé bí ẹni pé òun gbàgbọ́ pé ànábi ọlọ́run àlàáfíà harisu wa sọ wípé ẹni tó pẹ́lẹ̀ lánàá bí ọlọ́run ní ẹni tó lóun gbà mí gbọ́ yìí ẹ gbọ́dọ̀ tilẹ̀kùn máa wò tó bá ti dé ẹjọ́ máa wọlé torí kí ọ gbà mí gbọ́ pé ànábì ọlọ́run ní mí. ọkùnrin tí wọ́n wá máa sírí ẹ̀yìn ló bá ti kọ́ńtàkì gọ́ọ̀mẹ̀ntì ni pé òun ti rí òun òun dẹ̀ ti máa rí rẹ̀ òun ti máa bá òun ti ń wọlé sọ́dọ̀ rẹ̀. وأثاره الغضب فقيل أثاره بالنظر من العجب وكان القول عليه نعم wọ́n bá sẹ́ǹdì ọmọ ogun sọ́dọ̀ ẹ̀ wọ́n bá rí i mú nígbà tí wọ́n mú tán tí wọ́n pa wọn ò pa o wọn ò lójú ẹ̀jẹ̀ o ṣùgbọ́n kí ni wọ́n ti fún wọ́n jí abihi ila Abdul Malik wọ́n wá gbé wá síwájú ìjọba báyìí kóòtù ìjọba ìgbé hàn. naam gọ́fìmẹ̀ntì wáyé ní ẹ má pa gọ́ọ̀mẹ̀ntì sẹ̀rí àyè pààyàn báwọn ẹni tó bá sì tọ́ tàbí ọba sì wù àkọ́kọ́ ti dáwà fún ẹ ti dáwà fún bóyá orí ẹ bóyá kọ̀ mọ́ ẹ gọ́ọ̀mẹ̀ntì ní ẹ ké sáwọn onímọ̀ wá ẹ jẹ́ kí wọ́n bá wọ́n fi ìmọ̀ yé wọ́n jẹ́ kọ́ mọ mistake wọ́n jẹ́ kọ́ mọ àtìsí rẹ̀ wọ́n ní wọ́n kọ́ ní mímọ̀ wọ́n sì kọ́ ní mímọ̀ kí wọ́n ṣàlàyé fún pé ìdóhùn wí èṣù ló mú wá bá o bí ẹni tí ń pè yàn wò lè náà èṣù lójú ọmọ àpè yàn wò yìí ṣètọ́n lọ ń bá ṣe tọ́ba ti lé ń fi gbogbo ẹnu jáde fún gbogbo ayé pé wòlíì ni ọ́ èṣù ni náà wọ́n sọ fún eléyìí náà yìí pé wíwí tó ń wí fáyé bá ànábì ọlọ́run ní ọ̀yìn èṣù ni èṣù ni ń lù ọ́ gbà pé èṣù ni wọ́n ṣàlàyé fún un hàn fàábà ọ̀tàkù olóhùn ọ̀gbà oléṣù lòun alánàbì ọlọ́run lòun ọ̀dà bí a bá ti fún ọ ní omi tútù tó ọba ti gbọ́ kí lọ́fà omi gbóná ló kù báyà Abdul Malik Abdulmalik ní gọ́ọ̀mẹ̀ntì ní ilé yìí kú ẹ̀sìn lọ́yẹ kó kú ẹ lọ́ọ́ kàn má gbélébù wọ́n ti kàn má gbélébù nìyẹn tó ibẹ̀ ló kú sí padà níbi tó ń parí tiẹ̀ sí nìyẹn òun náà ń pèrè àwọn àbí ọlọ́wọ́n ọba kì í sa yá ànábì lélẹ́ yẹn o láyé àwọn tàbíìn náà ló ń pèrè àwọn àbí ọlọ́wọ́n ọba náà lákòókò tá a wá wá yìí ní nǹkan bíi tó lé nǹkan bíi one hundred years sẹ́yìn ní ọdún one thousand three hundred and twenty six tàbáwò ní ìsìn one thousand four hundred and kìíní kan àwọn four hundred and thirty kankan ó ti lé ní one hundred years sẹ́yìn báyìí atúnlẹ̀ nìkan tó kúrẹ̀ lánàá bí ọlọ́wọ́n ọba onáà ní Mirza gulam ahmed Qadiani nílẹ̀ India olórí àwọn Ahmadiyya onáà ní sí Mirza gulam ahmed olórí àwọn Ahmadiyya nìyẹn onáà kúrẹ̀ lánàá bí ọlọ́wọ́n ọba onáà kúrẹ̀ lánàá bí ọlọ́wọ́n ọba kọ́lẹ́rà ló sì pàápàá yọ torípò wọn àtàfà onímọ̀ kan ní àjọ fi agagbága lórí ọ̀rọ̀ yìí àwọn abújọ́ tó ti jáde làwọn àfáà ti ń kó fún ìsọkúsọ ẹ pọ̀ gbọ́lẹ̀ rí ẹ wà mọ̀ wá pàdé àfáà kan tí wọ́n ń pè ní saná ọlọ́ àfáà onímọ̀ ni inú wa máa bí àfáà yẹn púpọ̀ ní tiẹ̀ bínú bá sì ń bí ẹni ọlọ́run ó lè wí nǹkan tí ó lágbára tẹ́ni tó bá wí sí lára tí ò ní bọ́m̀bẹ̀ láìláì tó bá jẹ́ pé ẹni ọlọ́run ni torí pé àwọn ẹni ọlọ́run ìran méjì ni wọ́n àwọn ẹni ọlọ́run tó jẹ́ sí pé gbogbo ẹ̀tọ́ wọn tẹ́ kí wọ́n bè lọ́dọ̀ ọlọ́run pé bá ń gbà lọ́dọ̀ lágbájá wọ́n lè má wò wọ́n ní sùúrù pọ̀ ní wọn. àwọn ẹni ọlọ́run kan wà tó jẹ́ sí pé ẹ̀tọ́ wọn tí wọ́n lè tẹ́ pé ẹ̀kan gbà lọ́dọ̀ ènìyàn wọ́n lè sọ fọ́lọ́run pé wọ́n lọ́run bá ń gbà lọ́wọ́ ẹ̀ ní ìsìn ọlọ́run ti dà wọn lóhùn nínú wọn ni àfa àwa sànáwó láàyè wa wọ́n wá jọ jókòó àti Mirza Ghulam Ahmad ní gbangba yé wọ́n jọ fìmọ̀ yé mà sànáwó láì fìmọ̀ yé tí gbogbo ayé mà kókòrò ni nígbà tó rí pé ọta kókó wọn ọ̀tá gbà náà ni sànáwó láì wá ní tó ní ìsinmi pé mubahala ló kù ìdáhùn mubahala ni pé kásẹ́gbè fúnra wa sẹ́yìn tí nǹkan tí yàrá bá ń ṣe bá dáyàn lójú èpè oníṣòro tẹ́ <laughs> inú inú bí àfa yìí dé lẹ́fù yẹn àwọn àfa máa bínú débẹ̀ ń gbà mí tọrọ bá dé lẹ́fù ẹ̀ àfa àtànáwò lọ́yìn ní ìwọ Mirza Ghulam Ahmad àtẹ̀mí tọ́ba jẹ́ sí wípé ìwọ lọ́ba wà lórí òdodo afúnra wa lọ́dún kan àìsàn kọ́lẹ́rà tó ní agbára kọ́ pàmì àti ẹ̀ tọ́wáyé pé ìwọ lọ́ba wà lórí òdodo kọ́ ọ má kù èmi ni kò ṣe mọ̀tò wáyé pé mi ò bá wà lórí òdodo kó mú ọ tààrà bí wọ́n ṣe tú kánjọ́ náà nù wọ́n bínú kò ń bẹ̀ ẹni tó wá gbà tán bí mẹ́rìndà gula márùn ṣe kú bàbá bàbá ìyàwó ẹ̀ àbàbà àbí bàbá àbí ọkọ kí ni wọ́n pè bí náà ẹni tó gba ìtàn bó ṣe kú òun náà ni bàbá ìyàwó rẹ̀ náà ló gbà wá bàbá ìyàwó mẹ́rìndà gula márùn náà ló gbà wá ìwòlámù Ahmad mẹ́rìndà gula márùn yìí kọ́lẹ́rà lọ pa padà fún ẹ̀ ló kú sọ́jà lè pé a ah, kọ́lẹ́rà lọ pa wọn wọ́n sì lo thirteen months oṣù mẹ́tàlá àtọjọ́ mẹ́wàá iná ni wọ́n lò tí ó fi kú láyé lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ tẹ́gbẹ́ fúnra wọn náà ẹni tó péré lánàá bíi kain tá a mọ̀ tọ́jú àdìsá yé òun náà ní Mirza Ghulam Ahmad tá a bá wo ń tá méje péré la kà táṣìlá náà bí pè awa alaihi wasallam àwọn míì ti lè jáde táwọn ọ̀gbọ́lọ́dọ̀ wá ń sọ tàbí wọn jẹ́ international àwọn international nìyẹn àwọn lókà náà wà á sì máa rí lókà lókà ààrẹ tó pẹ̀lẹ̀ lọ́lọ́run ọba nílẹ̀ nàìjíríà mo wo kan ọ̀rẹ́ tó ọdún méjìlá sẹ́yìn obìnrin nì lẹ́kọ̀ọ́ lòun àwọn tó ń communicate wọ́n tó ń bílẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹnu fídíò báyìí ọ̀dà lọ́lọ́run

nínú àwọn nǹkan tánà ní gbé kalẹ̀ fún wa a nílò láti súnmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ lákòókò sí ó tún lè bá àti wá láǹfààní dáadáa nínú nǹkan tá a lè tó léyìí mọ́ oní tí mo ti tẹnu bọ̀ lẹ́ẹ̀kan yẹn wípé àwọn kan ó jáde tí wọ́n tó kí wọ́n tó táàtì tí wọ́n gbéra wọn lánàá bí ọlọ́run tó jẹ́ àpẹẹrẹ páyọ́ parẹ́ bẹ́ẹ̀ náà ni lákòókò tá a wà yìí gbogbo ẹni tí bá ti ń pè rẹ̀ ní wòlíì ọlọ́run tí a bá ti tí wọ́n ti ń jáde pé wòlíì ni mí wòlíì ni mí ìkan àwọn àpẹẹrẹ páyọ́ parẹ́ lọ́wọ́ torí pé ìjẹ́wàlẹ́ yìí stẹ́ẹ̀pù lọ́jọ́ tí yàn máa ń gùn tí yàn fi máa ń gbà dé pé pé tí yàn pẹ̀lẹ́ yàn ní ànábì ọlọ́run tó nípa báyìí eléyìí ni tá a lè fi máa ṣe àpẹẹrẹ lákòókò tá a wà yìí tábà ti dáhùn yẹn tẹ́ńpẹ́ à ń wàlí wàlí wàlí wàlí tí ń pe ẹnu gbogbo ẹnu wí káàkiri ẹ lọ mọ̀ pé àpẹẹrẹ náà àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejìlá náà àpẹẹrẹ táàtù mọ̀ pé ayé fẹ́ parẹ́ òun náà ni. Thank you náà ẹlẹ́ẹ̀kejì láyìn òun náà ni wípé wiladatul amati rabbataha òun náà ni kí ọmọ kí ọmọ alo òbí ẹ̀ kí ọmọ máa lu bàbá ẹ̀ àtìyá ẹ̀ gẹ́gẹ́ bó ti yẹ kí bàbá ẹ̀ tìyá ó lu ọmọ àpẹẹrẹ bá yọ parẹ́ nù yẹn ni pé kò ní sí ọ̀wọ̀ mọ́ wọ́n ti yí wọ́n ti takìtì òṣùwọ̀n bàbá lẹ́yìn kọ́ máa sọ pé ìwọ ọmọ ìjókòó mẹ́yẹn ọmọ náà sọ pé bàbá ìjókòó ìyá ẹlọba lọ bá máa jẹ wá náà náà ni rọ̀bàtà kí ọmọ máa lo òbí rẹ̀ ẹgẹ́ bí bàbá ti yẹ kọ́ máa lo ọmọ rẹ̀ náà ìtumọ̀ ni pé kí ọmọ kọ́ máa gbọ́rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu wọn àpẹẹrẹ bá yọ parẹ́ nìyẹn ọmọ mélòó ni gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu báyìí ṣùkọ́ mọ́ gbọ́rọ̀ sí tí ọkọ ẹ̀ lẹ́nu mọ́ àpẹẹrẹ ìyẹn ni pé tó bá kọ́ mọ́ ẹni ó ti wà látàrí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sùmọ́ tó bá ti kọ́ bá gbalẹ̀ púpọ̀ ẹ mọ́jọ jọ wá lójú mọ́jọ yọ lẹ́nu wọ́n tó níyàwó tí àwọn ẹ̀gbọ́ rẹ̀ ti lẹ́nu tàbí ń gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kì í gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà má bàánú jẹ́ tó nǹkan mọ́ mà pé ayé kí ni ayé ń parẹ́ lọ nìyẹn mánìjì ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọmọ tá a bá nínà tí ó bá gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ̀mẹ́jà abánú jẹ́ ká má kó apatẹ́sàn bara wa àpẹẹrẹ báyé ń parẹ́ lọ nìyẹn kò ní gbọ́ bó lù ú lù ú lù ú kọ́ ọkọ yẹn lódì yẹn lódì yóò gbìn tí mo sábẹ̀ ṣe yẹn kí lọ́wọ́ àti padà ó gbà fọlọ́ náà ni pé bọ́lọ̀ ti mú àánú ayé ń parẹ́ lọ nìyẹn ìyẹn ó jẹ́ aráyé ti ẹnu bàbá tó kù dáàbà ṣe ń bẹ á sì ah mo máa gbọ́rọ̀ sí lẹ́nu ah má fi jẹ́ wíńdà àwọn ọmọ ẹ̀ nínú àwọn àpẹẹrẹ fáyé ń parẹ́ lọ nìyẹn bẹ́ẹ̀ náà ni ọmọ lẹ́yìn kò ní naam nínú àwọn àpẹẹrẹ yẹn tí ànábì kà fún wa bíbá yìí méjì ní abala méjì ní abala kan nìyẹn abala kejì ó náà ní pé ká máa rí àwọn aríbipa níwájú aríbipa àwọn aláìní àwọn oníbàárà àwọn afigbábọ́hà àwọn ìbàdí máa ń sọ àwọn oníṣẹ́ ọwọ́ kéékèèké bí ẹni tí ń ta èédú ẹni tí ń ta àgbàdo ẹni tí ń ta bọ̀ọ̀lì àwọn oníṣẹ́ ọwọ́ kéékèèké kọjá sí pé àwọn ẹni ń gbé nǹkan ti láyé àwọn oníṣẹ́ ọwọ́ ńláńlá àwọn wàá rí nǹkan gbé jẹ mọ́ ayé ń parẹ́ lọ nìyà ẹ rí i pé àwọn oníṣẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ wa gbèsè là ń jẹ ká tó gbowó oṣù ọ̀pọ̀lọpọ̀ wa báyìí àwọn oníṣẹ́ ńláńlá ẹ̀ńtẹ́ kọ̀ǹtráktọ̀ kò kọ̀rọ̀ náà mọ́ oníṣẹ́ ńláńlá tá a lè lérò pé ká bówó lọ́wọ́ ẹ̀ nìyẹn àní bówó ẹ lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ ti ń tewédú ẹ ti ń talá ẹ ti ń ta ẹ̀gúsí ẹ ti ń ta àwọn kékèké yọ wà máa dára yọ máa kọ́lé ẹ máa rí bóun lówó wà lọ́wọ́ ẹ̀ ayé ń parẹ́ lọ́nà ànágbà ló gbé kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam kílẹ̀ rí ẹ̀ ó náà ní hadith abdullah hadith umar bin khattab radiyallahu ta'ala anhu qal. فأخبرني عن náà eléyẹn òun náà ní ẹ́fídẹ́ǹtì rẹ̀ tó wà nínú sàhẹ́hẹ́ Muslim nínú àwọn àpẹẹrẹ kéékèèké tá à ń kà fún wa tó jẹ́ nọ́mbà thirteen tá a fi mọ̀ pé ayé ń lọ sópin òun náà ní raf'ul ilmi wa zuhurul jahl raf'ul ilmi wa zuhur náà kí ni ẹ̀rí òun náà ní kí ni túmọ̀ raf'ul ilmi wa zuhurul jahl òun náà ní pé mímọ̀ ó kú nílẹ̀ knowledge yóò kéré yóò kéré báwo ni ó ti wá kéré àgbàlẹ̀ ayé ànábìyàn lọ sàlàyé ẹ̀fọn wa sallallahu alaihi àyèmọ̀kan gbalẹ̀ gboko àyèmọ̀kan gbalẹ̀ àyèmọ̀kan ni ó wà dominate mímọ̀ wà kéré ọ̀rọ̀ mímọ̀ tí a ń wí báyìí kì í sọ̀rọ̀ ọmọ sẹ̀rí gbogbo gbogbo yóò kéré gbalẹ̀ àwọn méjèèjì sọ wípé wọ́n ní ànábì wa kọ́lọ́wọ́n bá ní sí kí àtọ́là fún sọ pé ẹ lọ pé lágbègbè méjì pé ayé ọ̀parẹ́ ayé ọ̀parẹ́ àwọn ọjọ́ kan ń bẹ níbẹ̀ yàǹtí ló fi ha àyèmọ̀kan wọn máa sọ̀kalẹ̀ láti sámánì àyèmọ̀kan wọn máa sọ̀kalẹ̀ wa tí nǹkan bá lè fi sọ̀kalẹ̀ àlẹ́ escape ẹ̀ kò sí dọ́gbọ́n sí o ibi ẹ̀jẹ̀ adọ́gbọ́n ti gbé abẹ́ ẹ̀ṣẹ̀bù nítòsọ̀kalẹ̀ láti sánmà níbi ọlọ́run ní anábì ní àyèmọ̀kan sallallahu alaihi wasallam ọláyèmọ̀kan sọ̀kalẹ̀ láti sánmà tó kí wọ́n ní ọwọ́ àṣẹlẹ̀ táyèmọ̀kan bá ṣe kalẹ̀ láti sánmà tí mímọ̀ bá wà nílẹ̀ ibi wọ́n jọ kojú ara wọn ni nítorí ẹ̀kọ́ kojú àyèmọ̀kan àwọn àgbékò ńlẹ̀ wàyí ọrùfá àwọn àkáyìmọ̀ ńlẹ̀ akáyìmọ̀ ńlẹ̀ tába ti ká màálẹ̀ kú ńlẹ̀ ọ̀ràn yẹn náà ni pé kí ni ó tẹ̀lẹ̀ òkùnkùn ọlọ́run tó wáyé ní àtúnwá sọ òkùnkùn kalẹ̀ tẹ̀mọ̀ yọ lágbára ni yẹn ni pé a nílẹ̀ tába ti ká mímọ̀ kú nílẹ̀ àyèmọ̀kan yóò gbalẹ̀ ṣùgbọ́n kò tó wá tó wá sọ kalẹ̀ láti fún yìí nǹkan àwọn àpẹẹrẹ báyọ̀ ìmọ̀ ti kéré gan ìmọ̀ kéré púpọ̀ ọjọ́ kan lọ lórí wa lásán ni níta mọ̀ kiri ẹni jẹ́ lẹ́kítọ̀ tá a ṣe kẹ́yìn last month nígbà tí wọ́n ń sọ̀tàn Imam Bukhari fún wa àbáwọn náà gbọ́ ni ẹ wo ye hadith ọ̀há ẹ ń bá attend lẹ́kítọ̀ yẹn mọ̀ ẹ wo ye hadith ọ̀há ẹ wo ye ọmọ ọdún tó jẹ́ láyé sẹ̀ríà nínú sẹ̀ríà yìí ọmọ òrukàn tó bá ti pọ́ ọmọ tó bá ti bàlágà ó ti kú lọ́mọ òrukàn njẹ́ ń pè lọ́mọ òrukàn ọmọkùnrin éèjì kí ní fi ń bàlágà yìí ẹ̀yin gẹ́gẹ́ bí nọ́ọ̀sì dókítọ̀ eight ọkùnrin ọmọkùnrin wọ́n ní bóyá bíi eighteen ṣùgbọ́n nínú sẹ̀ríà fifteen fifteen fourteen náà nínú sẹ̀ríà mọ̀lọ́dọ̀ àwọn wọ́n ní bíi eighteen ọmọkùnrin ń bàlágà tọmọkùnrin bá ti bàlágà nínú sẹ̀ríà ó ti di ẹni tó tójú bọ́ ó ti tóra rẹ̀ bọ́ nínú sẹ̀ríà ọmọ fifteen years ní ìsìn ọmọ thirty years tó ń gbowó oúnjẹ lọ́dọ̀ bàbẹ́ sẹ́rí pé nǹkan ti bàjẹ́ thirty years abímọ tọwọ tá ti yà tó tún gbowó oúnjẹ lọ́wọ́ wa níjò láwà àsami níjò láfẹ́ sinmi láyé yẹn a sìn ọ láti gbà tá a ti gbé ọ a sì tún bọ bọ bọ o tún di tẹ́tí ẹ o tún sọ pé nǹkan kan ò lè sí ọ ọwọ́ rẹ pé ẹsẹ̀ rẹ pé ọpọlọ rẹ pé àwa la fa àwọn òbí la kọ̀ ọ̀sẹ̀ western system yìí ó kó bá wa púpọ̀ àwọn ìbí máa ń ti wọn tó nǹkan ọmọ kan ọmọ kan náà ìjọba wọn yẹ tó rọrùn tiwa mi báyìí kọ rọrùn tó báwọn

tó bá ń kọ́ yàn rọ̀lẹ́ owó tó bá ń rí bẹ̀ má ṣe kíni má fi ta ayé rẹ̀ lọ bó ti yẹ káyé orí nìyẹn ìmọ̀lọ́dọ̀ wa yìí kò ṣeé ṣe o àtà máa sìn sìn sìn sìn sìn sìn thirty five ó là nínú mi tó ń gbowó oúnjẹ lọ́wọ́ máa yíjọ forty nígbà tí ò sí ọ̀sán náà wọn ò dẹ̀ bá plan so nípa báyìí mímọ́ lọ nílẹ̀ àìmọ̀kọ́ gbalẹ̀gbòkò dáná bí sọ fún wa nìyẹn sallallahu alaihi báwo wáyé mímọ́ ó ti lọ nílẹ̀ nínú àwọn kátà tó mọ̀ pé mímọ́ lọ nílẹ̀ òun náà ni hadith tí àná lọ́wọ́ gbé kalẹ̀ òun náà ni pé mọ́wútù làwọn làmà òun náà ni káwọn onímọ̀ máa kú táwọn onímọ̀ bá ti kú ìmọ̀ ń lọ nìyẹn tí onímọ̀ kan bá lọ irú rẹ̀ ní wá tí irú rẹ̀ ọba ti wá ìmọ̀ ti lọ Imam Bukhari àti nìrú ẹ̀ báyìí láìjọ ti kú ọ̀la yìí Ibn Taymiyyah àfáàgbà yẹn àti nìrú ẹ̀ báyìí láìjọ ti kú ọ̀la yìí ní àwùjọ wa yìí náà tá a wà yìí àmọ́ aláwọ̀ èèyàn ńláńlá tí tí wọ́n sẹ̀sìn abábọ́ọ̀lù òṣogbo báyìí náà ṣe àmà kàwọn àfààní ńlá ebi ṣe àwọn ọ̀jẹ̀ wẹrẹ tẹ́ ń bẹ ní ìsìn ju àwọn àti hàn wọn ò wọn nílùú kọ̀ọ̀kan báyìí náà ni àwọn onímọ̀ ńláńlá tí wọ́n bá ti ń lọ tí wọ́n bá ti ń kú ìtumọ̀ ẹni pé ìmọ̀ ń lọ ńlẹ̀ tá a bá ti rẹ́lòmíì replace wọn padà anábì wá bí kalẹ̀ nù hadith pé radiyallahu ó ní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ní gba mímọ̀ gangan gangan báyìí pé mo ká mímọ̀ nílẹ̀ pé ẹ kó mímọ̀ nílẹ̀ ẹni pé bẹ́ẹ̀ bá fẹ́ máa ka alif ba ta ta kọ́mọ́ yẹ̀yẹ́ mọ́ ọlọ́wọ́n ní mú nílẹ̀ báwọn bá fẹ́ ka a b c d pé kò ní yẹ̀yẹ́ mọ́ yóò máa yẹ̀yẹ́ ọlọ́wọ́n ní ká yẹn kó nílẹ̀ kò sì ní ká gbogbo nǹkan tẹ́ ń pè nímọ̀ iṣẹ́ ọwọ́ ibi ó kọ́ mẹkáníìkì bí wọ́n ń ṣe kò ní ká yẹn ń lẹ̀ ọlọ́lọ́run ò ní ká yẹn ńlẹ̀ ṣùgbọ́n tí ó fi ká mímọ̀ ńlẹ̀ òun náà ni ṣùgbọ́n tí ó fi. bí kọ́bọ̀rì ọ̀làmá ọwọ́ àánú sahib Bukhari àti Muslim ó ní tí ọlọ́run ọba yóò fi ká mímọ̀ ńlẹ̀ ni pé yóò gbà wọn ní mímọ̀ yóò máa pa wọn tó bá ti pa wọn báyìí máa lọ nìyẹn o ìmọ̀ táwọn wí gbogbo màtí sí àlàǹfààní ni o kì í sọ̀rọ̀ ìmọ̀ sẹ̀rí àyẹ̀kan gbogbo màtọ́ bá sàǹfààní ẹ̀ẹ́rì pé bẹ́ẹ̀ bá be gbogbo ẹni tó bá wà ní fíìdì kọ̀ọ̀kan lọ káàkiri tẹ́mà níta ló gbóná jù nú àwọn àwọn olóyìnbó nílẹ̀ nàìjíríà tọ́mọ̀ bá di kánárì jù kí ló pẹ́ olùsọ yẹn ká ẹ̀rà tí ẹ ti ní ẹni tó jọba ẹ tó ti wà ẹ̀rí níjọba kú láyé ọlọ́ntì ẹnu ọlọ́ntì ẹnu kò lè dá gbogbo ohun tí mẹ lórí ẹ̀ kalẹ̀ tí ì lọ ọlọ́ntì ẹnu yẹn bẹ́ẹ̀ bá débi ìmọ̀ mímọ̀ sẹ̀ríà bẹ́ẹ̀ náà ni bọ́bá ti lọ báyìí ọlọ́ nìyẹn òkè lọ nìyẹn ìmí ò lè dé mọ́ òun òkèké kéèké ní ọkàn tó máa wá bẹ́ẹ̀ náà ní iṣẹ́ ọwọ́ nílùú Òṣogbo ń bíbà yà báwọn ìlú mìíràn tí wọ́n ní ta ló ní ta ló mọ nǹkan báyìí ṣe jù àwọn èèyàn sọ fún mi pé ah bàbá bàbá yọ mọ nǹkan báyìí ṣe ah ń bọ̀ wá lọ ibi ọkọ àwọn èèyàn ṣùgbọ́n wọn ò lè mọ gbogbo experience yẹn tó bá ti lọ báyìí àwọn ọmọ sẹ́lásán ní okùn lẹ̀ wọ́n kà máa tọ̀ lẹ́yìn bí ọlọ́run ò ní gba mímọ̀ pé ọ yọ mímọ̀ kúrò nílẹ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ ní ọ̀pá tó bá ti pa wọn báyìí ìmọ̀ lọ nìyẹn o naam qala ibn Battal قال عمر بن الخطاب وجمعنا ما تقدمه هذا الحديث من الاخبار قد رايناها عيانا فقد نقض ó ní tí àdéhìí mú wáyé ó láti rí ó ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ti kéré àyèmọ̀ kan ti gbalẹ̀ bẹ́ẹ̀ni ìmọ̀ ti kéré àyèmọ̀ kan ti gbalẹ̀ báwo ló ṣe rí torí pé láyé ìgbà yẹn ni mímọ̀ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́wàá wọ́n ti há koran tán wọ́n ti há hadith tán ọmọ ọdún mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún ó ti mọ sẹ́ ó ti mọ nǹkan ṣe nísìn wọ́n ń wẹ̀ fọmọ ọdún méjìlá ní ọmọ ọdún méjìlá wọ́n tó ń wẹ̀ fún wọ́n tó ń wẹ̀ fún ìmọ̀ kan náà ni kéèyàn ọgbọ́n kọ́ máa ń tọ́ yẹ kó ṣe náà ọmọ ọdún méjìlá wọ́n wẹ̀ fún <clears throat> ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́rin márùn-ún kó ti mọ nǹkan báyìí ìmọ̀ ń náà nìyẹn báyẹ̀ pé ti kéwú ni bẹ́ẹ̀ náà lórí báyẹ̀ pé ti kéwú ni gbogbo àwọn tọkọ tíra ńláńlá yẹn àrímọ́ àdàkọ lọ́pọ̀lọpọ̀ wá ń ṣe nísìn akàn kò tíra àwọn ẹjọ́ ni àmọ́ ń bí mu lọ́hùn mu lọ́hùn mu lókè mu nísàlẹ̀ kò sí tuntun mọ́ ṣùgbọ́n àwọn yẹn oyé wọn ọlọ́run fún wọn bẹ́ẹ̀ náà ni ọgbọ́n orí ẹ rí i pé bàbá bọ́ síbi àwọn tó ń sasọ gan jáde gan báyìí ń sìn áàrí aṣọ táwọn bàbá wa ti lò pati látún tún tún ṣe padà akàn fún lórúkọ mìíràn ìmọ̀ ti lọ ẹ bá ní ọwọ́ jàkáàdì láyé ìgbà kan lẹ́ẹ̀mọ́ ni lẹ́ẹ̀mọ́ táwọn bàbá àtijọ́ máa wọ̀ ni ẹ bá ní ọwọ́ kìíní kan èwo ni tí ń aláró nìsín kàmpálà kí adìrẹ ni ẹ mú mi wá ẹ mú tuntun mi wá ẹyin náà ti ẹ fi nǹkan kan kẹ mú wá tí a rí tòsí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn kò sí tuntun mọ́ nǹkan ti sílẹ̀ náà ni a kàn ń pa lóhun dàlà sẹ́yìn tó nípa báyìí ìmọ̀ ọmọ lọ tí màmá ti ń reduce bẹ́ẹ̀ náà láwọn ọmọ yìí pé àyè ń pa táwọn afárá bá ń kú táwọn onímọ̀ àwọn scholar yálà tẹ̀sí inú àbí kìí ti tẹ̀sí mìíràn bá ti ń kú ẹ̀rọ mọ̀ pé nǹkan lọ nìyẹn o náà ẹlẹ́ẹ̀kẹrin la nínú àwọn àpẹẹrẹ kéékèèké tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni òun náà ni náà ni kí àwọn ẹranko ìlú àpẹẹrẹ yìí ó ti ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ náà lọ tá a bá gbọ́ kò fi ní yà wá lẹ́nu tó bá ṣẹlẹ̀ sí wa torí pẹ́lú mi tí ọba mọ̀ tó bá rí báyìí yọ ọjà wèrè ni ìgbé ojú ọmọ rí ibi gbogbo ara lọ́gùn ẹ̀ ó ti ṣẹlẹ̀ ló fi jẹ́ sígbà àwọn àǹfààní tá benefit ń bi àwọn nǹkan yìí nìyí ìgbé á ti múra kalẹ̀ pé nọ́ọ̀mà nínà ó kìí ṣe tuntun kò sí tuntun lábẹ́ sánmà ànábi tọ́lẹ̀ fún wa pé yóò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam kí ni nǹkan náà òun náà ni tàtìlímù sìbá òun náà ni kí ẹranko abìjà ẹranko abìjà bíi kìnìún bíi ọ̀bọ bíi ológbò bíi ajá bíi àwọn nǹkan tó máa ń bí àṣá àwọn ẹranko tó lé tó ní nǹkan ìjà lára yẹn àtàwọn ẹranko míì náà tí wọ́n yẹ ti ẹranko abìjà tá à ń lò nínú ilé kọ́ máa bá wa sọ̀rọ̀ kó sì máa sọ èdè wa dáa gbọ́ kó máa sọ sí wa ní àpẹẹrẹ parí ń parẹ́ lọ ni wọ́n lè ti ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam yóò tún máa ṣẹlẹ̀ lọ lóbi jẹ́ sí pé tọ́ bá ṣẹlẹ̀ ní ìsìn mọ́jọ́ ọyọ̀ lẹ́nu kì á ṣe pé wọ́n á pé ẹranko yẹn ẹran abàmì ni bóyá kẹrin ọkọ sọ pé la ilaha illallah kọ́ wa sọ pé ẹran yìí ń gbọ́dọ̀ jẹ́ kí ló ní jẹ́ tọ́wọ́ ẹgbẹ́ náà tọ́yẹ kọ́ ọ pa jẹ ní pàǹkan rẹ jẹ́ ọ jẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ àpẹẹrẹ lọ́kàn jẹ́ tẹ̀kílímù síbà àwọn ẹranko àtàwọn ẹranko tá à ń bá gbé àti ń tá à bá gbé wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa bá wa sọ̀rọ̀ kì í wá sí pé gbogbo wọn ni wọ́n máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà àyíbá àmọ́tọ̀ bá ṣẹlẹ̀ ẹ lọ́wọ́ máa pé kì í ṣe tuntun ó ti ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ náà lọ́nà ni ló fi jẹ́ sí pé táwọn nǹkan bá ṣẹlẹ̀ báyìí táwọn èèyàn ya wèrè tí wọ́n sọ nǹkan yẹn dọlọ́hún wọn ò gbàgbọ́ yé ìṣẹ̀rí àárín tàbí wọ́n sọ nǹkan yẹn di nǹkan abàmì kì í sábàmì ọkàn sọ̀rọ̀ ni tiẹ̀ ló déhùn ọbẹ̀ júwe yí pé ayé ṣe kínú ayé ń pa èdè rẹ náà ni ó sọ fún ẹ tọ́ba ẹranko tọ́ba pèrún tó pèrún tẹ gbọ́ kamilan full láti bẹ̀rẹ̀ dópin tó pèrún fún yín délẹ̀ mọ́jọ yọ ọ lẹ́nu kẹwàá pé ah ẹranko yìí ó ẹran yìí ah no ẹ gbọ́dọ̀ àfi ká special ni àfi ká máa sìn ká máa bọ́ ká máa fún lóúnjẹ tó dáa jùlọ irọ́ ni déédéé bó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ọmọ ẹ sí ọkàn ṣe díẹ̀ yìí. bí nǹkan kan nù nǹkan tá a bá mọ̀ tó bá sọ̀rọ̀ jáde bóyá kì í ṣe ẹranko gan tó jẹ́ nǹkan èlò wa kò pé ká má lò mọ́ wọ́n tó ń dé bẹ́ẹ̀sì níjọ́ tó mú bẹ́ẹ̀sì rẹ tó fẹ́ dè máa ní ọ ní àà díẹ̀ díẹ̀ o lẹ̀ ni wọ́n wulẹ̀ sọ́ọ̀ lẹ̀ dé nǹkan yẹn ara àwọn ẹni tá a benefit nìyẹn kò sí nǹkan kan lára ó gbómi kalẹ̀ sílé ìwẹ̀ ọfẹ́ fi wẹ̀ wá a ah, ara lomi o ko ọmọ fi wẹ̀ kò lè se nǹkan kan fún ẹ wàláhì bó ṣe rí nìyẹn mọ́fọ́lọ́n búra kò lè se nǹkan kan fún ẹ kò sí nǹkan kan tó iye irú àwọn nǹkan yìí àwọn nǹkan tó jẹ́ sí pé máa ń jẹ́ kéèyàn strong ni ó ti mà sí rí ǹjẹ́ pé láti rí ti rí nǹkan kò lè se ọ́ ní nǹkan kan kò se nǹkan kì í fi ń pé kínú ayé ń parẹ́ náà gbogbo àwọn nǹkan yìí lànà ìbísọ̀ fún akúyọ sọ̀rọ̀ fún bàtà yóò máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọ ìtàn rẹ ìtàn ọ̀dà tó fi ìtàn rẹ kó ìjọba sọ̀rọ̀ ìtàn rẹ yóò máa sọ̀rọ̀ tí ọ wípé àà bẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o yóò máa sọ tí ìyàwó rẹ ṣe fún ẹ tó o délé báyìí ìtàn sọ fún ọ pé sórí ìyá kọ́lá nígbà tó sì ń lé oúnjẹ tó gbé sínú ilé ó fi ti sàrà àbáwọn èèyàn tàbí wọ́n sọ fún ọ pé tọ́wọ́ pé ìyàwó rẹ bá jó ń sìnà wọ́n sọ fún ọ pé sórí ya mọ́ndé sórí ya mọ́ndé yẹn nígbà tó kú nílé ọkùnrin kan báyìí ó dúdú ọ̀gá iṣẹ́ báyìí ní í ṣe òní ń bá ṣàtìpọ̀ aago báyìí sí gbogbo àwọn nǹkan yìí àpẹẹrẹ páyọ parẹ ní dáná bìrìkà fún wa sallallahu alaihi wa sallam ìkànnì ẹ so ẹ jẹ́ ká ka hadith kó lè bá yọ wa dáadáa ọyà ànábì kírun àsùnbà ní ọjọ́ kan ó wá kọjú sáwọn ènìyàn ó fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ pàtàkì ńlá ló fẹ́ bá wọn sọ ó wá sọ wípé níjọ́ kan lọkùnrin kan bá ń ń da màálù lọ fúlàní fúlàní ń da màálù lọ níjọ́ kan ìdọ̀rọ̀ kìbá ṣé súnmọ́ lọ́wọ́ àdọ́jà yìí àbọ̀gbà gíláàsì tójú mi ni oníbàyìn náà rọ́jò ló ń ya sóko bá kọ̀rọ̀ tán nígbà tó yá ọkùnrin kan ọ̀ǹda màálù ẹ̀ lọ fúlàní ọ̀ǹda màálù ẹ̀ lọ ìṣòro kíbà ha lọ́ba wò pé irin bí tá à ń lọ ìdínà pọ̀ àyè lọ́kọ́ ńlẹ̀ ká fi ọwọ́ kó nǹkan tí ọ̀dà màálù náà ṣe ń gùn báàbà aládà ẹ̀ parí ẹ̀ wọ́n á máa fi ṣe ní àwọn ìbílẹ̀ <laughs> náà bàbá aládàn a máa fi òbẹ̀rọ̀ fù ẹ̀ káwí bẹ́ẹ̀ ní tiwa a ní pẹ́ bọ́n tiwa sẹ́bọ̀ làwọn Yorùbá máa ń ṣe ń tiwa nípìnlẹ̀ wọn a máa fi òbẹ̀rọ̀ fù ẹ̀ náà ọba ní ha ibi táwọn lọ́jì náà ẹ̀mí màálù yìí di ẹ̀mí ènìyàn lọ òótọ́ sí ni àbí ọlọ́pàá ẹ̀rọ kọ̀ lọ́ba ta màálù gùn lọ́ba gùn pọ́n àdìsá nǹkan fún wa yẹn Imam Bukhari lọ́gbà wa lọ́ba gùn ń gbóògùn ọ wá rí i pé màálù òrìn dáadáa lọ́ba ń gbà pa pa ní dáadáa ní dáadáa nígbà tí ń lò màálù bá sọ̀rọ̀ pé inna lam nukhlaq li hada wọn sọ pé wọn sọ pé ẹ máa gùn wá wọn ni ẹ máa jẹ wá lásán ni <laughs> màálù ni wọn ò ní ẹ máa gùn wá wọn ni ẹ máa jẹ wá lásán ni ẹ sẹ́ẹ̀ mọ̀ pé. ọ̀rọ̀ tí màá lò sọ láàrin ẹ lọ mọ jẹ́mọ̀ wa gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó bá sọ̀rọ̀ kò ní í rìnyàn ọjẹ́ o kò sì ní í sàṣetí ọ ẹ̀tọ́ ní náà ni ó béèrè torí pé ẹni tó mú sọ̀rọ̀ ọba ọba yìí tí ì mú yẹn sọ̀rọ̀ kọ́ yọ òdodo ni nàám fi jẹ́ sí pé ẹ pé kọ̀tà kò wí pé ẹ wá ọlọ́run ọba lọ́mọ àmà síbẹ̀ pé ká máa jẹ wọn aláàlè ni ni wa tó máa gàn wọn ò dá wọn pé kẹ́ ẹ máa gàn wá lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá jẹ wá tán nǹkan fi wá ṣe kí wọ́n tún fi wá ẹ fi wá ẹ kó omi wa máa lọ máa lọ máa lọ à ń sèyìn wọ́n sọ pé ẹ máa gàn bí ṣe fàkọ́ọ́lá náà ibi táwọn ẹbí ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí àwọn èèyàn wá sọ pé subhanallah ọyá àwọn ẹlẹ́nu ẹ̀yẹ tí wọ́n sọ wà nílá pé yéè bákọ́ra tó ń àà màálù ń sọ̀rọ̀ ọyá àwọn ẹlẹ́nu wọ́n ń tẹ̀ mọ̀ pé àtòsí lè tẹ̀lẹ̀ ànábì wá fẹ́ fi pọ̀ àwọn kan hàn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé fa inni ànábì ní èmi gbà pé bẹ́ẹ̀ lórí wàá àtàbò bákẹ́rì àtàwọn ọmọ àwọn méjèèjì sì sí mbẹ ẹni pé wọn ò rí Abubakar àti Umaru ò rí ṣùgbọ́n èmi mo ṣe èmi mo rí sallallahu alayhi wa sallam tọ́jú tí màálù nìyẹn ó tún kọ ẹranko kejì wà báyìí nàmá nígbà wọn ọkùnrin kan náà tó wà láàrin àwọn ẹranko àwọn dábàá rẹ̀ àwọn ewúrẹ́ màálù rẹ̀ ó ń sìn wọn ó ń dà wọn jẹ lọ ìkòkò kan bá ya lọ́ba ìyá lọ́ba sáré já àgùntàn kan gbà nínú àgùntàn rẹ̀ lọ́ba ń ta lọ́ba ń gbé tá lọ ó ń gbé àgùntàn yẹn tá lọ. olówó ràkúnmí olówó àwọn àgùntàn yìí bàbá tó ní ẹran tí ń dáhùn yẹn wá lé ó lé kòkò yẹn títí tó fi gbà lọ́wọ́ rẹ̀ tó fi gbà tó fi já àgùntàn gbà lọ́wọ́ ẹ̀ padà mú gbà padà tán. àbíbù wa ìkókò wa ta kété kan ọba ní yahada ah, yahada arákùnrin ìdúmọ̀ ọ̀gbẹ́ni nìyẹn yahada ọgbẹni ọgbà lọ́wọ́ mi lónìí o ah, ta ni ọgbà lọ́wọ́ mi ń jọ tí tó ọ̀bà sí mbẹ́ kanyọ pé kọ̀sọ́ fún pé mo ó ní ọgbà lọ́wọ́ mi lónìí o ṣùgbọ́n ta ni ọgbà lọ́wọ́ mi ọ̀bà sí níbẹ̀ lọ́sọ̀ àbí ọ́ mi gbọ́ lọ́fọ̀ torí pé ráìtì ẹ ni ráìtì ẹni tó lẹ́ran ni pé kọ́ gbẹ̀rin ẹ̀ padà lọ́wọ́ ẹ́ ó ní ọgbà lọ́wọ́ mi lónìí kò gbogbo ìkànnì wọ̀nyí oúnjẹ tó yẹ kí n jẹ lọ́gbà lọ́wọ́ mi à ah, kì í torí mi mọ ń dára mi jẹ lọ tọ́ ọba rẹ̀ ẹranko nu bó ti bá ń jẹ lọ tọ́ ọba gbà ní ìsìn tí mo bá gbà lọ́wọ́ rẹ̀ hẹ́n ìyẹn lọ́wọ́ sọ pé àà ẹranko nu bó ti pa jẹ ló tún wá lé mi wa pé òdodo lọ́sọ̀ fún ọgbà lọ́wọ́ mi lọ́mọ pé kan ń bọ̀ o tó jẹ́ sí o ò lè ti ń bẹ̀ o ń o. àwọn èèyàn ní mímọ́ fọ́lọ́wọ́n ọba ìkókò kọ́l <laughs> anábì ni mo gbàgbọ́ bẹ́ẹ̀ ni bó ti rí nìyẹn àtàbó bákìrì àtàwọn míì náà tẹ́wọ̀n àbẹ̀ náà hadith mi bẹ́ẹ̀ wàlẹ́bí nafsi anábì ni mo fi ọlọ́run ọba mi bẹ lọ́wọ́ ẹ̀ búra ayé ò ní parẹ́ títí tí àwọn ẹranko tó jẹ́ kọ́ ẹranko abìjà tí ó fi máa bá ọmọ ènìyàn sọ̀rọ̀ yẹn ni pé ìwọ náà máa retí ajá lè sọ̀rọ̀ ológbò tó ń sìn lè sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ mọ̀wulẹ̀ lè jáde sí ilẹ̀ tí ẹ̀ ní ń ṣe kò sì kàn ọ́ máa lò fún tó bá ń lò fún àwọn ẹranko abìjà ó sọ̀rọ̀ náà olórí ẹni tí bá máa ń tẹ̀pá yín bàbá àgbàjọ ti ń tẹ ọ̀pá àbí òṣìṣẹ́ orí ọ̀pá rẹ etí ọ̀pá rẹ ó máa sọ̀rọ̀ o yóò máa sọ̀rọ̀ fún gbà mí pé pẹ̀lẹ́ o rọra o òkúta mẹ́mbẹ̀ yẹn o rọra o nàá tàbí tó bá ti ń tẹ̀lẹ̀ pé pé àá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀mọ̀ pé ọ̀pá ni àwọn tó bá ń tẹ̀pà fi gbé ntí ọ̀dà wọn nìkan tí ọ̀dà lójú ọ̀nà wọn rà sí àá bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀gbin ló ń fè mí gbé mí gbé ntọ́dà yọ sọ̀rọ̀ gbogbo àwọn ìkẹyìn yọ sọ̀rọ̀ fún wa tó ti sọ̀rọ̀ sí wa mọ̀wùlẹ̀ yanu wọ́n jẹ́ ọ̀yà ọ̀lẹ́nu nǹkan tó lọ ń mú wáyé nìyẹn kò ẹni ló bá sì wà lẹ́yìn rẹ̀ nú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àbá ládùúgbò rẹ̀ tí wọ́n mọ́ ládé ọ̀kan kankan sára ọ̀pá ń pé tí bàbá yìí bá ti kú ọ̀pá yìí ó ọ̀pá àṣẹ ni kò sọ́pọ̀ àṣẹ kankan lára kò sí kankan lára ó ń ṣe tiẹ̀ ó ń ṣe tiẹ̀ ẹgbẹ́ wọn pe ọ̀pá yìí à ń bá ti nà sí nǹkan báyìí àṣẹ irọ́ ni kò pè ọ́ láṣẹ kankan ó ń ṣe tiẹ̀ nìyẹn lọ́wọ́ náà bẹ́ẹ̀ náà ni kí ni awọ orí bàtà yóò máa tọ́ba wọ bàtà wọn kú ọ tó fi ń wọlẹ̀ yọ sọ̀rọ̀ fún ọ pé kàní ọ kí ló dé báyìí tó olùkú olùkú yìí ni ọbẹ̀ ọ̀dọ́ alọ́run ojú ni kíni ojú ni màálù ń rọ yọ sọ fún ẹ báwọn bí ọbẹ̀ ọ̀dá ọlọ́run ọbẹ̀ ọ̀dá ọlọ́run ojú ni màálù ń rọ bẹ́ẹ̀ náà ni bàtà bàbá wọ bàtà wọn ní ṣìráàkù rẹ̀ okùn tó wà lórí ẹ̀ yọ máa sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yí wọ́n mi ń lẹ̀ o díẹ̀ díẹ̀ tẹ̀jẹ́jẹ́ o má fi mi gbálẹ̀ ma ìwọ tó ń fi bàtà gbá bọ́ọ̀lù bàtà ó sọ̀rọ̀ fún ọ dáadáa ìkànnì ọ́ ọ̀fẹ́sẹ̀ rẹ gbà gbogbo àwọn nǹkan àwọn yìí tó bá sọ̀rọ̀ fún wa padà ẹ̀mẹ́jọ yà wà lẹ́nu kò míì ó lè máa lu lọ padà náà ṣùgbọ́n ọkàn sábà pé àmì ọlọ́run náà ẹ̀hẹ́n fáhìlóhù ìtàn wa ó máa bá wa sọ̀rọ̀ pé ntíyàwó wa bá ṣe ìyàwó ntíyàwó ẹ̀ bá ṣe ntí ọ̀dà tó sì ṣe aburú jàǹbá kan ìtàn wa ó máa sátìrẹ́ fún wa fún wa wípé ah, ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí náà gbogbo àwọn nǹkan wọn wọ̀nyí yóò jẹ́ ká máa mọ̀ pé ayé ń parẹ́ lọ ìtọ́jú nàmbà fifteen òun náà ni kọ́sẹ̀wọ̀n lè arham nínú àwọn àpẹẹrẹ páyọ́ parẹ́ ni pé àní fẹ́ràn ìbímọ òun náà ni pé àní dàbí pọ̀ mọ́ àwọn fámìlì wa àní sopọ̀ mọ́ àmọ̀ jára wa àní bára wa sí mọ́ ajínẹ̀tìra wa nínú ọkàn àti nínú ara kọ́sẹ̀wọ̀n lè arham á gé dànù pé mi ì bá ṣe mọ́ láéláé yányá pátápátá nínú àwọn àpẹẹrẹ ayé pọ́ǹpù ara ẹ lọ tí bá ń ṣẹlẹ̀ mọ́jọ fọ́ ọ lórí mọ́jọ kọ́ fọ́ ẹ lórí pé bó ló ti wá jẹ mọ́jọ yọ òun náà kọ́ ẹni tí ń ṣe yẹn náà kọ́ àpẹẹrẹ la lò fún ni àpẹẹrẹ báyé ń parẹ́ lọ ni kọ́sìn wọn làrá hàn ìbí òní sopọ̀ mọ́ wọ́n sún olùjẹ́wàá aládùúgbò ò ní fẹ́ràn ara wọn mọ́ ìjà láàmà jà níbọ̀ wa àti níbọ̀ kejì ìjà su'ul jiwa náà wa zuhurul fasad láàrin ara wa ìbàjẹ́ gbalẹ̀ gbogbo ọmọ tí ọba máa bàjẹ́ sí láàmà pé ọmọ tí ọ̀làjú ọmọ tó bá máa bàjẹ́ sí láàmà pé yes ọwà òkè ẹni tó bá máa bàjẹ́ sí òní wọ́n máa pé èèyàn èèyàn dáadáa ni ẹni tí ọba máa bàjẹ́ sí wọ́n pé èèyàn burú ni èyí tí gba eh, lẹ́nu iṣẹ́ ọwọ́ tàbí lẹ́nu iṣẹ́ ìjọba gbogbo àwọn sáàfù yòókù àtàwọn oníṣẹ́ ọwọ́ ẹlẹ́gbẹ́ rẹ̀ wọ́n kórìíra rẹ̀ ẹni tí bá máa gbà òun lọ̀rẹ́ wọn náà ni ìbàjẹ́ gbalẹ̀ gboko lòhóró ìfàsáì bí yàn bá jẹ́ àfa tí ọba mọ ká máa dọ́gbọ́n sí gbogbo ẹ̀ wípé bílẹ̀ bá dé kágbà wọlé bílẹ̀ bá dé kágbà wọlé gbogbo nǹkan kí nǹkan tí ọ̀dánú ẹ̀sìn kásáwọ̀ ẹ̀ríkọ̀ ọmọ ẹ̀ kásáwọ̀ gba àtúnbídé àti kákó gbogbo ẹ̀ mọ́ra wọn tí ọba ti gba wọlé wọn pè ní burúkú ní bíkọ̀dá ẹni tó bá gba gbogbo eré lé wọlé òun ó gbélé yàn rí zuhurul fasad ìbàjẹ́ ó di o ìbàjẹ́ ni ó di ọ̀ṣọ́ dáadáa ó wà di ìdọ̀tí àbí nǹkan tí ìsọ̀sọ̀ láàrin àwọn ènìyàn abdullahi ibn amr ibn asim. gbogbo àwọn nǹkan àwọn yìí ni ànábì wa sallallahu alayhi wa sallam lónìí yọ hàn ó láyé òní parí táwọn kan yóò fi hàn fúhṣ tafahush qati'atu rahim su'ul mujawara tó fi jẹ́ sí pé aládùúgbò ọmọ àdúgbò ọmọ aládùúgbò mà báyìí ẹlẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ọmọ alásùnmọ́ ọmọ alásùnmọ́ mọ́ kódà ẹni tó kú nù fámìlì wa gan àti ẹ̀fẹ́ máa mà gan máa pé láti ẹ̀ máa tó ti kú ní àdúgbò ẹ̀rí àpẹẹrẹ ayé ń parẹ́ lọ náà nìyẹn kọ́lọ́wọ́n ọba kó sànù wa kọ́lá wà fún bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ìdínlógún tọ́jú pin rẹ̀ òun náà ni kásìrọ́tù zalazi òun náà ni kí ilẹ̀ ọmọ mi ilẹ̀ ọmọ mi ilẹ̀ ọmọ rí wàzúhóró lxas ilẹ̀ ọmọ gbé nǹkan mi wọ́n pé mẹ́bàá ni wọ́n wẹ́ nìkan tí wọ́n ò rí mọ́ kì í sí gbogbo ẹni tí wọ́n ò rí mọ́ ló lè pa kì í ṣe gbogbo ẹni tí wọn ò rí mọ́ làwọn tí wọ́n máa jiyàn jí gbé ìmí ìwà sílẹ̀ gbé mi ayé ń parẹ́ lọ nìyẹn ọ̀nà ìwà zuhuru khas ilẹ̀ ń gbé yàn mi ó ń gbé nǹkan mi ó ń gbówó mi ó ń gbẹ́ranko mi lọ́ba kó ẹran méjìlá jọ ní ìtọ́ọ̀bà rí kan bẹ́ẹ̀ mọ́ kì ṣe túláàsì pé wọ́n jí lọ ilẹ̀ lè gbé kan mi ń bẹ́ẹ̀ ẹ̀ sì níbi ó ti gbé ó ń gbé yàn mi ó ń gbélé mi ilé ń wọlẹ̀ àwọn nǹkan wọlẹ̀ sílẹ̀ ń ilẹ̀ tẹ́ wọn ni ó lójú lọ́dọ̀ ọlọ́run ọba bá ṣíjú ẹ̀ báyìí pé ya ọ̀ya bọ́bẹ̀ kóló ó sì dé pa ọ̀pọ̀ àárín yẹn àwọn alàjọ sẹ́ni ti dígà gbẹ́ ti wà tọ́lọ́mù bá fẹ́ kílẹ̀ ọ̀la yọ̀ọ́la yóò ti gbé mi yóò ti pàdé ọ̀tán ẹnìkan ò ní mọ̀ nǹkan ẹ̀ rújú ẹ̀ gan subhanallah so inú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ náà ni pé ilẹ̀ ó mì ilẹ̀ ó yanu yọ máa gbé nǹkan mi kọ́sífù á máa tàbá mára wa á máa para wa gbàgbọ́gbà wàlìmọ́sì á máa yí wa padà yẹni pé a lè sọ èèyàn di òkúta a lè sọ di ọ̀bọ a lè sọ di eh, a lè sọ di ẹlẹ́dẹ̀ wọ́n lè sọ di igi èèyàn máa di pé ayí láwọ̀ padà tí ń jẹ́ ọ̀dà tó bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fàánì Abi Hurairah radiyallahu anhu. لا تقوم الساعة anábì ní ayé òní parẹ́ o sílẹ̀ mímí ó fi pọ̀ sallallahu alaihi wasallam ilẹ̀ mímí náà báyìí náà ẹ̀rí pé tọ́kì ọ̀sẹ̀lẹ̀ dáadáa ní àwọn àbúrò kan tó pọ̀ díẹ̀ báyìí so ṣùgbọ́n mímí tí ó pọ̀ ní tá a fi mà lápẹ̀rẹ̀ parí fẹ́ parẹ́ ti pọ̀ kò sí ìjápẹ̀rẹ̀ tòdébà náà bí ní wàtàkì tó rò zàlàjì sallallahu alaihi wasallam ó ó ilé kan wó lẹ́kọ̀ọ́ tí wọ́n sàn dá àwọn sínágọ́ọ̀bù àbí nǹkan kan yẹn wọ́n ní àwọn kìnnìkan ẹnjìníà ní òsè nǹkan kan àwọn ẹni ọmọ ó ti ti kọ́ lẹ́pọ̀ ẹnjìníà ní òsè dá o ṣùgbọ́n ilẹ̀ ọ̀gángan ibi tí ilé yẹn wà ó lè mì fún rẹ̀ kò sí ń dá a kọ́ tílẹ̀ bá ti lè mì ń bẹ̀ yóò kíráàkì ni yóò yá bọ́bá mì pọ̀ yóò dà wò tán yán yán tí ọ̀bá mì pọ̀ yóò sàn lọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ló fi jẹ́ sí pé pípọ̀ sí ilẹ̀ ọ máa mì pípọ̀ mímì rẹ̀ yẹn náà lápẹẹrẹ tákòókò yẹn bá dé ilẹ̀ tí ó mì pọ̀ kò ní kankan tí ò ní mì bí ṣe ń mì lókè mì bí ṣe mì ní ìlú mìíràn ni ọ máa ìlú òkè mì so eléyìí ni kan tí wa bẹ àdé wa gbà wá ẹ̀rí mìíràn tí wa gbà wá هنا عيسى aisha gba wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní anabi sọ pé yakunu fi ákìrì hadhihi al-umma khasfun wa maskun wa qaz ó ní ẹlọ mọ̀ wípé khas ilẹ̀ wọn máa gbé nǹkan yọ máa gbé nǹkan mi táyé bá ń parẹ́ lọ́dọ̀ yọ máa gbẹ́yìn èèyàn mi yọ máa gbogbo nǹkan sílẹ̀ lè gbé mi yọ máa gbé khas ẹ̀jẹ̀ á máa retí ẹ̀ ọlọ́run kọ́ mọ́jẹ̀kọ́ bá wa láyé ń ti ayé láti kú ń bẹ́ẹ̀ torí pété àkókò yẹn bá dé ẹ kàn máa gbọ́ pé odidi ìlú kan ó gbé wọn mìkáló ẹ rí nǹkan kan bẹ̀ mọ́ ẹ kàn bá yín pápá lásán padà yín kò sí lé ń bẹ̀ mọ́ kò sí èèyàn ń bẹ̀ mọ́ kò sí gí ń bẹ̀ mọ́ kò sí nǹkan kan bẹ̀ mọ́ gbogbo ẹranko bẹ̀ pam ó ti kó mi ẹ kàn máa rí bẹ́yìn bó bá sì wù ó lè bá wọn abìkan lẹ̀ ó bá sì wù ó lè wọ àárín ìlú kan ṣoṣo kó dára bẹ́ẹ̀ níbẹ̀ ó sì lọ lọ sétí ìlú kó lọ dára bẹ́ẹ̀ níbẹ̀ alákọ̀ọ́kọ́ nìyí ẹlẹ́ẹ̀kejì inú àwọn inú hadith wa òun náà ni pé ọlọ́run ó lè pa àwọn èèyàn dà yóò sọ ènìyàn dẹranko yóò sì dẹranko de èèyàn bàbá o ṣùgbọ́n nípìnlẹ̀ ni pé tẹ́mání mask kéèyàn ó kúrò láti ipò kan tó dáa sípò tí ò dáa iná wọn pè ní mask ẹni pé láti bí àwòrán tó dára síbi àwòrán tí ò dáa ọmọ ènìyàn yóò kúrò láti bí àwòrán tó dára àwòrán tí kò dáa yóò dẹranko ó lè dẹranko ó lè di màálù ó lè di ó lè nínú ìparí ayé ni àpẹẹrẹ ìyẹn wá sí gbogbo èèyàn ni wọ́n sọ di bẹ́ẹ̀ ẹ máa rí bóyá nìkan tó jẹ́ èèyàn láti gbogbo ayé mà tí a máa lọ pé wò káyé ó lè bá a mọ̀ pé nǹkan yẹn ṣẹlẹ̀ ọlọ́run lè tọ́jú bóyá ó lè jọba aláyé kan subhanallah níbi tí ń ṣe mítìnì lọ́pọ̀ láwọn àjò yẹ lọ́wọ́ bá ní ọyá wọ́n di màálù bó ṣe wà orí àga náà ni wọ́n wà pẹ̀lú màálù rẹ̀ náà wọ́n wọ́n fi ah sẹ́mọ̀ kó ti di ní tí gbogbo ayé ó gbé wọ́n ká rúmọ̀sù yẹn kárí ayé wípé níbi tí ọba báyìí ti ń ṣe mítìn lọ́wọ́ pẹ̀lú àwọn ènìyàn ló ti di kíni ló ti di màálù bẹ́ẹ̀ àpẹẹrẹ bọ́bá ṣẹlẹ̀ mẹ́jọ yà ọ́ lẹ́nu sámà pé tó jẹ́mi ò múra ṣiṣẹ́ dáadáa ń tèmi eléwọ̀n míì ni pé ọba yẹn wípé ah, kíní kan ni alágbára kan ni ẹlòmíì wọ́n tuntun mẹ́ta alágbára wípé ah, alágbára lọ́ba yẹn o tún parada nígbà tó ní tójú fẹ́ tì í ó ní àkàrà kójú ó tì òun òun sì di màálù sìn lé òun kò léèyàn òun dì mọ̀ tọ́ba yẹn bá yí bá ń fún yẹn mọ́ dàlú ẹnìkan ò lè paradà fún rẹ̀ nú ẹ̀dẹ́ ènìyàn àtàwọn màláyíkà àtàwọn àlìjẹ̀nú nìkan ọlọ́run fún lágbára láti máa yíra padà tó nípa báyìí kí ló tún máa bẹ̀ wàkọ́sùfù ìtumọ̀ kọ́sùfù òun náà ni pé a máa takò a máa takò ìbọn síra wa tábà wá rí ìbọn lò a máa takò ọfà síra wa. táàbàrí yẹn sí ó kọ̀rọ̀ ni ó ní ká máa sọ̀rọ̀ wa yọ gbà yí kọ́sùkù nìyẹn ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó dáa yọ pọ̀ láàrin àwọn èèyàn níparí ayé ó ní mo sọ ọlọ́run a ṣe wáyé náà tí èèyàn rí ti ń bẹ láàrin ara wa sọlọ́run sì lè pa sílọ́run ọlọ́run lè múrú àdánwò báyìí wá pẹ̀lú àwọn èèyàn retí bẹ láàrin ara wa yà ànábì wa ní náà ọlọ́run lè mú wa ìdààbọ̀ harold kọ́bù tí ìbàjẹ́ bá gbalẹ̀ gboko tá a tẹ̀sí dákẹ́ tẹ̀sí wá sí tẹ̀sí ìkìlọ̀ fáwọn ènìyàn eléyìí ni bíi sixteen mọ́kàndínní tí a mú wa fún wa tá a dàpọ̀ àwọn bíi márùn-ún akójọ síbi nàmbà sixteen àti mẹ́fà so láti fi ṣe àlàyé nípa àwọn àpẹẹrẹ kéékèèké tí ó jẹ́ ká máa mọ̀ pé ayé ń lọ sí òpin nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé ayé ń lọ sópin tí ò sí ní bíbà yìí òun náà ni wípé wọ́n wò kàába wọ́n wò kàába ilé ọlọ́run tá à ń kọjú sí tó wà ní mọ́kà wọ́n wò ànábì wa sallallahu alaihi wa sallam ó sì mẹ́ńṣẹ́n tí ó wò fún wa ó dárúkọ ẹ̀ wa sallallahu alaihi wa sallam náà. wọ́n wo wíwo rẹ̀ kò mí ìnìpẹ́ sí ọ̀lọ́ tìrìpẹ́ da ọlọ́run ní kàábà èyí sọ ọlọ́run ni kódà àwọn ènìyàn alọ́lájú kàábà lọ ẹ̀mí àwọn àmì ènìyàn tó jẹ́ ọlọ́lájú kàábà lọ lọ́dọ̀ ọlọ́run ọba tó wọ́n wo kàábà eléyìí òun náà ni yóò jẹ́ ká ṣe àkíyèsí wa sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń pé ọ̀rọ̀ táwọn ẹbí sọ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ó rí afẹ́kọ̀ bẹ́ẹ̀ ni ó rí àwọn abẹ́láyé ó sojú wa bẹ́ẹ̀ ni ó rí akó láyé kò sojú wa bẹ́ẹ̀ ni ó rí torí pé kò sọ̀rọ̀ lásán ọlọ́run bá lọ sọ fún pé kò sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ní nǹkan bí àwọn àtìgbà tí bí oṣù bíi mẹ́ta sẹ́yìn làwọn ìjọba àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn tí wọ́n fi ibùdó sí ìlú kan lágbègbè ilẹ̀ Asia níbẹ̀ yẹn náà ní wọ́n ti ń target láti lọ owó kààbà nǹkan bí oṣù mẹ́ta èyí tí wọ́n mú kẹ́yìn ní nǹkan bí ìjẹrin wọ́n sì jù ú láti ìrìn àjò nǹkan bí tó lè rìn nǹkan bí nine hundred and fifty kilometres ní kíní tí wọ́n jù tàbí technology nìyẹn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n send láti fi lọ wó kààbà kí ni kààbà nìkan ni ó wù gbogbo tó wà ń bẹ̀ àtẹ̀yìn tó wà ń bẹ̀ ni ó parẹ́. mẹ́ta ọtọọtọ ìtọ́jú kẹ́yìn ní ìtọ́jú ìjẹta yẹn ṣùgbọ́n gbogbo àti nàmbà wán àti nàmbà tù ọlọ́run ọba ṣàánú wa púpọ̀ débi wípé àti nàmbà wán tiẹ́ kọ́kọ́ rán àti nàmbà tù tiẹ́ kọ́kọ́ rán kò sí kankan tó débẹ̀ ọ̀pàdé onítìẹ̀ lójú ọ̀nà ní tí wọ́n rán yẹn ọ̀pàdé onítìẹ̀ ní ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta yìí tó wá ní jẹta yẹn ó pàdé tó lágbára jù òun lọ ó sì pàdé ó sì kà kò sì dé rẹ̀ lóyá kí máa falẹ̀ yìí fún wa ni pé àìbà á mà tó bá sojú wa ibi nǹkan bá rìn bá yẹ kò gbé ọmọ kírun tiẹ̀ kò sì gbé ọmọ sẹ̀sìn tiẹ̀ torí pé ànábì tó sọ fún wa sọlọ pé bẹ yóò sì ríwó kìí ṣe pé kò ní ríwó èyí dàwí yóò ríwó <laughs> àpẹẹrẹ àti àmà ní ìgbà ayé tán kò sí kankan mọ́ náà tó nípa báyìí mo wá sọ lè fún wa kí gbogbo àwa mùsùlùmí bíkíbi tá a bá ní mọ́sálásí wa o à ni o à ni o àfi ká máa fi àdúrà ká máa rọ̀jò àdúrà gidigidi tààrà fáwọn tí wọ́n mójú tó agbègbè ibi tí kàábà wà kò sẹ́lẹ̀ kankan tí mójú tó bẹ̀ náà ju ìjọba Saudi Arabia lọ ká máa ṣe àdúrà ìkun lọ́wọ́ torí pé kò sí nǹkan kan tọ́wọ́ wọn lọ́rùn tó lé yẹn tó kàábà yẹn àti àti mọ́tánátì ànábì sallallahu alaihi wasallam kò sí nǹkan kan tọ́wọ́ wọn lọ́rùn tó méjèèjì wọn ní nǹkan kan tí wọ́n fókọ̀sì láti máa dáàbò bò ju méjèèjì yẹn náà àwọn ọ̀tá tá a ní wọ́n fẹ́ ju nǹkan sí kàábà yìí o wọ́n ń kírun o gẹ́gbọ́ o <laughs> àwọn náà ń kírun àwọn mùsùlùmí náà wọ́n ń kàǹtì ara wọn náà sì tòmọ́ kẹfìrí làwọn yẹn wọ́n ń kàǹtì ara wọn pé mùsùlùmí ni wọ́n kẹrí nǹkan mẹ́rin o kì í ṣe Amẹ́ríkà lójú o kì í ṣe China lójú o kì í ṣe àwọn eh, France lójú o tábàdàkọ kọ́ńtì yẹn Yámánì ni wọ́n wà o Yámánì ni wọ́n wà o àwọn náà máa sọ pé mùsùlùmí làwọn ò láwọn tọ́lọ̀ jù a nílò àdúrà púpọ̀ lákòókò yìí torí pàṣẹ kò fìtínà làwà gbogbo ayé ni fìtínà wà bẹ̀rẹ̀ gbogbo ayé àwọn tí wọ́n ń rò páwọn escape làwọn tí wọ́n ń rò páwọn làwọn ń dẹ fìtínà táyé tọ́lọ̀ ń lò lágbára wọn ò ti escape torí pé njọ́ títí wọ́n bá dé bá báyìí yóò rún wọn wógbó wógbó lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n bàbá ní akáyé ayé ní ìsìn gbogbo ayé ti lọ yìí gbogbo àwọn agbègbè ibi tí islam wà yẹn tá a bá wò ní kọ̀ọ̀kan èdè èdè kò fẹ́ẹ̀ sí ìtọ́ balance kò fẹ́ẹ̀ sí ìtí òsì fìtínà mẹ́ kò fẹ́ẹ̀ sí. a nílò àdúrà àwa mùsùlùmí kábẹ́ lọ́hùn fáwọn ìjọba tí wọ́n mọ́nítọ̀ àyè méjèèjì wípé gbogbo nǹkan tí wọ́n lò lágbára àti lóye àti ní mímọ̀ àti lówó tí nǹkan tó mo fi ní sáàyè yẹn ọlọ́run bá bá fún wọn èyí tí mi ń ṣe yìí ẹni sàmì ẹ̀ ṣùgbọ́n mo rán yín sẹ́ kálukú ọ lọ sí ẹmbàṣẹ àpẹẹrẹ kó ń jẹ́ mùsùlùmí òdodo ni torí gbọ́ fẹ́ràn àyè yẹn nìyẹn gbogbo nǹkan tí wọ́n fi ṣe ààbò àyè yìí lágbára lówó lóye ní mímọ̀ ní àṣepọ̀ pẹ̀lú ní connection ọlọ́run ọba kó fún wọn ṣe o bàbá tí wọ́n ń ṣàdúrà fún wọn alẹ́ tó àti ṣépè fáwọn ọ̀tá ẹ̀sìn alẹ́sọ̀ àti láti máa kàn wọ́n ní kó àdúrà alẹ́tọ̀ láti nà wọ́n ní pàtàn àdúrà ìbúwọ̀ ọlọ́run gbogbo ibikíbi tí wọ́n bá wà gbogbo agbára tí wọ́n bá ní ọlọ́run ọba kó gba agbára náà jẹ́ mọ́ wọn lọ́wọ́ gbogbo ibikíbi tí wọ́n bá forí pamọ́ sí tí wọ́n fi rí wọn ọlọ́run tú wọn láti rí ti dà gbogbo àwọn tí wọ́n bá ń bà sí wọn tí wọ́n ràn wọn lọ́wọ́ ọlọ́run ọba kó gbé wọn ní kó gbé wọn lẹ́yìn bọ́lẹ̀ gbogbo àwọn owó tí wọ́n ń lò tí wọ́n bá máa fi lò ọlọ́wọ́n bá kọ́ gba owó náà lọ́wọ́ wọn gbogbo làákàyè tí wọ́n bá máa lò tí wọ́n fi máa ṣe jàǹbá yìí fọ́nà kọ́ gbà lọ́wọ́ wọn gbogbo àwọn nǹkan yìí méjèèjì akẹ́tàn àdúrà níbi lání láti ṣe kásàdúrà fáwọn tí ń dáàbò wẹ̀sì ká sì fún àwọn tí wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ ká fún alẹ́tọ̀ọ́ wọn torí pé wọ́n ti bá dójú ẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde tá a bá ń kà sí tiwa èèyàn ò ronú púpọ̀ pé a ah, kìíní ìlágbára tó báyìí ọlọ́run ọba kọ́sà náà wà wọ́n. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته نعم. نعم نعم نعم هذا سأقوى بيرين أي أنت بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد beere yẹn nílò kéèyàn gbọ́ nǹkan yìí ná kó lè bá yí dáadáa tí bá ní kí ni definition sọ̀hábí àwọn tó companions àwọn tàbí ànábì tí ní kí ni lè fi máa mọ̀ pé ni tàbí eléyìí tàbí tá a bá tó máa yẹn ìbéèrè tí béèrè yìí tó máa fà tó wà ń ẹni tí wọ́n ń sallallahu alayhi wa sallam lẹ́ni tó nígbàgbọ́ ẹni pé tó gba ànábì gbọ́ tó sì rí àná tó sì gba tó sì bá ànábì pàdé tó sì kù sórí ìgbàgbọ́ rẹ̀ ẹni tí wọ́n ń pè ní tàbí nìyẹn ẹnikẹ́ni tí kò bá bá ànábì pàdé bóyá wọ́n bí láyé ìgbà tánàbí ń bẹ láyé sallallahu alayhi wa sallam kò bá ànábì pàdé kò bá ànábì pàdé rárá ó sì gba ànábì gbọ́ ó sì gba ànábì gbọ́ àní pè ní tàbí àní pè ní kíni tàbí torí ni pípé bí bá ànábì pàdé ara rẹ̀ ọlá ńlá kan tí máa sọ yẹn di tàbí tó bá nígbàgbọ́ nínú tí ó bá wá sígbàgbọ́ níbẹ̀ tí ó bá wá sígbàgbọ́ níbẹ̀ kò ní jẹ́ tàbí bí bá tọ́ba bá ànábì gbà tọ́ba dá bá ànábì pàdé tó sì nígbàgbọ́ yọ máa jẹ́ sàbí eléyìí tí wọ́n á ń béèrè yìí sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti kọ́kọ́ jẹ́ lálákọ̀ọ́kọ́ mọ̀ ya ọdẹni tí kò ní ìgbàgbọ́ ma. àìwá mọ́ ní rẹ̀ máa nì ó ti ku ní kírun ó ti kúrò ní sàbí lákòókò gbà tí kò ní kò jẹ́ sáà bẹ́ máa ń gbà yẹn ànábì wa kú láyé kó tó di pọ́ wá padà di sàábẹ́ kó tó di padà wá padà di mọ́mì ní padà sáà gbọ́ yí dáadáa ayé Abubakar ló tó gbọ́ padà ló tó yí padà di mùsùlùmí padà sáwá lè kúrò ẹni bá náà ní sàábẹ́ àbí kìí sàábẹ́ ìdíjà fi ń béèrè kwẹ́sàn ni pé ó ti sa lẹ́yìn mọ́ nígbàgbọ́ mọ́ lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ kọ̀wá nígbàgbọ́ padà láyé ànábì padà sọ́lá sọ́lá ìdí táwọn fi béèrè ìbéèrè yẹn tó ti clear sí wa jàmá ẹbí tó ń béèrè bá béèrè ń béèrè gbà ní tí ẹni tí ń gbọ́ ọba tí ó dáhùn rẹ̀ ọba tilẹ̀ alifáì dé àwọn kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ń bẹ̀ ọkàn dáhùn ni kò ní jáwọn tó ń dá lóhùn tó nípa báyìí dáhùn ni pé ẹni táwọn wí tàbí lákàkún kí ló fà torí wípé ní àkókò kan síwájú ní àkókò kan síwájú ó ti bá ìnábì pàdé lẹ́ni tó nígbàgbọ́ sallallahu alaihi wasallam ọkàn sáláì ṣe àṣe ọkàn ṣe àṣe mọ́ṣe kan láwọn àgbà kan ni tí wọ́n bá ní bolókú sí padà inú bolókú sí padà inú ìsìláàmù ló kó sí sàbẹ̀ lòun náà wọ́n fi ọlọ́hu tààrà náà sókè àbáyé. èyí tó pàtàkì jù ní wípé ṣé nígbà tẹ́ni yẹn gbàgbọ́ tó gba ìsìláàmù sọ́bà nàbí pàdé lẹ́yìn ìgbà tó gbàgbọ́ tán tó bá ti bá pàdé kì bá ń ṣe pé bí bá pàdé ẹ̀ẹ̀kan péré ni nínú ìgbésí ayé lẹ́yìn ìgbà náà ni òtún bá nàbí pàdé mọ́ ó ti di tàbí tá a bá ní bí bá pàdé kò túmọ̀ sí pé a rí o ìyẹn náà tún jẹ́ nítorí ọ̀yẹ́ ká mọ̀ torí pé àwọn afọ́jú wà nínú àwọn tàbí ànábì wọ́n di ọlọ́wọ́ tààlà á ń mú tí wọ́n rà nàbí lòdì tó wọ́n bá nàbí pàdé ìdí táwọn onímọ̀ fi máa ń ṣe definition tàbí pé ẹni tó bá nàbí pàdé nìyẹn wọ́n kì í sọ pé ẹni tó rí ànábì torí pé ẹni tó fọ́jú ní tàbí lò náà kò sì rí ànábì ṣùgbọ́n bá ànábì pàdé sallallahu alaihi wasallam náà.

ẹ̀bí ya owó ni ti wú orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì tún kọ́ ilé ni ẹ̀yọ́ ní ọ̀mọ̀ pé kàábà yìí ṣe tó lè fún yẹn ní nǹkan kan ànábì sallallahu alaihi ó ní mu'minin la hurmatu mu'minin a'zamu 'inda Allahi min al-Ka'bah ẹ̀mí ọmọ múmìnì kí wọ́n pa ẹ̀bá ní múmìnì rè nínú ká pa òdodo múmìnì kan ni o ànábì ló gbọ́rọ̀ kalẹ̀ o sallallahu alaihi wasallam tẹ́lá ní ẹ̀mí múmìnì kan ni ẹmu dubai kàábà ni ẹ̀yin mùsùlùmí ẹmu kan nínú ká wó kàábà yìí nínú ká pa múmìnì yìí ìtànàbí sọ fún wa ní wípé ẹ sọ fún wa pé ẹ wó kàábà ẹ fi múmìnì sílẹ̀ ẹ bá wó kàábà á tó kọ̀ bẹ́ẹ̀ bá pa múmìnì á lè jí mọ́ ẹ ẹ kàábà yìí ṣe.

òun náà ni alhajaru aswad òkúta dúdú ẹ mọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá tí wọn máa rò sọlù òkúta yẹn nígbà tó ní báwọn èèyàn fẹ́ máa ṣe kó ti pé ẹ òkúta lásán ni ìwọ yìí náà ó ò lè fún a ò lè gbà ó ò lè fún mi lálàáfíà bá ìṣàbá ń ṣe mí ó ò sì lè fún mi lóúnjẹ tí wíwá ń pa mí ó ò lè dáàbò bò mí kúrò níbi ọ̀tá tí kì í bá ṣe pé mo rí pé òjìṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó kì í ṣe ọfọwọ́ kàn ọ́ nígbà tí dọ́dọ̀ ẹ láyé òkúta lásán ni ó ò ní yàtọ̀ kankan náà kí wá ní tó nípa báyìí bí wọ́n bá wó kò lọ́wọ́ hajj kò lọ́wọ́ kínní kò lọ́wọ́ ọ̀run kíkí kò lọ́wọ́ gbogbo nǹkan tá a ṣe èyí tí wọ́n bá wí ń pa pé wa wà wípé hajj ìrántí hadith fún wa pé yóò ṣe hajj ìrántí hadith hajj mi ìrántí ẹ̀ torí bí ò ní pẹ́ lórí ọkàn fẹ́ ti ọbẹ̀ ṣe àwọn ẹni àbá wá nígbà tí yẹn travel ni bá a ṣe jókòó ní ìsìn ọmọ Òṣogbo lọ́pọ̀lọpọ̀ wa àbárò Òṣogbo tá a bá lọ sí Èkó bí kinní yẹn ọ̀bà tí yanjú lọ́jọ́ òní á pè wẹ́ máa parí ẹ̀ lọ́la a máa rọ́ọ̀sì pé jáde apárí ẹ̀ ká tètè padà sí ilé ni anábì Ìsá Jésù alayhi salatu wassalam ọwọ́ àti àwọn ẹsẹ̀ kan lásán kò lè pẹ́ títí mi ò mọ mi rántí hadithi pé yóò ṣe hajj ṣùgbọ́n hadithi pé yóò kírun lẹ́yìn lẹ́yìn ìmámù àwa mùsùlùmí ni ó sì kírun kò ní ṣáájú gan náà ni hadithi wa alayhi salatu wa salam káwọn ẹni pé yóò ṣe hajj náà kí ni lánà kí ni nira bẹ ṣé wọn ní dáàbà rí kàbá àlè ṣe hajj sáà mọ bí ọ wà ní bí wọn mọ bí tí kàbá wà á tàwọn àfọ ẹ ní á tàwọn àfọ gangan bí tí ibi dání á tàwọn àfọ náà ti parí náà ní ẹ̀sìn wa ìyẹn ẹ̀sìn tí a máa sìn lọ́táyé ìparẹ́ tí òfin ní sìn kankan lórí ilẹ̀ mọ́ tí gbogbo ẹ̀rọ ìtàn náà kó dàbí ẹ̀hún wo gbogbo masalasi ayé a máa tẹ̀sìn lọ anábì ní jọ́ìn láti lé àlẹ́ àwùjọ masjidan wa tahura anábì ní irun tí mo ní ẹ máa kí ẹ̀yin mùsùlùmí kì í ṣe pé tẹ́yẹ̀bà sáì di masalasi ẹ̀ lérí kí káníkì ẹ̀hún wo gbogbo masalasi orí ilẹ̀ ní ìsìn sáà ní kírun mọ́ ni kílà ní kílà àwọn yà ní ní sáìtì fún ìkírun ni ẹbí wọn kàn mú abẹ́ igi kan ní ọmọ kí wọn lọ ṣé wọn ò nírun wọn lè nírun jùwọ́ tó kí mọ́sálásí gan lọ bóyá bẹ̀ mọ́ ju mọ́sálásí rẹ lọ. nípa báyìí ẹ̀sìn Islam táwọn wò yìí ọlọ́run ti bá a parí ẹ̀ àrùn pírọ́blẹ́mù kankan gbogbo fìtínà ayé yẹn kò lè kó bẹ́sẹ̀ wa kò lè gbé àmọ́ lè sẹ̀sìn tiwa àṣáájì àfi tí ọ̀bà tí fọkànbalẹ̀ lójú ọ̀nà ló kù lónìí ló ń tẹ̀ bí ọ̀bá lọ àwọn kan sì ń bẹ tí fọkànbalẹ̀ ń bẹ lọ́dọ̀ tí wọ́n síbẹ̀ wọ́n ṣáájì sálọ̀ ọmọ àgbékọ̀ọ́sọdún kan tí wọ́n ní ṣáájì ìyẹn lè pọ̀ ó sì lè má pọ̀ mọ̀ pé wọ́n ní sáájì kò tún yẹba yọ lọ alhamdulilayi rabbil alamin naam. ها نعم نعم نعم هو كوياتو èèyàn lè sọ̀rọ̀ ẹ̀ gọ́fúnà náà àbí arẹ́bẹ́sọ lónìí bá jà gọ́fúnà ọmọ ọ̀tún arẹ́bẹ́sọ̀rọ̀ ẹ̀ lẹ́bẹ̀ẹ́ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn Jonathan wọ́n sọ̀rọ̀ àwọn ní Buhari wọ́n sọ̀rọ̀ àwọn ní Arẹ́gbẹ́ Arẹ́gbẹ́ ń bẹ ládùúgbò wa ń bí ṣe ọ̀sọ́ wa bínú sí ni pé wọ́n ti sọ ni ó kọ́ yàtọ̀ sí kéèyàn pé rẹ̀ pé ìròyìn mi nìyí mọ̀tẹ́nìkan bá dúró ní ìsìn tó bá lọ sí Mandela Park tó kọ́ àwọn èèyàn jọ tó ní èmi ni executive governor of Ọ̀ṣun state wọ́n gbé ń bẹ̀yìn wọ́n gbé ń bẹ̀ kò ní lọ àbẹ̀kẹ́ni kan bọ́ sí Àbújá kọ́ lọ sí rédíò kan kúkú ní president of Nigeria kò ní kú ń bẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ ni tá à ń sọ nìyẹn ẹ̀ bá pèrè ẹ̀ tí wọ́n bá sọ̀yàn ní wàlẹ́ yìí tí wọ́n bá sọ pé wàlẹ́ yìí láì lórúkọ rẹ̀ yàtọ̀ sí pé kéèyàn ra sọ wípé Abdullahi lórúkọ rẹ̀ pé ẹ̀yìn èèyàn wòlíì ni mí mo lè somi tútù domi gbígbóná mo lè somi gbígbóná domi tútù mo lè jẹ́ kó ọmọ rí sí mo lè jẹ́ kó dáa fún ẹ irọ́ pátápátá ni wàlẹ́ yìí ṣètọ́rin àpẹẹrẹ pé wàlẹ́ yìí ṣètọ́rin náà ní ti kọjá ni wàlí yìí ọlọ́run ẹ̀rú báyìí ọlọ́run ọba sọ pé alladina amanu wa kanu yattaqun kí èsì máa yattaqun wọ́n bẹ̀rù ọlọ́run ẹni tí wọ́n pè wàlí yìí ọlọ́run ẹ̀rú ọba bẹ́yìn bá pè lẹ́ni ọlọ́run gan yọ ọmọ kárí bọ́ lónìí pé dákun ẹ má dojú tì mí torí pé kọ̀ fọdọ̀ sọ jáde kódà tí èèyàn mọ̀ pé ọlọ́run fún mi ọlọ́run ṣàánú mọ̀ fọdọ̀ sọ jáde torí pé ó lè jẹ́ pé ọlọ́run dẹ ọ́ni náà lọ́wọ́ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àwa náà máa Umar ibn Khattab táwọn ilé wọn ọba jẹ́ wàlẹ́ yọ ọlọ́run ọba ta ni ó tàn wá jẹ́ wàlẹ́ yọ ọlọ́run ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ ni ọlọ́ọ̀bá alásìrí ànábì sallallahu alaihi wasallam ànábì lálásìrí tí máa fọ̀rọ̀ pamọ́ sí lọ́lọ́ sẹ́mu orúkọ ẹ̀ sálọ́mà sálọ́kọ ẹ̀ sálọ́mà orúkọ alásìrí ànábì sallallahu orúkọ ẹ̀ bó ló ti wá jẹ́ báyìí gbogbo àwọn àmọ́ Huzaifa náà nù Huzaifa kan ló dúkọ yẹn Huzaifa ni aláṣírí ànábì sọ̀rọ̀ ìtumọ̀ aláṣírí ni pé ẹntẹ́nu ẹ̀ bú pọ̀ eléhùn ẹ̀ adaba ti kó yàn jọ oríṣiríṣi làwọn bá ń bẹ ẹntẹ́nu ẹ̀ tí ò láṣírí ń bẹ kò sì sọ pé kọ́ pé kì í ṣẹni ọlọ́run ṣùgbọ́n má bà sí ibi tọ́jú ẹ̀ kò lè kọ́ san ara rẹ̀ débi pé kọ́ wá fọ̀rọ̀ sọ́dọ̀ ló bá fipamọ́ o wọ́n ní má sọ fún yàwó tọmọ <laughs> ìwọ ìwọ nìkan náà ni má sọ yóò sọ̀rọ̀ rẹ̀ rẹ̀ mí náà wọ́n ní má sọ fún yàwó nìkan á nature nìyẹn ànábì tọ́jú gbogbo àwọn tàbí ẹ̀ látòkè délẹ̀ sallallahu alaihi wasallam adarí bọ́lọ̀ ní gbogbo nǹkan yẹn lọ́dọ̀ tó bá fẹ́ rí nǹkan ṣe Hudayfa yìí aláṣìírí ànábì ni sallallahu alaihi wasallam ànábì máa fà sírí pamọ́ sọ́dọ̀ rẹ̀ àṣírí ìwo ni àṣírí ẹ̀sìn ẹ̀sìn láṣìírí jàmọ́ jẹ́ sọ fún ọ ẹ̀sìn ní kíni ọ láṣìírí àṣírí ẹ̀sìn tá à ń wí ni pé àwọn nǹkan tó jẹ́ sí pẹ̀lú mi ọmọ rò pé yẹ ká ṣe tá a sì ṣe àwọn a máa sọ̀dí tá a fi ṣe fẹ́ntọ́ láṣìírí ẹ̀sìn tó máa ẹ̀sìn fi tá a fi ṣe nǹkan yìí rẹ̀ o àwọn nǹkan máa tá ń ṣe táwọn èèyàn rò pé yẹ ká ṣe a lè sọ fún ní pé tá a fi ń ṣe nǹkan yìí rẹ̀ o kì í ṣe pé nǹkan yẹn takun sẹ̀ríà o ṣùgbọ́n bóyá kan wà tó dáa jù lọ tó yẹ ká ṣe tá a fi ṣe èèyàn lè láṣìírí ẹ̀sìn àmẹ́bí láṣìírí ẹ̀sìn náà ni Hudayfa yẹn radiyallahu ta'ala anábì wa sọ gbogbo àwọn mùnáfìkì jàmá mùsùlùmí ó dárúkọ wọn fún Hudhaifa látòkè délẹ̀ nítorí bàbá tí ń bẹ níta yọ tí máa ń tò wájú tàbí tí máa ń tò lọ́wọ́ ní sáfù mùnáfìkì ni o ẹ má gba ara o tùpá máa ní o má sọ fẹ́ nìkan o anábì ó sì máa bá gbogbo wọn gbé nígbàgbé bákan náà tí wọn ò ní mà ọ̀sọ́ fún wa lé pé ah, wọ́n ọkùnrin ibi mùnáfìkì wọ́ọ̀yì ó ti bàjọ́ jẹ́ ó ti bà mọ́tálásí jẹ́ sáde máa ń bàbá dàlí kìá máa ọlọ́run ti kíni yóò máa yanjú yòókù padà <laughs> onítọ́ kan pẹ̀lú yẹn anábì wa sọ fún Hudhaifa radiyallahu anhu ó sọ lóko àwọn mùnáfíkì fún Hudhaifa sọ fẹ́ da ọlọ́run kankan àwọn ọmọ ìrùn Khattab mo fẹ́ fi fún kankan jáde fún ayé gbé àwọn jẹ́ ń pẹ́ àwọn wàlíyò yẹn wàlíyò ṣètọ́nù ni wọn kò sí nǹkan kan báyìí lọ wàláì bí mo bá rí kò lè rẹ́nì kankan tó fi jọ náà àwọn àfẹ́ ẹ̀sìn tí wọ́n jẹ́ wàlíyí ọlọ́run gidi àwọn wàlíyí èṣù náà ló fi jọ. Umar ibn Khattab radiyallahu anhu ọwọ́ àlọ́ bá Hudhayfa wípé Hudhayfa jọ ọ́ mo fẹ́ bèrè kankan lọ́wọ́ rẹ̀ mo mọ̀ pé wọ́n lé alásìírí ànábì ó sì ti sọ orúkọ gbogbo àwọn mọ̀nàfíkì fún ọ jọ sí ìsinú wọn dákun jọ sí ìsinú wọn ẹ dákun àwọn ilé nìyẹn o àwọn wàlí mo ní táwọn yẹn ọba jẹ́ wàlí yọ ọlọ́run ta ni ó tún jẹ́ wàlí yọ ọlọ́run mọ́ ó tún wá ń fi ẹ̀rú ń bà wọ́n wọ́n ń lo ọ̀rọ̀ ọlọ́run ọba pé aládìní àmánú kánú yàtàkù wọ́n sì máa bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ni ẹ bá agbọ́dọ̀ ríra wa wàlá ọmọ ríra rẹ pé òṣètò ni tọ́ba jẹ́ wàlí yọ ọlọ́run mọ́tò wáyé pé wàlí yóò sùn ní ọ́ ọmọ rí pé mo ti dókè mo ti ṣe tán ọ̀sẹ̀ tó tó mi gbogbo ẹ̀yin àwọn yìí mo dáa ju yín lọ ẹni pé ẹ̀ ń wà léyìí ó ti rí gbogbo ẹ̀yin òkú pẹ́ ẹ̀ ṣe wà léyìí nìyẹn pé mi mọ̀ dáa jù nìyẹn ó ń sọ fún yín pé mi mọ̀ dáa jù yín lọ nìyẹn kí mi wàá máa sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ jókòó mi mọ̀ dáa jù yín lọ mo ti jábọ́ tán yányá nìyẹn mi ì séèyàn mọ́ mọ́ mọ̀ dájú pé ẹni tó dáa jù mí lọ ń bẹ láàrin tẹ́ jókòó yìí mọ́ mọ̀ dájú àbí òye ó dá ní lójú bẹ́ẹ̀ ẹni tó dáa jù mí tó tí ó tún wá máa fi gbogbo ẹnu sọ wà léyìn ṣètọ́nù ni kò lóko méjì wà léyìn ṣètọ́nù ni wọ́n ti máa ti bẹ̀ náà a sì gbọ́dọ̀ tẹ́lé a gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ yẹ̀yẹ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí a gbọ́dọ̀ máa wá gbogbo nǹkan tí ó tàbùkù ẹ̀ pé wà léyìn ọlọ́run ọba náà bákan náà a lè wòye sí gan sọ́kò òfin ọlọ́run ọba mú tí ọ̀wọ́ sọ́nlẹ̀ tí bá ń wọ́ tí ọmọ tí ò ní kò ní tí ń kírun jà tó nírun gbà ọtí jàre ọmọlúwàbí <laughs> tó nírun gbà <laughs> òpùrọ̀ gbà ẹ̀ tí máa tètè dé mọ́sálásí àbí òní máa kẹ́yìn dé àbí máa sọ̀rọ̀ papọ̀ ni òpùrọ̀ gbà ẹ̀ ṣé ọpọ́n àlèkùnrin nílé òpùrọ̀ gbà ẹ̀ sọ́pọ̀ àwọn onímọ̀ lé òpùrọ̀ gbà ẹ̀ ní tí ìbá ti gbogbo yẹn nípa báyìí ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ ọlọ́ọ̀tà náà. náà wọ́n ní tí ọkọ àtìyàwó ọba tètè ọmọ bí tó lè jẹ sábàbí láti fi kọra wọn sílẹ̀ nù sẹ̀ríà náà ìdáhùn ni pé kò yẹ kó jẹ sábàbí láti fi kọra wọn sílẹ̀ àyàfi àyàfi rẹ̀ rí pé mo ní kò yẹ kó jẹ sábàbí ìpìlẹ̀ nìyẹn kọ̀yẹ́ kọ́ jẹ́ sábàbí láti fi kọra wọn sílẹ̀ àyàfi àyàfi bẹ̀ ni pé tó bá jẹ́ sí pé àdánwò tọkọ̀ sí nǹkan yẹn ọkùnrin kìí tó bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé àdánwò tọkọ̀ sí nǹkan yẹn ọkùnrin kìí tó bẹ̀rẹ̀ ó lè jẹ́ sábàbí láti fi kọra wọn sílẹ̀ kódà wọn ó sì wọn lójú kòkòrò pé kí wọ́n wọn sílẹ̀ tí ọkọ ọba gbà obìnrin lè wà ìgbé a ah, ẹ̀pẹ́ kọ́kọ́ mi ọwọ́ àánú sẹ̀rí à obìnrin a máa wá ọ̀nà láti pé kọ́kọ́ ọkùn obìnrin ò lè kọ́kọ́ sílẹ̀ ṣùgbọ́n obìnrin lè sọ ó lè wá nǹkan tí ọkọ ó fi kọ̀ ọ́n sílẹ̀ látọ̀dọ̀ ọkọ tí ọba sì fẹ́ wá lẹ́wọ̀ ẹ̀lẹ̀ àwọn olófin àwọn alágbára òfin wọn ò fẹ́ mú pé wíjáde pọ̀ ọkọ̀ pọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ tó bá jẹ́ pé àléébù yẹn ara ọkùnrin lọ́wọ́ ló fi jẹ́ sí pé nǹkan tá a máa wádìí kọkùnrin àti obìnrin tó fẹ́ra wọn òun náà ni pé a ní láti wo àlàáfíà ọkùnrin ló fi jẹ́ sí pé obìnrin ọkùnrin tí ò lè ṣe tó bá ṣe ìṣèfẹ́yàwó làbó lè ṣe ṣùgbọ́n kò lè ṣe gangan tó bá ṣe ìṣèfẹ́yàwó kí nǹkan kan ò ṣe tí wọn ò ti mọ̀ tí wọ́n bá wá di kẹ́ẹ̀tì pé ọkọ ni ọ̀làláàfíà tí ò sọ́nà àtibáyọ̀ wọ́n kọ̀ wọ́n lẹ̀ wọ́n tún wọn ká gbogbo ẹ̀ làlàáfíà wà làwọn sábàbí tó lè kọ́ọ̀sì lẹ́yìn eléhùn mi ò mọ sábàbí mi tó tún lè kọ́ọ̀sì pé ká pé àdá ìkọ́ọ̀sì ara wa tó bá yẹ kó obìnrin lọ́ba ní problem kò ní ìdí kọ́ lọ kò sì ní ìdí kí wọ́n ọkùnrin ọkọ̀ torí pé ń bo ní tó ń lọ ebi òun lọ láìsàn rárá tó sílẹ̀ wọ́n lè fẹ́yàwó mi pẹ̀lú ẹ̀ bóyá ọlọ́run lè wà ánú ẹ̀ kọ́lọ́run ó gbàgbé sábàbí kó fi sábàbí sílẹ̀ kọ́ wá pé kíyàwó ti náà ó ti kò ní ìdí ká kọ obìnrin nítorí pé bóyá obìnrin ní pírọ́blẹ́mù lára ṣùgbọ́n obìnrin lè kọ ọkọ tó bá yẹ pé ọkọ ló ní àìsàn lára tó sì dájú sáká yóò kọ ní kọ ti ṣẹ̀ríà náà ọlọ́run tí a là ń. ìtọ́fà tí wọ́n fi yọ̀ǹda báyẹn ni pé gbogbo nǹkan tí Islam mú wa lófin wọ́n ti ní ṣe tọ́jẹ́ sí pé wọ́n wà láàáfíà fún àtọ̀tún àtòsí. báwo la ti fẹ́ so obìnrin mọ́lẹ̀ síbi tá a ti mọ̀ pé kò sí nǹkan kan mẹ́rin a sì lè mú ẹranko lọ ibi tí ò ti ní rún jẹjẹ a sì lè mú ẹranko ká só ká má túlẹ̀ kó má lọ ibì kankan tó jẹ́ pé kò tún jẹ lọ́bẹ̀ yóò kù síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì èròǹgbà Islam tá a fi ní ká fẹ́ yàwó àbí ká lọ́kọ òun ni ká bímọ tèròǹgbà yẹn ọba ti síbi tá a wà Islam náà tó alẹ̀ fẹ́ mú lọ síbi tèròǹgbà yẹn ó ti tẹ̀ tó wọ àwọn nǹkan yẹn láti bọ̀ yẹ̀wò ẹni tọ́nà ń bá fúrú ẹ̀ kan ó gbà pé àmì wọ ọlọ́run ọba yẹn obìnrin yẹn lè lọ kódà kan fẹ́ràn ẹ̀ dé gbòǹgbò ó fi lẹ̀ nítorí ọlọ́ǹga ó fi lẹ̀ nítorí ọlọ́ǹga torí ẹ̀sìn mo fi ọ́ lẹ̀ òun náà wà máa bẹ̀ lọ́hùn pé bọ́bá wọ ọlọ́run ó lè má ìtàn rẹ kú hmm, ó sì lè fún ọ lóbìnrin tó ń dáa jẹ ń tọ́ lọ́lọ́ tí ó bì máa fún ẹ padà ọlọ́run tá a dáhùn ẹ̀ náà. náà tí a gbọ́ ìbéèrè yẹn yín ẹni tó kú ẹ̀kú tí a gbọ́ ẹlẹ́sẹ̀ ni wọ́n béèrè tí mi fẹ́ béèrè ni pé báwo ni èyí ti mà pẹ̀ lẹ́sẹ̀ ni wọ́n. so a ní láti jìnnà sírú àwọn ọ̀rọ̀ báyìí eh, a ní láti jìnnà sírú àwọn ọ̀rọ̀ báyìí torí pé àyàfi tó bá jẹ́ sí pé ọwà ń bẹ̀ níjọ́ ti ń kú lọ ẹ sì bí léèrè pé ẹ̀ṣẹ̀ yín tẹ̀ máa dá yìí tẹ́ ẹ tú mẹ́ àbẹ́ tú bá mẹ́ tó bá sọ pé mi ò tú mẹ́ kọ́nà ló ti sọ pé lẹ́sẹ̀ bóyá ti túbá lọ́kọ̀ la àbókù sùkán tí ó kú láyé wọn lè ti rú ó ti ronú pé wàdà ń bí ẹsẹ̀ tó rò pé lẹ́sẹ̀ náà láti pè yàn lẹ lẹ́sẹ̀ ẹ jẹ́ ká ibẹ̀ pé ó kú sí gèfèrè bóyá ń bá wa kírun bóyá ń bá wa tò ní kúkúrú ni pé gbogbo òkú tó bá kú yálà ó lẹ́sẹ̀ àbí ó gbogbo nǹkan tá a fa àyẹ́ béèrè nípa rẹ̀ fún kò sẹ́ni kankan nínú wa jẹ́ ọ̀lẹ́sẹ̀ wọ́n tó pẹ́ nìkan lẹ́lẹ́sẹ̀ tí wòye náà ìṣẹ́ lẹ́sẹ̀ tó ń tí èmi rò tó fi sọ báyẹn ni pé àwọn rò pé ń tọ́ bá kú sínú ẹ̀ tó wá kú tá a mọ̀ pẹ́ lẹ́sẹ̀ tí wọ́n mọ̀ pẹ́ lẹ́sẹ̀ nìkan ló lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tí wọ́n kà yẹn kì í dẹ̀ sí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kú náà lẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n tóun míì tó fi ni ń dáwà míì pẹ̀lẹ́ lẹ́sẹ̀ làzọ̀ ẹlẹ́sẹ̀ tẹ́nìkan kan ò kò sẹ́ńtì ọ̀lẹ́sẹ̀ nù wa bọ́ọ̀ bá dẹ́sẹ̀ ọ̀kọjá láyé yìí ọ̀kọjá náà ayé yìí lọ́yà wá kọjá náà ayé yìí ọ̀ dẹ́sẹ̀ kò ṣeé ṣe nàá bókù bá wá kú nù sẹ̀ríà òun náà ni pé ká ṣe sàrà fún wa ká ṣàdúrà fún wa a lè ṣáàjì fún wa a lè a lè ṣe kí ni a lè ṣàdúrà fún wa a lè sàrà fún wa gbogbo àwọn kan tá a máa ń ṣe tíṣẹ̀ríà fún wa ní ó fún alẹ́ àṣẹ ọtọ́rìtì pé a lè ṣe a lè ṣe fún wa olórí jùlọ ni àdúrà ṣiṣẹ lẹ́yìn ẹ̀ ní sàrà méjèèjì yẹn òun náà lọ ba níta àwọn ti fò ṣùgbọ́n báwo láti ṣàdúrà báwo láti ṣe sàrà torí tí ẹ bá gbọ́ lọ tán ní ìsìn ẹlòmíràn lọ dìfẹ́lọ́pù ọ̀rọ̀ mi níta padà yàrá wọn sọ wípé wọ́n ní fìdáwù dáa wọ́n ní kákíkọ̀ ànífọ́kù dáa mi ò báyà ìdá ń sọ ni pé àdúrà ẹ̀tọ́ bá ṣẹ̀rí àmú ọba òkú púpọ̀ ju sàrá àjọ lọ lẹ́yìn ẹni sàrá náà àdúrà ṣíṣe fóòkù a nílò kákó sí alálàáfà àjọ ká tó sàdúrà fóòkù wa léwu àdánwò tó bá wa láwùjọ yín nìyẹn àbí ẹ̀yin ò sì sàdúrà fún àbáyé láàárọ̀ ìbí ẹ̀sẹ̀ kálàáfà àjọ ẹ̀ kálàáfà àjọ èmi ò lè jí èyí lè jí ńjọ́ kan mọ́sàdó àbáwọn òbí kìí jẹ́ sọ́jọ́ kan irun kan ò lè lọ sí mọ́sàdó àbáwọn òbí náà àdúrà ṣíṣe a nílò káṣẹ̀ṣẹ̀ bẹ ọ̀wẹ̀ fàdúrà ọlọ́run ò nílò ọ̀wẹ̀ fàdúrà ìpìlẹ̀ nìyẹn gbàtà àmọ́ bẹ̀wẹ̀ iná ni ìgbàtà bá rí wípé kìíní ìkàwà lára púpọ̀ a sì nílò káwọn oúnjẹ ọ̀wá bẹ̀ bí ọya bàbá tẹ́bá kí wọn tán lọ́yìn zúrì o ẹ̀dá kan ẹ bá rántí òkú mi kan nínú àdúrà yín pé kọ́nà ọba ń forí jì kò sí nídìí kí n gbọ́ ńgbà tẹ̀ ń ṣe náà tó ìyẹn lè bẹ̀yàn lọ́wọ́ àdúrà ṣùgbọ́n kì í ṣe bá a ti ń ṣe mí tá a ṣe àdúrà bídíà a kì í àṣin a kì í aṣágáfóró la wọ́n tán bá aṣágáfóró la yìí aṣágáfóró la yìí yìí ni a máa wí yìí ẹ̀rí ó tún gbá náhù astagafirulahi astagafirulahi ìwú tí wò láàrín wí wọ́n tún lè sọ pé ẹ máa sọ pé aláhùnmá igifirihu aláhùnmá wọ́n sọ dùn àná àmà jó tádùá lélẹ́hùn àdúrà fọ̀mọ́ ó ti di ẹ̀fẹ̀ awẹ́wà àwàdà kẹ́ríkẹ́rí náà ni tòtàbá fẹ́ sàdúrà àsíríọ̀sì ni a kura dúró tá a mọ̀ pé n ta fẹ́ ṣe yìí n tí a fẹ́ ṣe ọlọ́run la fẹ́ bá sọ̀rọ̀ sọ àmọ́ dàdúrà ṣe fòkù wa àti máa ń a àti máa ń bẹ̀yàn fọ́ bá a ṣàdúrà fòkù wa ṣùgbọ́n kò ní í ṣerú technique tá a fẹ́ ń ṣe ti wáyé níbí báyìí ẹ má fẹ́ ṣàdúrà fòkù ẹ kọ́dà kan kó béèrè pé báwo lòun ó ti ṣe ṣùgbọ́n mọ̀ ń bẹ̀ ọ́ se fúnra rẹ ọ́ dáa ju káwọn èèyàn ọba ọ̀ṣẹ́ lọ. ilé ìwọ̀n sàrà àti ṣe fòkù gbogbo àpanupọ̀ àwọn àfáà pẹ̀lú àwọn ẹ̀rí inú alukoran àtẹ̀rí inú sunna nabi sallallahu alaihi wasallam lójú ó di gbígbé tààrà ń bókù tí ń bá tààrà àwọn máa ń tààrà fókù sùn bò láti ṣe sí dandan ni kójú oúnjẹ sí dandan ni kata tẹ́ǹtì síwájú ta sí dandan ni kákí èèyàn síbẹ̀ kí sí dandan àmọ́ sí tààrà bá a ṣe jókòó yìí bóyá ní wọ́n ti lecture ọjọ́ mẹ́jọ ẹlòmíín nínú yín lè sọ pé every lecture tá a bá fẹ́ ṣe monthly lecture báàgì pure water mẹ́rin mẹ́rin wọ́n máa gbé wá kó mọ̀wulẹ̀ sọ fún wa kó ní mo fi ṣe sàrà fúnra mi àti fún ẹni bẹ́ẹ̀ ẹni báyìí bóyá bàbá àbíyá rẹ̀ ó ti tó wàláhì ó rí ibùkún ẹnu gbèsè ayé ẹnì kan ò ní wọ́n kà fà wáyé ni innamal a'malu binniyat bó ṣe bisikíìtì tán ṣe yẹn náà lọ́ bára ẹgbà wọ́n ti dà níyàn sí nǹkan kéékèèké yẹn tẹ òbò kéré yẹn àkókò tó bá bọ́ sí a máa sọ di nǹkan ńlá o torí pé àwọn tó ń gbọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn wọ́n yàtọ̀ sẹ́ni tó bọ́ sí sáàbù tí wọ́n há kíní bá àwọn bàbá àwọn ìyá tí wọ́n tò sórí kíní tẹ́ pé owó ń bẹ lágùn wọn dára wọn ò mọ iye owó tó fún tó nǹkan tàbọ̀ lọ omi fún wọn bẹ́ẹ̀ ó ń bára àwọn tó jókòó rú masalasi báyìí wọ́n ti gbọ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n gbọ́ tọ́nà fún wọn fi gbẹ àbí tí wọ́n fi ní ìdí kí wọ́n fi nǹkan refresh ara wọ́n jẹ nǹkan kan lọ́ba ara lọ́ba fún wa tó bá yọ pé ládá mẹ́wàá lèèyàn máa rí ń àkókò tó bọ́ sí yẹn yóò jẹ́ kí ládá ló tóbi sí torí pé àwọn tó gbọ́rọ̀ Ọlọ́run ni ni wọ́n ní bùkátà sí nǹkan yẹn wọ́n sì lò ó lẹ́yìn ìgbà tí wọ́n lò tán etí wọ́n tún là sí nígbà tí wọ́n bọ́ sí question and answer etí wọ́n tún là sí pé a ti jẹ nǹkan kan arábalẹ̀ díẹ̀ tó báyìí láti máa fi ọgbọ́n láti ṣe sàrà àwọn sàrà táwọn máa ṣe àìkéde ẹ̀ fáwọn èèyàn tó wọ́n fẹ́ ṣe sàrà fìdáwọ̀ ọ̀dà bídíà ni kákọ́ àwọn èèyàn jọgbé wa jẹun káwa máa pa ẹran káwa máa pa màálù ọ̀dà náà wọ́n tún sọ pé sáà lè pa ẹran iléyà àbí bẹ́ẹ̀ ni a lè pa ẹran iléyà ṣùgbọ́n àní dá pa fóòkù náà lọ dáa jù kápa ẹran iléyà pé ẹran iléyà yìí fún mi àti fún ẹni mi tó kú bóyá bàbá rẹ àbí ìyá rẹ sáré pọ̀ falẹ̀ àyè síbẹ̀ kí ti pé kìkì òkú nìkan lọ́wọ́ àgbé ẹran yìí o bàbá wa apá fún un eléyìí o ìyá wa apá fún eléyìí o ìyá bàbá wa apá fún eléyẹn kò dáa tó ìtọ́ dáa jù ó ní pé ká fi àlàyé síbẹ̀ ká pé ẹran tá a pa yìí apá fún wa àti fún àwọn òkú wa kọ́ lọ́wọ́ máa fún wa ní ládàá rẹ̀ tó yọ ọba wọn ànábì wa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ ẹran méjì ẹran iléyà ọ̀pọ̀ àkànfúnra rẹ̀ àtàrà ilé ẹ̀. ó si fàkan fún gbogbo àwọn tí ó nínú ìjọ ànábì sallallahu alaihi wa sallam bó sì pẹran yẹn ó ń bá wa tá a wà láyé nìsín táwa náà bá tún kúrò láyé tán ládàá rẹ̀ á máa jẹ tó ànábì pẹran fún gbogbo ìjọ rẹ̀ tí kò sì sọ fún wa pé alààyè nìkan ló ń fún àtẹni tó ti kú wa tí ò rówó rẹran àtẹni tí ò tí kù sí ń bẹ láyé àtẹni tí lọ ànábì fún wa á sì máa rẹ̀ títáyé parẹ́ èèyàn lè ṣe bẹ́ẹ̀ èèyàn lè ṣe hajj fún àwọn tó ti kú èèyàn lè ṣe fún wọn ṣùgbọ́n tí ó ṣe hajj yẹn mọ́jẹ̀mú tó wà ń bẹ̀ ni pé ó gbọ́dọ̀ ti jẹ́pọ̀ gangan ti ṣe hajj ọ̀ràn èèyàn kò ní làákàyè débẹ̀ yẹn ṣe bí wọ́n ṣe bí ìjẹ̀rú wà nínú àdúrà ṣiṣẹ́ ìjẹ̀rú ò sí o tẹ́lómi ọba ṣàdúrà ní wọ́n ti gbà pé àdúrà àwọn ò lè gbà olùbàdàn àbá ṣàdúrà àwọn àtìyá àwọn àti bàbá àwọn bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣàdúrà ara rẹ ni kọ́ kọ́kọ́ ṣàdúrà fún náà lẹ́yìn wàá gbà náà kọ́ wá ṣe fún bàbá ìyá àti àwọn bóyá àwọn àfa rẹ̀ ṣùgbọ́n ní ìsìn àwọn èèyàn ti takìtì ẹ̀ wọ́n ti gbà pé káwọn tó ṣe anything bàbá àti ìyá àwọn làwọn kọ́kọ́ gbọ́dọ̀ ṣàdúrà fún lẹ́yìn gbà náà àwọn ó ṣe àdúrà fún àfa àwọn àbọ́gá àwọn lẹ́yìn wàá gbà náà yẹ́n sọ àmọ́ àrántí ara rẹ̀ dákun tó bá ṣàdúrà fún bàbá àti ìyá rẹ̀ àtọ̀gá rẹ̀ tán tó ti ránṣọ aláṣọ òfin dẹ́ẹ̀lẹ̀ nìyẹn tó ànábì yìí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì máa bẹ̀rẹ̀ àdúrà lọ́tòrí ara ẹ̀ ni tó bá ṣàdúrà fúnra ẹ̀ tán yóò tó a máa ṣàdúrà fẹ́ lómi ẹ̀ rí i pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá làákàyè mu ní lẹ́yìn ìgbà tó bá ṣẹ̀rí àmúta fúnra ẹ̀ ẹ̀ ọba làákàyè mu àwọn Yorùbá náà ní tí bá ń jó ìwà àwọn náà kéwù wọ́n ni ẹ tó nípa báyìí tàbá wá a tán á ṣẹ̀ṣẹ̀ wá ṣe hajj fún ẹ̀dá abẹ́ ṣe fún àwọn òkú wa náà wọ́n lọ́ọ̀ fi dára ẹ̀. náà eléyìí tí ọba tí wọ́n jẹ̀mú láàrin ọmọ sí àtọ̀gá wípé ọfẹ́ kọ́ṣẹ́ o ṣùgbọ́n ò ní sin kankan ju iṣẹ́ tó fẹ́ kọ́ lọ tí wọn bá ní má jẹ̀mú ń bẹ̀ ó fìrì láti lò wọn fún nǹkan mi ṣùgbọ́n kọ́ bẹ̀rù ọlọ́run ọba kọ́ má fi iṣẹ́ mìíràn tó bá gbé fún wọn kọ́ má fi kó bá ẹ̀kọ́ tó yẹ kó kọ́kọ́ wọn ẹnu tó wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n tí wọn bá ní má jẹ̀mú wípé ńlá wípé ìfẹ́ la wá kọ́ o àwa afọ́sọ́ o ìfẹ́ la wá kọ́ o àwa ṣẹ́gùsí o ìfẹ́ la wá o àwa arókó o tí wọ́n ti ní májẹ̀mú yẹn láàrin ara wọn ọ̀gá tó bá dánrú ẹ̀ wò yóò jìyà rẹ̀ wájú ọba wọn tí wọn bá ní bí àṣà wa nílẹ̀ wa ń bíbà yìí wọn kàn jọ ọmọ sọ́dọ̀ ọ̀gá ni àtòkú àtàyè rẹ̀ máa rán tó ó lè má kọ̀sẹ́ láàrin oṣù mẹ́ta fẹ́jọ́ sí pé okun wọn máa lọ ra o wọn máa àṣàgbẹ̀ lọ́fẹ́ kọ́ ni àbíṣẹ́ mẹkáníìkì ọ̀gá ọ̀sọ̀ pé ńgbà títí ọ̀wá làwọn fi mú lọ sí oko bó tilẹ̀ jà sí pé ìmọ̀ rí mi lára bá a ti ń kọ́sẹ́ láwùjọ yìí ìfẹ́ àsìkò ṣòfò tí wà ń bẹ púpọ̀ ọ̀la ìfẹ́ àsìkò ọmọ ènìyàn ṣòfò ọ̀pọ̀ à ń bẹ púpọ̀ àwọn títà ń kọ́ lọ́dọ̀ wa ń bí báyìí ní ti ọwọ́ àkọ́ àkọ́ àìṣe tíjà ẹ̀yin tẹ́ ń kọ́ yẹn níṣẹ́ ìṣe tíjà tíjà lẹ́ni tí ń kọ́ yẹn níṣẹ́ ẹ̀ mọ̀ pé tíjà ni bẹ́ẹ̀ ni kíláàsì láàárọ̀ láàárọ̀ fáwọn ọmọ ẹsẹ̀ yín kò sí kò sí oníṣẹ́ ọwọ́ tí máa ní kíláàsì láàárọ̀ láàárọ̀ fáwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ láwùjọ télọ̀ kò ní bíríkìlẹ̀yà kápẹ́ńtà títí ọ̀bá ti wá wọn ọkọ̀ sẹ́nu ṣé ṣé bá ṣe wà náà kò ní máa kọ́ wípé ẹ̀yàn ọmọ ẹjókòó afẹ́kọ́ bá ṣe rẹ́lé lónìí bá ṣe máa rẹ́ pílà iná nìkan kò sí yẹn yọkàn máa ṣàṣe náà ni yọwà ló bí ọdún mẹ́sàn-án kò ní ní tíyàn máa kọ́ láàrin oṣù kan yọkọ̀ ọdún mẹ́sàn-án kọ̀ wálá àdánwò ni àwọn ọmọ kan bẹ́ẹ̀ náà àwọn ọmọ wa kan tí wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n wá fẹ́ kọ́ sí ọwọ́ mo wá ní ìfáìtì mo ní ayé tẹ̀ ń lò mí báyìí ò yé mi o torí pé mi ọmọ èèyàn kàn gbó èèyàn pẹ̀ lọ́jọ́ orí kọ̀ wá ní ní achievement gidi kankan láyé wọ́n ní kíni èjì rẹ̀ yóò kù seventy kíní kan ní kí ló láyé yóò ṣe déédéé ní tọ́mọ twenty years ń ṣe ah ah kí ló fi fifty years ṣe bí tá a ti bàjẹ́ nìyẹn àwọn bí tá bà kókó wa jẹ́ nìyẹn mo láwọn ọmọ eléyìí o wọ́n ti kéwú wọ́n lè ti mọ̀ wọ́n fẹ́ kọ́ṣẹ́ ẹ̀yin tí ọkọ̀ wọn ń ṣe ẹ̀yin fáyì tí wọ́n wá torí pé tá a bá lọ kọ́ṣẹ́ fúnra yín bí wọ́n ti ń lo àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ti lò yín mo ní ẹkí sọ́gà tẹ́ bá fẹ́ kọ́ ẹwọ́ ẹni tó máa sẹ́yìn ẹ jù nílùú yìí bá a ṣe ṣe nìyẹn ẹni tó fẹ́ kọ́ àwọn printing press àwọn tó máa ń tẹ̀wé mo ní ẹni tó máa sẹ́yìn ẹ jù tọ́ ọmọ ẹ wá ìdí káàkiri kẹ́ ẹ fún mi lórúkọ ẹ ọyọ ìyẹn ètò ẹ bá wa pè é àwa ń fa ìtì ẹ ọwọ́ ní tí ò tẹ́rí náà la fẹ́ fi ṣe ó ní lára mo ní ẹ nígbà mọ́mí ti kan nù wọn mo ní ókè ọ lọ lé báyìí ó pín iṣẹ́ yín yẹn sí ọ̀nà bóyá ọ̀nà márùn-ún ni o àbọ̀nà mẹ́fà ni o ọwọ́ akọ lẹ́sìn note èyí <laughs> pé kanna kó kọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ọkàn sọ fún wa yìí pé eléyìí apá kan ló jẹ́ ń bẹ̀ eléyìí apá kan ló ń bẹ̀ ọ́n nà ń bẹ̀rẹ̀ lọ fún wa tọ́ba náà bẹ̀rẹ̀ tán wà kọ́ síwájú ẹ̀ yìí pé téèyàn bá fẹ́ kọ́ tíọ́rì eléyìí wákàtí báyìí ni ó fi kọ́ wọn á ní ó sì lọ wá ó sì ó ní lára ẹ̀ẹ̀mẹ́ta mọ́kàláyà lọ́jọ́ ṣe ìbàdí ṣe ṣùgbọ́n níbo tí ó kó wá padà ọwọ́ àkà wá ka iye hours tọkọ̀ kalẹ̀ ó wá gbogbo sẹ́tọ́fẹ́ kọ́ yẹn principles ọ̀pẹ jújú mẹkáníìkì lọ́wọ́ sẹ́mọ̀ pé ní section section oríṣiríṣi mo ní wákàtí tá a kọ kalẹ̀ yìí one hundred and fifty hours náà lárí kọ kalẹ̀ one hundred and fifty hours one hundred and fifty hours kọ pọ̀ jẹ́ mọ́ àá alẹ́ ló twelve hours wọ́n lo twelve hours ó ti lo one ó ti fẹ́ lo eh, one percent àbí ten percent ń bẹ̀. mo ní òkè ọ̀yà ẹ̀yin ọmọ ẹ̀yẹ jẹ́ ká pín sórí àkókò tẹ́ máa lọ àwa pín àwa fẹ́ extra one fifty ní ìsìn wọ́n jẹ́ three hundred hours. tó bóòlù ó ṣe lò àwọn ọ̀sọ́ fún un àsọ fún ọ̀gá o bóòlù ó ṣe lò dáhùn sí dọ́dọ̀ rẹ ló ti wà ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀gbọ́dọ̀ fún àwọn rìpọ́ọ̀tì pé ntàwà pín kalẹ̀ rí sọ ọkọ́ ọmọ ìyá àbọ̀ ọkọ̀. <laughs> kò lóṣù kan tó fi kàláyà pé ó ní oníwàhálà yín ìwà pọ̀ wò bó ti yẹ kó jẹ́ nìyẹn jàmá gbogbo ẹni tó jó níṣẹ́ wọn náà mọ̀ pé bó ti rí nìyẹn wọ́n bá àsìkò yín sófò ó jẹ́ kẹ́ ẹ máa lóko ó jẹ́ kẹ́ ẹ máa fọṣọ ó jẹ́ kẹ́ ẹ máa pẹ́ lẹ́nu ẹ̀ báyẹn so a ti fọ́ afẹ́kọ́ fọ́nìṣọ́ afẹ́kọ́ sí kápẹ́ntà sí wa lè tó báyẹn wọ́n kàn kọ́ yí pé àkókò báyìí àkókò báyìí àkókò báyìí section by section ni ọba ti máa lé ìtàn àtúnbọ̀ step mi tó báyẹn ni tó nípa báyìí èèyàn lè lọ sóko ọ̀gá rẹ̀ tí wọ́n bá bọ́ sọ́wọ́ ẹni tó mọ àkókò mọ́nítọ̀ tí wọ́n sì mọ́jẹ̀mọ́ láàrin ara wọn ṣùgbọ́n ìwọ ọ̀gá bẹ̀rù ọlọ́run ọba o mọ́ lu ọmọ ẹsẹ́ nílòkulò kó kíìpù àkókò rẹ̀ kọ́ ọmọ pé bàbá ṣe wíṣì àkókò rẹ̀ tó bẹ́ẹ̀ náà ló ṣe ń wíṣì àkókò àwa mùsùlùmí tó bàbá ṣe bà àkókò rẹ̀ jẹ́ tó bẹ́ẹ̀ ló ṣe ń ba àkókò ìsìláàmù jẹ́ tó torí pé kan nínú àwọn irinṣẹ́ ìsìláàmù ni ẹni tó ń wíṣì àkókò rẹ̀ sókun yẹn wallahu ta'ala a'la wa a'lam نعم wọ́n ní sọ́lẹ́tọ̀ fóbìnrin kó fi rọ́bà kó irun rẹ̀ nítorí jẹ́ ká béèrè béèrè yìí ni pé ànábì wa sallallahu alaihi wa wọ́n sọ fún ayé ọlọ́run ọba bínú sí ẹnikẹ́ni tó bá ń fi nǹkan tí nǹkan kan máa ń ẹ̀ ànábì wa sọ bẹ́ẹ̀ sallallahu ìpìlẹ̀ ni wípé nǹkan pè ní attachment òun náà ni tá a sì so mọ́ irun gangan tó wá sọ pé irun wa ọ̀pọ̀ tí irun wa wá irun wa ọ̀pọ̀ tẹ́lẹ̀ tó wá sọ pé irun wa pọ̀ sí ìgbòlẹ̀ attachment nìyẹn ìyẹn ló jẹ́ kí rọ́bà ò jáde kó mẹ́ rọ́bà ò sí lára rẹ̀ ṣùgbọ́n téèyàn bá fẹ́ sá fún òfin ọlọ́run tán yányá ó lè jìnnà sí kọ́mọ́ lò ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé rọ́bà kò sí kàǹtì ma kò sínú nǹkan tá a máa attach torí tó bá ti rí báyìí gbogbo nǹkan tóbìnrin bá fi kan irun rẹ̀ lákàntì mọ́ nìyẹn torí pé ẹ ń bá kórun ní ìsìn tó bá fa tí ò bá kórun tó ya irun rẹ̀ tó bá pa pọ̀ lókè tó fi rọba kan mú láàrin ajẹ́kùn náà àtàkì náà nìyẹn tó a ẹnìkan kan òsì sọ́bà nínú àwọn èèyàn ní pé haram tó nípa báyìí lọ́dọ̀ wa ń bí báyìí tí wọ́n bá lò kì í ṣe pé wọ́n nú ìbínú ọlọ́run ọba ìwọ lọ́mọ ọmọ sàkán pátápátá kù níbi nǹkan tó jẹ́ sí pé ó ṣeéṣe bóyá lè rẹ́ lómi tí wọ́n máa káàntì ẹ̀ bóyá attachment ó lè su rọ́bà kó irun rẹ̀ ọlọ́run dára rẹ̀. bẹ́ẹ̀ ni ara rọ́bà náà ni irun rọ́bà rẹ̀ wọ́n irun òwú yẹn wọn so márùn ní parí ọ̀dẹ̀ sóò pé irun rẹ̀ pọ̀ sí wọ́n kàn fi so mọ́ra wọn tó fi jẹ́ sí pé ó dájú ó ní kọ̀ọ̀kan náà àwọn nǹkan kan wà tó jẹ́ sí pé a ní láti gbọ́ yìí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ìwọ ní fáwọn ọkùnrin láti máa lò ṣùgbọ́n Ọlọ́run ọba yọ̀ǹda rẹ̀ fáwọn obìnrin láti máa lò torí pọ́ jẹ́ ọ̀sọ̀ torí pé nínú nǹkan tí ẹ̀mí ìfẹ́ ọkọ àti àwọn òbí máa gùn ó ní pé kí obìnrin ọmọ ọ̀sọ́ sí obìnrin tó bá mọ ọ̀sọ́ sí yọ pẹ̀lú ilé ọkọ púpọ̀ yóò sì bàdàn ọkọ rẹ̀ púpọ̀ obìnrin tó bá wíìkì níbi ọ̀sọ́ ṣíṣe yọ máa rí dààmú àìrọ́sọ rẹ̀ sí lọ́dọ̀ ọkọ ìdáadáa tòwó àwọn nǹkan yìí ìpìlẹ̀ ní pé ayọ̀ǹda fóbìnrin kódà imú lúlu kóbìnrin ó lu imú ẹ̀ kó fi nǹkan síbẹ̀ wọn ò takò ní ìṣẹ̀rí à tó jẹ́ sí pé tá a bá wò pé kéèyàn ó lu nǹkan ìyẹn ni pé obìnrin tó bá bojú là ń sọ o ká má tún sí gbọ́ o obìnrin tó bá bojú ló lè lu <laughs> imú rẹ̀ láti fi tọ̀tọ̀ fọ́kọ ẹ̀ ẹ̀ sì ti pé ìpìlẹ̀ ni wípé ká máa yí ẹ̀dá ọlọ́run ọba padà haramu ni mọ̀ ń bọ̀ jẹ́ sí pé ọ̀sọ́ lọ́jẹ́ fóbìnrin láti fi àchífù àwọn nǹkan ńláńlá tí sẹ̀rí àárí pọ́ pàtàkì nínú ìgbésí ayé obìnrin wọ́n da fún láti lu imú ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kéékèèké yẹn gbogbo àwọn nǹkan tá a máa fi sọ̀sọ̀ nínú ilé tóbìnrin tí ó yẹ pé tá a bá rí a máa wò pé kí ni gbogbo ránà yìí tó ṣùgbọ́n ní tí ó mú wá fọ́mọ àti fúnyàwó àti fúnnú environment inú ilé yẹn ọ̀pọ̀ púpọ̀ tẹ̀rí àìsílámù ọ̀yọ̀ ń dẹ̀ bẹ́ẹ̀ náà làwọn rọ́bà yẹn tábàwọn tóbìnrin bá jẹ́ fún nílò rẹ̀ ó lè lò ó bẹ́ẹ̀ náà lòwú yẹn ó lè lò ó ṣùgbọ́n kọ́ mọ́ lọ wá irun kí irun ẹ̀ kó sì mọ́ lọ wá nǹkan والله تعالى أعلم نعم bẹ́ẹ̀ ni àwùjọ tá a wà yìí kásálámà sí mànàkà ẹ̀ àwùjọ tá a wà yìí àwùjọ tí kálukú fírì láti ṣe ń tó wù ní bí tí èèyàn bá ti fírì láti ṣe tó wù láti máa lo líle bí tá a wà yìí kódà ẹni tí ń tọ́pọ̀ sórí ẹ̀ òòtà máa kí ọkàn ní sálámà sí i ẹkú ìjòkó ẹkú iṣẹ́ látàárọ̀ ó kí bọ́ọ̀ wá ẹni tí ò kírun lọ́jọ́ mùsùlùmí nígbà ọ̀rọ̀ wa kí má níbo ló ti wá pè padà kọ̀ọ̀kan máa kírun padà pẹ̀lú àkùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí táà ti lo mọ́kì mọ́sàlámà sí yàn kì í sáwùjọ yìí gbogbo ẹni mo fi wí fún wa jàmá wàlá yunabbi uka mithlu khabir ẹnìkan ò lè fún ọ nírú ntànsọ àbẹ tó bá ní experience yẹ tó sì wà lórí field ti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ bọ́ọ̀lù dáwà wọ́n gbá bọ́ọ̀lù dáwà lọ́wọ́ àwùjọ yìí kò sí nǹkan kan tó wúlò láti fi ṣe dáwà ń bẹ̀ ju pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ ẹ rí ká má kí ká má dá lóhùn yóò sọ fún ọ yí pé àkì tún kí rẹ nígbà tó ń kí wa gan ìnira ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí o tún wá jẹ́ sábàbí pé o tún wá jẹ́ sábàbí tó tún fi sọnù sí ọlọ́run ó bì wọ́n gan léèrè gan ìwọ ló tún jẹ́ sábàbí tó tún fi sọnù sí wọn ìrún kan ní ìkí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè wípé ní ìsìn òun tẹ̀ fẹ́ yíó kan padà sẹ́wọ̀n kan burú sí nìyẹn tuntun àbá lè rìdíù sí aburú ọ̀dọ̀ ara rẹ̀ ká má jẹ́ sábàbí láti tún fi increase àdánwò rẹ̀ tó àwùjọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o jàmá ẹ dákun á pè é á sàlámà sí sálámà mùsùlùmí láàmà sálámà sí mùsùlùmí lẹ́ni tí ò kírun yẹn náà lé sálámà sí wọ́n sàlámà sálámà aleikum ò kírun ni pété pọ́sọ pé òun yìí sọ̀rọ̀ àyà sálámà aleikum ẹ rí i pé ó dáhùn ẹ̀kọ́ kan tó bá dáhùn sálámà sálámà yìí sì wà dàbí sálámà ti ń kírun dáadáa báyìí sẹ́mọ̀ pé yóò sọ fún mi pé èmi náà ń kí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọbẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ máa wọlé sí láàrin yẹn sálámà ń sálámù aleikum wa aleikum sálámù ah! mo rò pé ẹ̀jẹ̀ kírun sáyìn sálámà yìí tutù pọ̀ yóò gbé áà ah! jẹ́ ń tẹ̀lé yín ó lè tẹ̀lé ọlọ́mọ sáláàtì ọbẹ̀rẹ̀ nìyẹn tó a ní láti tọ́ra a ti àbọ̀dọ̀ síbẹ̀ o wọlọ́run dára náà. Ah, èmi ọ̀ máa hadith eléyàn <laughs> bóyá fàbù ni aláwọ̀ àlọ́ <laughs> eh, mi mọ́ mi gbọ́ rí mi ìdìkárí oríṣiríṣi àdìsí ní àwọn ọmọ ẹran lé ara sọ́pọ̀ dáadáa tẹ́lẹ̀ ṣùgbọ́n ìrántí eléyìí ń tèmi èyí tí mo mọ ọjọ́ orú ń tẹ wíwá yìí pé yóò tún dá màláíkà látara kí yóò dá màláíkà látara ẹ̀jẹ̀ yóò máa ṣe tọrọ àforíjì fẹ́ ń tọ́pa ẹran ọlọ́wọ́ àlọ́ náà ọlọ́run lágbára àti dá ń bẹ̀ o láti dá màláíkà látara ẹ̀jẹ̀ ó sì lágbára àti dá láì rẹ̀ jẹ̀ gan ṣùgbọ́n sáà dìísì wá èmi ọ̀ ẹ gàgá tàbá fẹ́ kírun ọpẹ́ ní fọ́lọ́wọ́n ọba pé lákòókò tá a wà yín súnà rẹ̀ jáde síta tẹ́lẹ̀ nìkan kan ọ̀mọ̀ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó dà mọ́ fẹ́lẹ̀ sọ fún gbé nǹkan bí ọdún mẹ́fà sí ìsìn márùn sí ìsìn ayé ọ̀mọ̀ sutura yẹn rárá pé a máa fi gàgà síwájú ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́wọ́n ọba promotion bẹ́sìn nìyẹn gbàmọ̀ nǹkan táwọn èèyàn òun ò tiẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ tọ́ba dé masalasi wa ń bí kò sẹ́ńtì má kírun lásán sutura kò só ń tàn ó ti mọ gbogbo alára báyìí gbogbo mọ́láṣí mo sì mọ̀ pé wọn ò mọ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ńgbà náà lọ́nba dé tí wọ́n sì rẹ̀ láti mọ̀ láti kọ́ bó ti káàkiri náà nìyẹn mo rò pa ṣe lẹ́kṣọ̀ kan bíi sẹ́mínà kan bíi báyìí fáwọn mọ́sálásí àwọn ìmáàmù ọwọ́ àánú ń ta fún gbogbo mọ́sálásí ìmáàmù kọ̀ọ̀kan pé kó fi ti mọ́sálásí ẹ̀ sótírà àbí ti gift fún mọ́sálásí wọn. ṣùgbọ́n náà lè kàn ṣùgbọ́n wọ́n ní kí ni pàtàkì sótírà pàtàkì ẹni kí ànábì wa sallallahu alaihi wasallam ó mú lọ́kùnkúndùn púpọ̀ kódà ara àwọn onímọ̀ tí wọ́n sọ pé ọ̀ràn yẹn tọ́wọ́ bá lo sotira ẹlẹ́sẹ̀ ni ọ́ àlọ́ àwọn onímọ̀ tó sọ wọ́n sì lẹ́ẹ̀dì ṣùgbọ́n èyí tó dáa jù ní ọ̀rọ̀ náà ní pé súnà ànábì ni téèyàn ọba sí kọ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n tọ́wọ́ bá sí ládàá rẹ ó pọ̀ débi pé ò lè mà ni a ti wá máa wò ẹn tó sọ̀rọ̀ tìjú láyé nìyẹn tó máa fi tó ti jìfà tí wàá jẹ̀fà wọn láti mú sútẹ́lá tìwájú rẹ pàápàá jùlọ ọdún masalasi tó bá lóko báyìí ntọ́ dáa jù tó bá súnà mu jù ó ní pé kọ́ ọ má lo sútẹ́lá kó lo sútẹ́lá eh, eh, òkú òkú masalasi ọba òkú kálámù pàmò sútẹ́lá dáa jù lọ òkú masalasi ọba dáa jù lọ nínú ayé làwọn sáré àlejò máa ń ṣe sọlọ bá wà ní ìwọ̀sẹ̀lẹ̀. tí wọ́n bá fẹ́ kí irun ní masalasi ní masalasi ànẹ́bì òpó ní a máa wá kiri òpó òpó masalasi ní a máa wá káàkiri. tòtá bá ti lóko masalasi àwọn apákó yẹn ànílò ẹ̀ ṣùgbọ́n tí gbogbo òpó ojú òpó bá ti ọ́kú báyìí a lè mú pákó yẹn láti àbí a ní kọ̀ǹdíṣàn kan yí pé a fẹ́ kírun jàmáà láyìn alákọ̀ọ́kọ́ tó wá wà lẹ́yìn bẹ́ẹ̀ yẹn àti bíi pé àfẹ́ kí àyè wọ́n bọ́ máa lọ́wọ́ a lè kí náà fílà mẹ́ kò tó kò wájú wa a lè mú pápọ̀ ní síbẹ̀ kò sí ta bá fààyè yẹn lẹ̀ ẹlòmí ọgbà sọ́fùlà wà lùmọ̀ lọ láyìn àkọ́kọ́ mọ́ wa lọ́wọ́ láyìn àkọ́kọ́ sì ní ọlá púpọ̀ nù ìsìlánà ṣẹ̀rí àìnà ọ̀run kìkì so nípa báyìí lílo sutura ó ní ìpìlẹ̀ ńlá púpọ̀ nínú ẹ̀sìn Islam àwọn àǹfààní tó sì wà ń bẹ̀ pọ̀ yóò jẹ́ ká mọ̀ ìfimúti lẹ́sẹ̀ lórí rédíò dáadáa ẹ lè lọ kọ́pì ẹ̀ ó làwọn tó bí jókòó bíi iye sunday saturday lecture tá a máa wáyé ní seven fifteen yẹn yóò tó bí jókòó bíi mẹ́jọ tàbí sọ̀rọ̀ sutra àwọn hikma àwọn òmù òkun hikma ọgbọ́n òye tí ń bẹ́ẹ̀ bí sutra tọ́jú tàwa mùsùlùmí lè tọ́jú sí pé kò sí fáwọn ẹlẹ́sìn mìíràn ẹ bá lè lọ béèrè fún wọ́n lè kọ́pì ẹ̀ fún yóò tún lè gbọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ dáadáa àǹfààní wa ń bẹ kúsìlà gan púpọ̀ tó jẹ́ sí pé olórí ẹ̀jú ni pé a tẹ̀lé ànábì wa Muhammad alayhi wa sallam náà. Thank náà kò ní ṣe nǹkan aburú méjì náà kírètì fún pé kọ́ mú wọ́n ní kọ́ lọ́ọ́ ṣe sí náà àbí tàbí kí wọ́n fa àtọ̀ rẹ̀ jáde kọ́ pé wọ́n fàtọ̀jáde láì rí obìnrin ẹlẹ́ẹ̀kejì yẹn ni ó mú kò ní mú ti alákọ̀ọ́kọ́ ti alákọ̀ọ́kọ́ ẹ̀ṣẹ̀ tó hàn jù pátápátá ni ẹlẹ́ẹ̀kejì yìí kọ̀ǹdíṣàn ni lọ́fà tó fi ṣe yẹn mọ́ kò ní wá lọ sí sìnà àwọn míì lé àwùjọ yìí mẹ́fà fi àléébù kan pé kò lè ṣe wọ́n wà pé àwọn tí ò ní jẹ́ haram sí tètè náà kí wọ́n lọ yọ kínní yẹn bí wọ́n ti máa yọ wọ́n sì tún mọ bí wọ́n ti máa yọ láì ṣẹ̀ṣẹ̀ ṣe gan àwọn dókítà mọ bí wọ́n ti yọ wọ́n mọ bí tí kínní yẹn wà lára èèyàn wọ́n mọ bí wọ́n ti rárá yọ díẹ̀ tí wọ́n fẹ́ lò tí wọ́n fi ṣẹ̀kẹ́ o tí wọ́n bẹ́ẹ̀ sí náà pé àwọn tó ní mẹ́dísìn àwọn tó ní mẹ́dísìn yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn kèfèrí ni wọ́n wọn ò bìkítà fún ẹ̀ṣẹ̀ rárá àtọ́ fìdí nìyẹn yìí tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ wà ń bẹ̀ ẹ̀yàn àbúrò wa àtàwọn ọmọ wa míì náà jẹ́ wà ń bẹ̀ báyìí ẹ dákun ẹ múra ẹ múra gbogbo orú àwọn sáìdì tí wọ́n bá fi ń fi àléébù kan èèyàn yìí a ní láti wádìí pé kí la lè mú solúsàn wo la lè wá fún wa ọ̀nà wo la lè gbà rí ọ̀nà tá a fi máa gba tẹ́sì báyìí tí ò ní lẹ́sẹ̀ nínú ẹ wádìí ẹ bá bọ́ sí láàbù ẹ máa wádìí pé kí n bo láàyè kí ni ń wà bó la ti lè fà jáde tó fi jẹ́ sí pé gbogbo ẹ bá fẹ́ ṣe kò ní ìdí pé kí wọ́n fa àtọ ẹ̀ jáde ní ti ojú kòkòrò tàbí kọ́ lọ ṣe sí náà gbogbo àwọn nǹkan ìyá nílò ẹ̀ ìyá ara àwọn nǹkan tí ìsìláàmù nílò tá a fi máa ṣàpò ẹ̀sìn ní fìdí tẹ́ bá wà nìyẹn wallahu ta'ala alam náà. mo kí ìkan nínú àwọn àlejò wọn wà pẹ̀lú wa ní bíbá yìí àwọn ni wọ́n wà ní ẹgbẹ́ àwọn àfáà wa méjèèjì tí wọ́n ń ka ọ̀rọ̀ yìí wọn ara jókòó jẹ́ńjẹ́rẹ́ kalẹ̀ báwọn lẹ́gbẹ̀ẹ́ kan eh, ìkan nínú àwọn ọ̀rẹ́ wa ni wọ́n wọ́n sì kẹ́kọ̀ọ́ graduate ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wò wọ́n yẹn wọ́n sì ní ìgbìyànjú púpọ̀ láti ìlú Lagos iná ni wọ́n ti wá wọ́n ń Ustaz Hassan Bukhari láti Ajibola láti ìlú Lagos bóyá ẹ bá mi wọ́n sálámà ti wà ní sókè. <laughs> wàhálẹ́kùn sálámà bẹ́ẹ̀ ni ẹlẹ́kọ̀ọ́ nìyẹn ẹ̀rí pé sálámà náà wọ́n sá àwọn ò ní í ṣe ju ìjọba <laughs> ni wọ́n ṣe lọ ẹni wọ́n sálámà ni wọ́n sì sálámà so akínyìn o ọlọ́run ọba yóò sẹ́yìn lẹ́sàn lílo ẹ dé bíbá ìlàlàáfíà ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ padà sílé náà ní àlàáfíà gbogbo àwọn èròǹgbà yín ọlọ́run yóò jẹ́ kó fún wa.

جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته